màlú. màlú ee màlú. iṣẹ́ dé aláṣẹ jẹ́ o. iṣẹ́ dé aláṣẹ jẹ́. ojú olówó ojú ó ti pẹ́ ó ti pẹ́ jálọ jálọ jálọ jálọ ó ti pé ṣé gbogbo wọn lórí jẹ́ǹdì lọ́wọ́ ṣé gbogbo wọn lórí jẹ́ǹdì. àwọn ti àwọn náà ti máa bá wọn rẹ. wọ́n ní jẹ́ǹdì àbí lọ́dọ̀ ẹni dúró. ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ni. parun mi ẹran kelo tó máa mú nìyẹn. ẹran kejì ni. ẹran kejì owó mm-hmm. ọ̀tá nìyẹn o ògúnfe tó láta mm. ó nìyẹn àbí pẹ̀lẹ́ ẹ kelo ló dì tí mo ti mú náà èmi ti mú méjì ìwọ náà mú méjì ọ̀kárì méjì méjì. Mm-hmm. n ò lè jẹ máa bòkèlè méjì n ò lè má jẹran. o lè jẹ kó o má jẹran tó o bá ti bòkèlè méjì. Ah dansaki ah! rẹ òṣùbà rẹ ayérayé àṣẹdá ọ̀run dansaki rẹ rèé o. eléyìí gan ò fi bẹ́ẹ̀ rọ̀. kí ló ṣẹlẹ̀. ìmọ̀ bóyá bóyá kọ́yìn sí ọbẹ̀ ni. eléyìí máa wọta dáadáa báwo ló yẹ rí. <laughs> ó tún kú kẹ. ó tún kú kẹ. ó tún yóò tó. Sarumi ká sọ ètò ojú òtọrọ ẹnu ẹ dùn bẹ eléyìí ìsàlẹ̀ ata ló wà kọ́bẹ̀ koro tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. tó o bá bù sẹ́nu sàrò mi yéè ó máa dùn wá ni hmm. Hmm. ó máa dùn wá ni fẹ́gbọ́n ní yogurt ni ó dẹ̀ kì o bù bẹ́ẹ̀ fẹ́gbọ́n ní yogurt kó o tún fi lè yogurt wọ́n ní wọ́n ń pa wá ni ìwọ rèé ìwọ rèé ọlọ́run rèé ní tó bá wù ẹ́ ló lè gba bí wọ́n lè rèé ó bá jẹ́ yogurt wa. wọ́n á dé gbogbo àwọn ẹran ìwà lè báyìí eléyìí mi ò rò kí n má lè gé eléyìí tán nínú ètò kún ọ̀hún sọláwọ. Sàrùmí ló já pàtì hmm. ní bá hmm. abẹ́ni gbé yàn forí pure water jà. èmi ń sàánú ẹran hmm. ah, èmi ń sàánú ẹran ń sàánú ẹran lójú àná. ó mọ fọ́ọ̀kì eyín ẹ̀dẹ̀ dàbí fọ́ọ̀kì eyín méjì pẹ̀lú aláfo tó wà bẹ́ẹ̀ ó máa láfo tíírí tó wà bẹ́ẹ̀ táwọn máa wù ọ́ àlàfo táwọn máa wù ọ́ ó wá mú fọ́ọ̀kì bíi pé kí wọ́n gbé àbí fọ́ọ̀kì lips tó máa ń lò nílé iṣẹ́ àwo àti mílíà nílé iṣẹ́ fáànù tó mọ̀ tó bá kì tó bá kì kan product by v. wọ́n gbé lórí ara wọn nìyẹn. èmi ò fẹ́ o. àjọjọ àgbàdùn ṣe é bá a ọmọ tó ní kàkà yẹ bá. wọn ní kíni gbà ó ti mú. Ah, wá wá wá wá egun díẹ̀ ló wà lára eléyìí o egun díẹ̀ ló wà lára rẹ̀. mo fẹ́ràn sámégun. o lè lò náà o lè lò náà egun díẹ̀ pé ló wà lára rẹ̀ o ló bí ìsàlẹ̀ yẹn ló bí ìsàlẹ̀ yẹn díẹ̀ pé hm? kí ló wà bẹ́ẹ̀. ó dùn bàjẹ́. ó dùn tó yìí. ó kárí pẹ́lẹ́ ó oògùn fẹ́ díẹ̀ sí. wàhálà pọ̀ lónìí. ó pọ̀ o ìdààmú pọ̀ o kọ́lọ́n fi iṣẹ́ sí yàn ni o hmm. kọ́lọ́n ṣàánú wa kọ́lọ́n ṣàánú ṣó ń gbádùn ẹ̀ ò ń gbádùn. ó tutù. <laughs> tútù náà ló sọ pé ó fẹ́. òkè fíríjì ni ó jẹ ní a kò sí ó tutù gan. <laughs> Ah, orí ọlọ́run kò sí nǹkan tó dàbí orí ọlọ́run. kò sí o kò sí o. kọ́lọ́n kò ṣe orí ọwọ́ ẹ̀ fún yàn tó bá ṣe tán báyìí. ẹ̀gbọ́n ẹ̀yin o ṣe ẹ mú goldberg. Ah, ẹ wá gbogbo tẹ́ ẹ bá fẹ́ ní béèrè o tẹ́ ẹ bá fẹ́ goldberg ẹ béèrè o kò ju two hundred naira lọ o. rí mo rí pé kí ni wọ́n gbé sọ́dọ̀ ni. ṣé ká sanwó ètò wà lọ́wọ́ wọn. alẹ́ sàn a lè san kò sí wàhálà ẹ̀yìn ta ló wà ń bí kò sí wàhálà tí n bá fẹ́ sanwó papọ̀ màá bẹ́ẹ̀ màá bẹ́ẹ̀ fún wọn kò sí wàhálà ìfẹ́ ni ẹjọ́ ìlú náà tẹ̀lé one fifty ni gbà pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi máa ẹjọ́ ẹgbà tó ti yẹ yín máa sanwó lọ́tọ̀ àmọ́ eléyìí one fifty leléyìí ok ẹ mú wá ẹjọ́ ẹ má bínú ẹgbà ẹgbà ẹjọ́ ẹ má fún mi ní fifty naira fifty naira jọ. ẹ ẹ lọ ẹ lọ fún mi ní fifty naira ẹ o ẹ pẹ̀lẹ́ jàre ẹ káre. ṣé ká fún wọn ni ah, ah. aláàánú ara samaria sóore kò sí gbogbo oore tó bá wù kéèyàn ṣe láyé yìí èrè ẹ wá o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a. kódà kó fi kọ́bọ̀ lásán kó fi ṣètọrẹ àánú fèèyàn èrè ẹ wá. bẹ́ẹ̀ni Ọlọ́run ti ẹ fẹ́ràn ẹni tó ń ṣètọrẹ àánú. ó dàbà àwọn tó máa ń ta western lotto ni abomọ tó bá fi bíi hundred naira sí o lè fi jẹ bíi two thousand irú two hundred naira tí wọ́n fẹ́ fi sí yìí ń sìn o mọ̀ o lè jẹ́ pé o máa fi jẹ bíi abi twenty thousand naira ni torí owó tó o máa gbà lọ́wọ́ mi lẹ́nu o ti ná one fifty bí o dẹ̀ ti ní pé ká fún èèyàn ní fifty naira torí two hundred naira lówó ẹ kù lọ́wọ́ mi. ẹ ẹ ló wá ní two hundred naira two hundred naira ni balance ẹ kù lọ́wọ́ mi. balance kìnnìkì ló ń rà lọ́wọ́ mi. ó rà nǹkan lọ́wọ́ mi owó iṣẹ́ ẹ̀ gangan iye tó kù ó jẹ́ two hundred naira ó nìyẹn. ah two hundred naira bó bó òjò lówó bó ló sì máa ronú báyìí látòdì di àárọ̀ di alẹ́ two hundred naira balance. òjò kan lówó ọlá ìwọ ọlá lówó ni mo rò pé orí ẹ ò pé mo rò pé nǹkan ṣe ẹ ẹ àtàrọ̀ èmi gbẹ́sẹ̀ mo gbẹ́sẹ̀ mo mo gbógun fẹ́ gbógun fẹ́ a kì í ṣe gómẹ́gì ló wà níwájú ẹ̀ tó tó mú yìí. ẹ ẹ ṣèbí gómẹ́gì náà ló ń bẹ níwájú tiẹ̀ náà. orí ẹ ò pé ọ̀gá lèmi ọmọṣẹ́ nìwọ ọ̀gá ni mi ọmọọṣẹ́ ni ẹ wọ́n mọ̀ kẹsẹ̀ ẹ̀bùn méjì ogun fẹ́ kan àti gómẹ̀gì kan téèyàn bá fi rìn dẹ́ẹ̀ ojoojú owó ni ó jẹ ojú owó ni. mà gbọ́ mà gbọ́ sọmọ pé gbogbo tó ọkà alẹ́ tó ni mo jẹ yìí gbogbo ẹ̀ náà ni wọ́n náà ń jẹ ìwọ ni mò ń wò ṣe ìwọ ni mò ń wò ṣe. èmi ni wọ́n wò ṣe èmi ni wọ́n wò ṣe o káre pẹ̀lú àwòkọ́ṣe abẹ́gbọ́ ẹ káre pẹ̀lú àwòkọ́ṣe sọ fún mi pò ń ṣeré ni sọ fún mi pò ń ṣeré ni two hundred naira. babalaku bàbá ń ṣeré eré wo lajọ fẹ́ máa ṣe eré wo lajọ fẹ́ máa ṣe tó bá tún dọ̀là kó o tún jẹ́ bẹ́ẹ̀ two hundred naira tó yẹ kó o dìmú kó o fi wọ mọ́tò lọ́lé òfin ṣètọrẹ àánú káàkiri. ẹ̀gbọ́n ẹ má bínú sẹ́rí kínní ẹ̀kan tí mo ta bá bẹ́ sanwó ẹ mọ́ àlè sanwó rẹ̀ mọ́ ẹ̀sán kan yín fúnra yín o. ẹ ẹ jọ kí lorúkọ yín. damlai. egidalapa dámiláre. dámiláre ẹ ní sórí burúkú wọn dẹ gbé nǹkan síwájú ẹ̀yin náà nígbà tó ń ṣe tó ń ṣe pé àríre kọ lórúkọ yín ẹ gbà ó yẹ ẹmú ẹmú ẹmú ẹmú sìn gà gà gà gà ẹ wọ fún ẹ wọ fún ẹ dà ẹ dà ẹ dà ẹ dà bẹ́ẹ̀ ṣe dà yìí kò lè dà fún yín tẹ́ ẹ bá san owó ẹ̀ wọ́n ti san owó ẹ̀ o ó ti san owó ẹ̀ fifty naira ti bí náà ó dẹ̀ ti fẹ́ ní tibí kó máa lọ tó bá bí láyà ẹ̀ ni mo sọ ẹ̀ sà tó bá bí yín dà ẹ̀yin má tètè débi lọ́la kẹ́ ẹ̀ fọ mọ́tò òrè hmm. ìwọ jẹ́ kémi dé láàárọ̀ kí mọ́tò má ṣe kíni kí mọ́tò má mọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ dàpọ̀ ẹ ti rọ́kọ̀ ẹ rọ́kọ̀ ẹ bá bọ̀ mí ẹ bá bọ̀ mọ̀ mí ẹ bá bọ̀ mọ̀ mí ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. mo dúpẹ́ ọ̀la mo dúpẹ́ ọ̀la ṣàánú mi ẹ má ṣe bẹ̀rẹ̀ ṣàánú mi ṣàánú mi mo dúpẹ́ ọ̀la ṣàánú mi ọlọ́run kò lálàáfíà ọlọ́run kò lálàáfíà èwo ni kí ló ń ṣẹlẹ̀ nù ṣèbí mi tèmi fúnra mi gbé mọ́tò sí mi èmi ni mo páàkì mọ́tò sí bíi fúnra mi kí ló ṣẹlẹ̀ ṣé ká ní sàrùmí sàrùmí ò mọ mọ́tò wa ṣó tẹ̀sí mọ́tò lọ ni àbí báwo àbí ọ́ìlì ṣọ́ọ̀tì inú mọ́tò ló ń fẹ́ lọ rà sí àbúfẹ́ rẹ̀ pọ̀ sí mọ́tò. Ah, ah. Sárúmi. jẹ́ kí ìṣòrí burúkú ọlọ́run má jẹ́ kí ìrí bí torí ọlọ́run ibo ni mọ́tò lè wà báyìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ táyé mi ò ti bàjẹ́ báyìí torí ọlọ́run kí ni mo fẹ́ sọ̀fẹ́ ni tó gbé mọ́tò fún mi Sàrùmí ò mọ mọ́tò wà. bó bá ṣe wá lè wò kò rí pátápátá mo fún ẹ ní wákàtí kan ó gbé mọ́tò lọ forí ẹ̀sọ́ gidi o wákàtí kan ó gbé mọ́tò lọ tà ní o wákàtí kan ó gbé mọ́tò nǹkan kan ṣe ní o wákàtí kan ó lè gbà lọ́wọ́ ẹ ní o wákàtí kan gbogbo ẹ̀ pátápátá mo fún ẹ wákàtí kan wà bá mi bí. ayé mi ti rún sàrògbìn gbé mọ́tò lọ. máa rogo báyìí torí ọlọ́run ẹ máa gbà mí mo máa ń pọ̀rọ̀ ìlówó ọmọ àti ńlá ronú ó ti ju bí wákàtí kan lọ báyìí torí ọlọ́run ẹjọ́ ta lérò kó bá mi gbé mọ́tò ẹjọ́ ta lẹ mọ̀. táyé ni. táyé. táyé táyé ọmọ ìyá abẹ́yì táyé gbé mọ́tò mi ta ló jẹ́ táyé náà. táyé ọ̀yẹ̀kù lẹ́gbẹ̀ẹ́ àtàpà ni. táyé ọ̀yẹ̀kù ọ̀yẹ̀kù lẹ́gbẹ̀ẹ́ àtàpà ibo ló ń jẹ́ tápà yìí náà ta ló ń jẹ́ tẹ́yọ̀ òjẹ̀kù lẹ́gbẹ̀ẹ́ àtàpà. ṣé ẹ ti gbé ẹnu burúkú yín kí mi láàárọ̀ yìí kẹ́ tó máa bèrè ọ̀rọ̀ kọ́tà dọ̀tí lọ́wọ́ mi ẹ ṣọ́ra yín o. àá ah, ah. <laughs> ẹ gbà mí láì ṣe pé bóyá ẹ mọ èjì mi ẹ jọ ṣé ẹ mọ èjì mi. ẹ lọ fi gbowó central bank. tó fi ń di wípé mi ò ti gbẹ̀nu kí yín òun lè ṣe dá mi so ẹ̀rán pọ̀ fún mi ní táyé lẹ́gbẹ̀ẹ́ àtàpà kò sí tó jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ má bínú o ẹ jọ ẹ káàárọ̀ o ẹ ní sori burúkú ẹjọta lẹni tó bá mi gbé mọ́tò mi ẹjọta ló bá mi gbé mọ́tò mi ẹjọta ló bá mi gbé mọ́tò mi o. ta ni ẹ̀yin fún ní kọ́kọ́rọ́ mọ́tò. olórí burúkú sàrùmí lájọ ó ṣiṣẹ́ kò dé mọ mọ́tò wa. ẹ ọ̀dọ̀ ẹ náà ní kẹ wá sí i èwo làmọ̀rọ̀ máa bí mi lọ́rọ̀ òun máa yọ mí lẹ́nu ẹ dé o ẹ dé o. Ah! tó sàrùmí sàrùmí ẹ wo mi sẹ́rí pé olórí burúkú ni sàrùmí sẹ́rí pé ṣíyẹ́ ni sàrùmí mọ́tò ni mọ́tò ibo ni mo fẹ́ wá sàrùn mi sí báyìí torí ọ̀nà. ẹ wo ọ̀rọ̀ yín ti ń nágbára ju tèmi lọ láàárọ̀ yìí o ṣé alẹ́lẹ́ fẹ́ ni àbí ọ̀pẹ yìí kí tiẹ̀ fún yín náà kọ́kàn yín balẹ̀ kẹ́ tó máa ṣe kọ́tọ̀. ẹ̀rìn bó yí olúwẹ̀ ti fẹ́ bàjẹ́ báyìí torí ọ̀nà mo wó dídì mọ́tò mo wó dídì mọ́tò tó lè ra àwọn àtijọ́bù ìpapọ̀ wọ́n ní kí n máa mọ ilé ọ̀gbẹ̀pẹ̀ yìí kára mi lè wálẹ̀ sàrùmíṣọ́ orílẹ̀-èdè ẹ̀dẹ́ tó fojú mi rí kí n fi Ha! ó ga o. ẹ má kẹ́yìn sí gbá ẹ má kẹ́yìn sí gbá. Hmm. Sàrùmí èmi ló ń jẹ́ kó máa yẹ̀yẹ̀ báyìí òfojú mi rá dáadáa gbẹ́ ìjẹ́jẹ́ ìdìgbẹ́ ìmẹ́jẹ́ ìdìgbà èmi hmm. ọ̀pẹ ó ti ríǹgì ó ti ríǹgì ó. ẹ gbà mí. sáré pé mo tún pè sàrùbí sí fóònù ẹ̀rín yìí kò dé gbé sàrùbí ò gbé fóònù mi torí ọlọ́run kò gbé kọ́ mi. kí ni tèmi pẹ̀lú wọ ọ̀tọ̀kùnrin ìlàrọ̀ kí ni tèmi pẹ̀lú tiẹ̀ kí ni tèmi pẹ̀lú tiẹ̀ ṣọfẹ́ dókòtà bá mi ni ṣọfẹ́ jẹ́ kọ́ má yà ń bí ni kó tiẹ̀ síwájú. ẹgbẹ́nu sọ́jáde kẹ gbọ́dọ̀ dàda àwọn olóró ajá mi. káwọn tó tó mi gbẹnu sọ́hún lé. àwọn orí orí orí ẹ kò tiẹ̀ wo bí kò sí ẹni tó tó lé mi kò sí ẹni tó tó mo rò kò síìkì ó tó ó ṣí èrè ó tó ya oyè ni ẹdí ẹni káwọn tètè gẹgẹgẹ ìwọ tó yá oyè ni. ẹ má jókòó. ṣé wọ́n tó mi gbọ́. má jókòó bí o má tọ̀ mí o. bàbá babaláku bàbá yín abẹ́gbọ́ babaláku bàbá yín àwọn ẹ̀tẹ́ ẹ̀gbọ́ kọlẹ̀ orí wọn bàjẹ́ wọn lè ní gbẹ́gbẹ́ mi má jókòó bí àbí kí ló ṣe yín. ìkọra ló bá dé má jókòó bí. tí ò bá jẹ́ nǹkan jọ fi tí ò bá jẹ́ nǹkan ń wò mo rò ká ẹ síkì tí ó bá jáwọn tó wà lẹ́yìn yẹn mí àtàwọn ojú wọn mo rò pé nǹkan ṣe yẹn wá ní kí n má jókòó bí àmórí yìí ti bàjẹ́ ni ẹ ń ṣí èrè ẹ ń ṣí èrè akíndínà lè ní má jókòó bí àmórí yìí ò pé mo rò pé nǹkan ṣe. ó dà mo ti jókòó wájú bèbè mi ò jókòó ẹ lẹ́sọ̀ o kí ni ẹ má kanra mọ́ mi o. kí ni ó pẹ́ ó máa rajà ẹ̀gbọ́n ẹ má bínú ẹ jọ ẹ ẹ ṣe yọ̀ǹda mi ẹ jẹ́ kí mi mọ bá tèmi lọ. Ah, ọ̀gá sàrò wù ú ìmúṣe bí ṣe tó ìbẹ̀rẹ̀ iṣẹ́ olóṣè àfọnukọ́ bá ṣe parí ọ̀nà kàgbé àṣìbí ara rẹ̀ ti yá. ẹ wo ṣé mi ni dókítà jọ bá yín tọ́jú ọmọ ni ara rẹ̀ ti yá ara rẹ̀ ò tí yá kí n tèmi ẹni ràn yín lọ́wọ́ láti gbọ́ ọmọdé ọsibítù ẹ̀yin láàárọ̀ kùtùkùtù ẹ kò tí yín bá mi o. Ah, ah, káàró odò àásù kí lára ilé ò ẹ mọ́ bínú torí ọlọ́run mo ti ṣe wọn bá ń tí mo lè ṣe tẹ bá wọn tójú aago yín sọ ní ìsìn ẹ rí pé ó ti ń lọ bí ọwọ́ ọ̀sán o ẹ jẹ́ tètè lọ́ọ́ dá ọkọ̀ padà fún ẹni tó lọ́kọ. bọ̀dà sáàrù mi hmm? ìbẹ̀rẹ̀ kì í so ń sẹ̀ hmm. sẹ́ni tó bá tì í tó fi dópin ńlá gbàlà ìgbà díẹ̀ náà ló kù sẹ́rì mọ̀mọ́ tí a bá fi mí lè bí. ẹ wọ ẹ má ẹ má ẹ má gbé mi ẹ má gbé mi ṣé kí n sọ fún yàn kí káyé tèmi bàjẹ́ ni mo sọ fún pé mi kọ́ ọmọ lọkọ̀ yìí ẹni ẹ ẹni kí n fi ràn yín lọ́wọ́ débi mo wá fi ràn yín lọ́wọ́ débi tẹ́tù kí n máa jókòó ṣé kí n tọ́sẹ̀ lẹ̀ kí wọ́n fi tọ́jú ọmọ. Sàrùmí asóore ìdílé lásòore ìgbọ́n kí n sọ̀rọ̀ lè bá san lónìí. ya iṣẹ́ iṣẹ́ ṣe pàtàkì. a ah, sọ̀rọ̀ lè tẹ́ sọ lẹ́nu ìbọ̀dá tẹnu yín inú ọmọ àti mọ́tò ṣé ọkọ̀ yìí ó ṣe pàtàkì ju ìyá àti bàbá mi lọ ah. ẹ gbàgbé ó ṣe ọkọ̀ yìí kí lè fi ẹ má fi wí ọmọ o ẹ má fi wọ ọmọ ọmọ sọ̀rọ̀ tèmi fọlọ́ ni o. ètò ìdúró lọ sáyé wo tí mo ní. ẹ wò ó ẹ má jẹ owó nǹkan kan máa ní ọdẹ ah, àní ọdẹ yọ̀ǹdẹ nìkan fún mi náà méjèèjì kọ́ bẹ́ẹ̀ mi ká gbọ́kọ̀ lọ́fẹ́ ní tọ́lọ́kọ̀. ètò ìdúró lọ nínú ẹ̀mí èèyàn àti ọkọ̀ ìwọ ló ṣe pàtàkì jù. ọkọ̀ yìí ni ọkọ̀ yìí ló ṣe ah. kókó sí mi ọkọ̀ yìí ó ṣe kókó sí mi ju gbogbo tá a ṣe yìí lọ mo ti sóore mo ti sóore sẹ́mi ni dókítà ìjọba yìí tọ́jú ọmọ ni. Ah. ẹ mọ gbọ́kọ̀ lọ já lọ já lọ. kí n mọ gbọ́kọ̀ lọ kí n lọ kú ah. kémi ọ lọ. yà múra. Ah! ẹ wá ká òjòlówó. ẹ ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹjẹ ẹjẹ ẹjẹ adámọ̀ràn kan ẹjẹ apá fóònù yìí sí tí ẹ bá ti pa wọn ò ní máa dà yín láàmú mọ́. ee lè pa fóònù ẹ má bàa bá dámọ̀ràn pa sẹ́fẹ̀ mi ń fani. ẹ wo tẹ́ ẹ bá gbọ́ gbòó èmi ni mo wakọ̀ ẹ ti fi ọkàn sí pé ìdílé wakọ̀ àbí ọlọ́run gbọ́ máa dáràn sí i lọ́rùn tí bàtà bàtà ti ń gbọ́tà sí sí sí sí sí sí sí nínú ilé tẹ́ ń gbọ́tà sí sí sí sí sí sí sí sí dábàá ń gbọ́ wò ó ebi mo wa kọ́ yìí lè kọjú ẹ bá ẹ dẹ́kun ta ló wà núbi ẹ dẹ́kun ẹ bá ti kọ́ ilẹ̀ orí yìí tí ò pé òun ìlè wa kọ̀ọ̀kan lójú yín ẹ ya wèrè ìwọ ni bírèkì náà ní ìsìn tá a mọ̀ yìí. ah mo mọ̀ pé yóò bẹ ni mo mọ̀ pé yóò bẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ta o ẹgbẹ́ ọkọ̀ yìí mọ̀ ìfẹ́ mọ́ lọ́rìn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ má jẹ́ wọ́n ọmọ tí nǹkan ṣe ní dànù o. wọ́n sì sọ fún mi lóòótọ́ mi ò dẹ̀ gbà torí ọlọ́run kó báyàn sọ̀rọ̀ kéèyàn dẹ̀ kọ́ tí ìkún sí nǹkan tó bá báyàn wù wọ́n dìdí sọ fún mi ni wọ́n ní Sàrúbí ló máa padà báyé mi jẹ mi ò gbọ́ wọ́n ríran síbi ni mo kọ tí kún. orí ló máa pọrùn ọrùn náà ló máa porí má tàn mí ni tó ń ṣọ̀rọ̀ ẹ má nà tàn ẹ̀yin kan náà nínú yín lẹ máa padà fi nǹkan ṣe ra yín náà ni àwọn rádaràda. wọ́n máa admit ẹlòmíì sí hospital báyìí á dẹ̀ máa lo bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta lọ́bẹ̀ wọ́n ní mọ kókó tó ṣe wọ́n máa test kidney wọ́n máa test liver wọ́n máa test ẹ̀dọ̀dọ̀bùs eh, wọ́n máa test stomach ẹ̀wò kò sí tó bá mọ̀ kò ṣe é létà náà máa mọ̀ pé ẹnu ló pa. ọpọlọ ti lọ ó ti lọ dànù. létà náà máa mọ̀ pé tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ ló rà gbá. olórí burúkú ó ní níta ń jẹ kọ́lá ń ta fúnra ara wọn wọ́n ti jẹ làjì ń tó ń jẹ ìgbà tó bá yá náà máa jẹ́ kọ́mọ ẹ̀ pé ẹnu ló máa pa wọn. ah mọ́ bínú mọ́ bínú. pẹ̀lẹ́ kí ló dé tó fi pẹ́ báyìí mo kọ mo tiẹ̀ mo. ẹ wo wo wo wo wo wo má tiẹ̀ wọrí ṣàlàfíà ni mọ́tò ńkọ́. adúpẹ́ àlàáfíà ni. mọ́tò mọ́tò mọ́tò rèé. ọkọ ni. ìwọ fúnra rẹ ńkọ́ tó wà òkè. iná wà mo wà. wá wá wà àlàáfíà rẹ ṣe pàtàkì síbi ju mọ́tò lọ o. mo ṣeun. kò yẹ èmi ò tiẹ̀ béèrè mọ́tò àlàáfíà rẹ gangan olóṣè pàtàkì. nǹkan kan nǹkan kan ò ṣe mí. nǹkan kan ò ní ṣe lágbára Ọlọ́run lágbára Ọlọ́run kankan ò ní ṣe à ní rí bí o pẹ̀lẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn èmi rè bí wọn látàárọ̀ èmi èmi ò banújẹ́ o látàtàrà ọlọ́mọdéke mi rí bi màmá banújẹ́ torí ọ̀rọ̀ ẹ inú a máa bí mi sí wọ mo ń ṣe fagi ni. ẹ ẹ bẹlẹ. nígbà tí mo gan dànù báwọn. burúkú burúkú kó tó di pé mo débi ni o ọlọ́run ò ní jẹ́ kí n mú nǹkan bí kó tó di pé mo débi ni <laughs> nígbà tí mo mẹni tí mò ń bá rìn tí mo mẹ tọ́lọ́ yàn lèmi pé alálùbáríkà ni mo mọ̀ pé ó yìí máa tì mí lọ síbi tó wù ẹ́ wàá dé tì mí débi ire náà lẹ́nu máa jẹ́ o máa mọ́wọ́ mi báyìí wà á dẹ̀ mú mi gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ bẹ́ẹ̀ wà á mú mi wọnú plane wà á dẹ̀ mú mi dé mẹ́ka. àmín àmín àmín yàrá o àmín yàrá o yàrá o àdùbọ̀ o gbẹ̀rù wọn lẹ́yìn tó bá mọ̀nà òun ló yẹ ká tẹ̀lé. ẹni mọ̀nà ló ká tẹ̀lé wá jáde iná wá jáde iná. owó kéè owó kéè náà. wọ́n bá rí bá. tí o bẹ sọ́ọ́lá bá wà. ẹ̀gbọ́n oṣù tó oṣù làbàgọ́. kẹlẹ kẹlẹ kẹlẹ kẹlẹ káàrà kọ́ díẹ̀ náà níjó ti gbọ́ mm. lọ́la láìla. sọ́ọ́lá. wò wò bá bùkì mm. jẹ́ ká tètè máa lọ mm. abọ́gbọ̀ ká lọ ṣiṣẹ́ ọ̀sán irọ́ àárọ̀ náà la sì wà báyìí náà. àárọ̀ la yìí wà ẹ ẹ jà tètè lọ nígbà yìí. oorun oorun lówó oorun lówó ẹyin. Ah, ọlọ́run fa àlùbáríkà sí o gbogbo iṣẹ́ tó lu ẹ̀ bá ń ṣe láyé àlùbáríkà lòdì. tó tiẹ̀ ṣe kókó jù ní ká máa lọ rí ká máa bọ̀ rí. ẹ bá ń kówó tí ó wà lọ́wọ́ ẹ̀ ó kárí. gbogbo tọwọ́ rọ̀ lẹ́nu. ẹ lórí. ẹ ìmọye tó jẹ́ ìmọ̀ kan kó sákò ń tèmi ni. òtùmọ̀ye tó wà bẹ́ẹ̀ olówó bọ̀rọ̀ kìnnì bọ̀rọ̀ kìnnì bàtàṣì ẹ̀yin òun kawó ẹ̀kan kó sápò. náà tí èsè mi nìkan ni mo ní ṣe bá jọ lówó ni. ẹ̀hún ló ṣe lè kawó tó wà lápò ẹ̀ kó sí wàhálà gbà gbà kọ́kọ́rọ́ mọ́tò ó dàrọ́ o. òjò wá a ó ò tí ì fún mi ní nǹkan kan ní owó. oòrùn owó ló fẹ́ gbà. owó iṣẹ́ ò ní o tí ì fún mi. kí ló ṣẹlẹ̀. o tí ì fún mi lówó kankan ṣebí gbogbo owó náà ni níbẹ̀ lọ́wọ́ rẹ̀ kò sí kankan lọ́wọ́ tèmi. kí ló dé tí wọ́n fi ń béèrè lọ́nà wo ni ṣe ní béèrè owó lọ́wọ́ rẹ. mi ò ní fún ẹ lówó lẹ́yìn mi ní fún ẹ lọ́la mi ní fún ẹ lọ́tùnla. kí ni mo ṣe kí ló tún ṣẹlẹ̀. kò sí nǹkan kan tó ṣe o láàárín èmi àti ẹ kó jọ máa ró lọ́kàn wa. kí ni mo ṣe jẹ́ mọ tí mo ṣe. kó máa ró lọ́kàn àwa méjèèjì abọ́dọ̀ kó máa ró lọ́kàn àwa méjèèjì orí ẹ ti dàrú o ti náwó tó o ṣòbó gbé sátà làárọ̀ Oh. ṣé mo dúró dúró dúró dúró díẹ̀ ṣé mo bí ẹlẹ́rìí dúró gbogbo bá a ṣe ń lọ tá a ṣe ń bọ̀ ṣé mo bẹ́ẹ̀ jà sí. ìfọkọrẹ́ǹtì ṣé bí mo sọ fún ọ bó o sì bá ṣe ti pàdé ni mo sọ fún ọ pé èmi kàn mo ràn yàn lọ́wọ́ ni ọmọ kan ló dákú lẹ́gbẹ̀ẹ́ lé wa ni mo sáré mo rọ́ sí ẹ lọ sí ọsibítù ọsibítù mo sì jùnà ẹgbẹ́ lé ni. Ọ̀yọ́ ni wọ́n ti gbé mọ́tò yẹn fún ẹ ní installment àbí babaláku bàbá ẹ ló ní ló lọ fi ràn yàn lọ́wọ́ ó lè pé èmi kó ló fẹ́ ràn yàn kan lọ́wọ́ ó lè pè mí àbí tó o bá pè é mo pè é aago rẹ ò lọ. jọba tèmi wá ń pè é tí fóònù ẹ ríǹgì nǹkan kí ló tó o gbé. bẹ́ẹ̀ àgbà tí mo lọ tọ̀ ni. ìgbà tá a wájọ wà nínú mọ́tò látàtàárọ̀ o ò lè sọ fún mi pé o lọ tọ̀ ló ṣe gbé kọlù. mo ti bẹ̀ ọ́ mo ti bẹ̀ ọ́. ṣé mo bẹ́ẹ̀ sọ ṣé mo nínú bí mi ṣé mo ní mò ń bínú. o sọ̀rọ̀. mi ò sọ bẹ́ẹ̀ nítorí nǹkan tó wà nínú mi tí mo fẹ́ ṣe ni kò sí wàhálà mi ò ní fún ẹ lówó. òjò wa àmọ́ mo ṣe bẹ́ẹ̀. oorun oorun kò hmm. tẹ́tílẹ̀ kò gbọ́ mi dáadáa mi ì ní fún ẹ lówó ọjọ́ mẹ́ta owó tó gbà lọ́wọ́ bí deliver òun ni kò ná. dùnà ṣé o ní fún mi lówó náà ni. mo ṣe máa fún ẹ lówó bóyá ń bá mi sọ̀rọ̀ o ní fún mi lówó náà ni èmi ni o ní fún mi lówó náà ni. Ah. èmi ló bá pé o ní fún mi lówó náà ni. dùnà kí ni kí n lò fún ọ ṣé èyí tó gbọ́dọ̀ lówó fún ọmọ ni yọtọ Ọlọ́run ṣé àìsàn rẹ ni ah ṣé torí mo gbẹ̀ láyè tó kàn lóhó fún mi ah. àbí ní kí ni. lónà sọ ọmọ èjì lèmi. kí ni ọjọ́ orí ẹ̀ kí ni èjì ẹ̀ ṣé ọmọ èjì tèmi ni. ẹ ṣe two hundred ni wọ́n ní two hundred years. ah dọ̀tún náà lọ́wọ́ tó one thousand tó fi ń bì mí lérè pèsè mọ́ ọmọ èjì ẹ̀ ṣé one thousand years ni wọ́n. ẹ̀ẹ́ ó ti di pé kó máa sọ fún mi pé ṣé mọ́ ọmọ èjì ẹ̀ ọ̀gá lọ̀gá ń o ẹni bá gbókò fún ní ro òun lọ̀gá ẹ̀ ọmọ ṣẹ́bi ló jẹ́ lọ́wọ́ yìí. òòjò lọ́wọ́ mọ́ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ mọ́ sọ bẹ́ẹ̀ ọmọ èjì ni Ah, torí pé tí èrò bá ti kú tí máa pẹ̀rù tí èrò bá kú tí máa sọ pé ah, báwo ni ọ̀gá mi ṣe náà ló ti sọ bí bàbàrà. ṣé ọmọ tó lè ṣe dọ̀túrú ọlọ́run máa pèrò mọ́ tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ pé ọmọ èjì mi ọmọ èjì mi dírẹ́ mú ah, ṣebí mọ ṣebí ẹ eh, mọ gbọ́ ọmọ mi kọ́kọ́rọ́ mọ tán mọ rira bí ẹni pé bóyá torí pé mọ mọ pọn lé pé ọmọ títí má ti pèrò tán tí má sọ pé ọ̀gá mi jáde mọ rira bí ẹ pé bò ń pè ọlọ́jà tó tọ. tó bá bí yàrá yẹ ẹ dáa tó mọ̀ ni wọ́n bí ẹ tó two thousand years ni èjì ẹ o abọ́gbọ́ kọ́kọ́rọ́ tó bá dàárọ̀ la tèmi bá dé má jẹ́ kémi bá mọ́tò ní mímọ́ màá mọ̀ pé lóòótọ́ lóòótọ́ mo mọ èyí ẹ kí ni èyí ẹ two thousand years orin. àṣìbá ti ṣe mu àdó ọmọ kékeré ni ọmọ ọmọ ọmọ ni mo lo mo lo mo lo fún mo lo fún sọ ọmọ èjì mi. ẹ má bínú sà ẹ pẹ̀lẹ́ sà ṣe gbọ́ mo ti mọ èjì yín mi ìmọ̀ tẹ́lẹ̀ ni mo ti mọ èjì yín mo ti rí i pé ẹ̀yin àti olúmọ ẹgbẹ́ nìyín ìyẹn olúmọ ẹgbà tó bá bíyà láyà tiẹ̀ dáa ni kọ́kọ́rọ́ nìyẹn ìwọ má fọ mọ́tò màá mọ̀ pé yes lóòótọ́ o two thousand years nìyẹn iye ọdún tó bí ẹ nìyẹn màá mọ̀. ṣé ọmọ èjì mi ni tó tó tó tó tó ní kí n máa lo ẹ fún ẹ ṣé ọmọ èjì mi ni ṣé o tó ọmọ èjì mi ni. òde olówó yàrá oge òde olówó yàrá oge òde olówó yàrá oge. Odi olówó ìyàlódé ẹ bá bọ̀. Odi olówó ìyàlódé. Odi olówó odi olówó. Ẹ dákun tó lé mi o. Ọkọ̀ tí two hundred nínú ìsìn. Ẹjọ́ máa lè wọ́n kó padà. Odi olówó ìyàlódé. Ó sọ àgbẹ̀ wá dé bọ̀. Ó ní sẹ́ńgì. Ní ọ̀sẹ̀ o. Ẹ mi ò twenty one thousand. ìyá ìyá yín rì níwájú ń O ojú kàní fáwọn bò. ojú oorun ojú oorun ojú lọ́wọ́ ojú ọba ojú olówó yàrá géètì ojú olówó yàrá géètì ti ní two hundred naira lówó ọkọ two hundred ni ó ti kó one fifty o ó ti kó one fifty o ní ìfẹ́ wàhálà o ìfẹ́ wèrè o ìfẹ́ wèrè o ojú olówó yàrá géètì pé ojú olówó yàrá géètì ẹnìkan di olówó àmọ́ mi ẹnìkan péré náà ló sì kù two hundred naira ní o àpò kan two hundred naira ẹ fẹ́ rí mi. ẹ ó ti ń wò mí ìyá ìpínlẹ̀ mo sì fẹ́ eré ìpàdé hmm? kò sí sówó lọ́wọ́ mi. mo dáná àjẹ́ lẹ pé ajé mi ìrajẹ rí ajé yé ìwé lẹ wá ń lọ. mo rè pàdé. sáwọn ajé náà tó máa ń wọkọ ni. kò sí rírẹ̀ tá a lè dà ọkọ̀ ojú òfurufú a máa ń wọ̀ hm? bí mo ṣe dúró ìbọn bá wù mí mo lè gba inú rẹ lọ. ẹ má bà mí ni inú mi ò gbà yín inú mi ò gbà yín mélòó nínú mi tí ń báyìí nínú mi. kódà gan-an hm. nígbà tí ìta àbá fẹ́ lójú ara wa hm. mo lè lójú rẹ. ẹ má lo tèmi ẹ má lo tèmi tọ̀dọ̀ mi kò tí tòmí ló mú bí gíláàsì kún ni ẹ mọ́ lo tọ̀dọ̀ mi ẹ jọ. sọ tó wà ní kò sí kọ́bọ̀ náà kò sí fẹ́ lọ. ẹ lọ ẹ lọ ẹ mọ bọ. ẹ mọ bínú ẹ mọ bínú ẹ mọ bínú. ẹ mọ wọrí ẹ àǹtí ẹ mọ bọ nlẹ ẹ tó wọn jọ. ẹ wo àǹtí àti ìrìbí ìdókòwò àti ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ náà ẹ bọ́lẹ̀ ẹ mọ ọmọ tí mo sọ̀rọ̀ ẹ bọ́lẹ̀ o tàbá kò bọ́lẹ̀. èmi ni èmi yé ni mọmọ tí mo sọ òjò lówó mọmọ tí mo sọ o. mo kò rí ẹ o pé. mọmọ tí mo sọ o. èrò lówó kí ló ń gbé àbó yáwèrè ni. ó béèrè tí ó yáwèrè. mo wá gbàlagbà. mo kò rí ẹ bàjẹ́ ni. mo kò rí ẹ bàjẹ́. má kú ọmọ o. èmi kò ká yé ẹ lè lọ bì kankan. kí ni ìwúrọ́ bí. ẹ kí ló ṣẹlẹ̀. ó ṣàtọ̀ wo ìyá àgbàlagbà ni o wo òjòlówó gbogbogbò bá ṣe máa ń bá ṣe máa ń fa ọmọ rẹ wọn lọ́wọ́ sọ fún mi ìbéèrè jiyàn ọ̀rọ̀ rẹ náà ni mo fẹ́. lùwá ní kí débi ibi tí mo dúdú àwọn tó dùn. àgbàlagbà ni wọn ó sáré gbàgbàlagbà ni màmá. kí ló sọ bẹ́ẹ̀ gbàlagbà ni wọ́n ìyá tèmi ò dàgbà kó ṣe wọ́n tó yẹ ẹni. wàhálà àwọn jù mọ́ mi lọ tó bá jù yẹ lọ kò lè jù yá mi lọ. wọ́n gbà tó seventy years lọ́wọ́ mọ́ mi wọ́n jù yóò yẹ lọ. ọmọ yẹn jìyà mi ni. ọmọ yẹn jìyà mi ni. ẹ lódùyà níyì lọ ní seventy years wàhálà yóò dùn yòyè lọ ní eighty. ṣé ń tọ́ ni ó ju yẹ ẹ lọ sẹ́wọ́n tí ó dùn ọ lọ gan. àwọn ju ẹbí lómi yẹn ọmọ kékeré ni màmí lẹ́gbẹ̀ẹ́ wọn. ohun tó sọ ti yé mi o ohun tó sọ ti yé mi ibo náà fẹ́ jókòó sí. iwájú iwájú bébì bébì bébì bébì bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́ sẹ́yìn bọ́sẹ̀ bọ́sẹ̀ bọ́ sẹ́yìn bọ́ sẹ́yìn. mọ̀mọ́ ẹ wọlé. àti wá wà mọ́tò nǹkan báyìí. ẹ tó ju yàrá mi lọ ní eighty years. olúwa ló ń wakọ̀. olúwa ló ń wakọ̀. ló ń tó ṣẹlẹ̀. ẹgbẹ́sẹ̀ ìmọ̀ tí mo rò. ẹ mọ̀ tí mo rò. máa bọ̀ mí máa kó ẹ bó nígbà tí yẹ ti di abilọ ní eighty years kí ló dé kí ló dé kí n sẹ́yìn bọ́ ọkọ̀ lónìí lónìí ẹ fẹ́ rí mi. mo fẹ́ rí dákòókò gbẹ́ngbẹ́ng. ojo wọ́n làwọn fẹ́ mu nǹkan wọ́n làwọn fẹ́ mu nǹkan. mo mu omi o mo fún mi. kí lè wá bẹ̀ mí. kí ni inú oníkèé dúdú. tí mo rú. tí a hàn ẹlẹ́rìí dòdò ni mọ mi láwọn fẹ́ mu nǹkan. wọ́n láwọn fẹ́ mu ẹlẹ́rìí dòdò wọ́n láwọn fẹ́ mu ẹlẹ́rìí dòdò wọ́n bọ̀ ẹ̀jẹ̀ sáré pẹ̀lẹ́. mọ́ọ̀mí ẹgbẹ́ amútó tutù ó tutù. o tiẹ̀ tún ṣe é kú. Ah, gbogbo ẹ̀ náà ni èkú bá wọn ṣé ó tutù sá ọjà yín lọ ọjà lọ agùnlé ayọ̀ ah, agùnlé ayọ̀ agùnlé ayọ̀ agùnlé ayọ̀. ṣé ò sí. kò sí kò sí kankan kó lè dáa náà ni. ayọ̀ ni. <laughs> ibẹ̀ làwọn rí. ayọ̀ la máa máa yọ gbogbo gbàlàyé wa a ní sórí burúkú àbọ̀ gbọ́. <laughs> pẹ̀lẹ́ kí ló fẹ́ rà ṣebí lè ràn ẹ́ṣẹ́ ni kí ni yéé jẹ sọ fún mi kí ni yéé jẹ tí mi ò lè ràn ẹ́ṣẹ́ ìwé ni sí mo fẹ́ ra nǹkan ni gbà two five re eré o kọ́kọ́rọ́ ni jápàdé lọ́la two thousand five hundred. ẹ ṣe bó wú ẹ nìyẹn ṣe bó owó tó o máa ń gbà nìyẹn ojoojúmọ́ tá a bá dé owó tó ń gbà náà nìyẹn. irọ́ ata lónìí ata gan àwọn èrò wà. àwọn èrò wà. ẹ owó tí mo gbà gangan tábàtà náà dàbí alára two five náà ni mo mọ gbà. ẹ kí wàá ní ìtumọ̀ eléyìí tó sọ. nígbà tá a ta lónìí ó yẹ kó gbé pẹ́ẹ́lí díẹ̀. àwọn èèyàn wá àwọn èèyàn wá ṣé wọ́n ló lọ fọ́ọ̀sì wọn jáde láti inú ilé wọn ni. mo pè wọ́n ń pèrò ti kọ lẹ́tà fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ṣé ẹ̀ ni àbí kí ló bá mi sọ ìjọ́ta ò ń tà ìjọ tà tí ń tà nǹkan ó dà kò sí wàhálà owó tó wà lọ́wọ́ mi èrè tó bá rò kó wà mí ó ní nǹkan tá a fẹ́ rà nínú mọ́tò. kí la fẹ́ rà. ó dà fẹ́ ra a fẹ́ ra extra tire. a ní alẹ́sà tire. alẹ́sà tire tó dẹ̀ wò tó dẹ̀ mọ̀ kò ń ṣiṣẹ́ fúnra rẹ̀. àwọn kò tí ì lára. èmi ò tí ì lọ́wọ́ tó rà máa ra jáàkì náà. aa jáàkì gangan la yẹsẹ̀ ra sèpọ́sẹ̀ tó lọ lára jáàkì rí èwe lára. jáàkì ọlọ́pàá táwọn táwọn yí báyìí o tún lómi lọ fún tòkí lóde iye tí màá fún ẹnìyẹn tí ò bá tẹ́ lọ́rùn olè kó wá o kò sí wàhálà o òkú mọ bó ṣe ń ṣètọrẹ àánú kó wá gbà kọ́kọ́rọ́ mọ́tò tún rè mọ bó ṣe máa fọ mọ́tò ó tán. òjò lówó. irọ́ oòrùn lówó ni. Ah! Ah! mo tún ṣòwò fọmọ ẹlòmíì jẹ yéé mo ṣòwò sọ́ọ̀tì yéé yéé yéé yéé pẹ̀lú gbogbo gbìyànjú mi two five náà ló tún yọ. Ah! sáyẹ̀nsì mi nìyí tí wọ́n bá mi fà á ẹ ojo ojo lọ́wọ́. i'm um, good day please. ẹ jọ mo pẹ̀lú àwọn tó ṣe interview ní last week so wọ́n ní kí n resume ní ààrẹ because mo rí message wọn lálẹ́ àná so that time yẹn. kí ló orúkọ yín ìrànà. adérónkẹ́ ọláníyì lórúkọ. adérónkẹ́ ọláníyì. ẹ jọ sista ẹ má bínú o kò sí orúkọ yẹn lórí sísítẹ̀mù wa. Mm, <laughs> um, jọ last week Erin rí mi tí mo wá sí ibẹ̀ yín gbọ́dọ̀ júwe ibi tí wọ́n ti ń ṣe interview fún mi ara yín mo gbà kọjá. ṣọ́ọ̀pù ẹ̀mí ni àrùn. tẹ sọ pé kí n lọ sí the room by the left hand side pé kí n lọ sí òkè ìbàdàn tí ń ṣe interview ẹ rántí mi. ẹ jọ mi ò rójú yín rí ẹ má bínú. uncle maybe there is a mixed up somewhere because mo wá síbí wọ́n dẹ̀ ẹ wo ẹ jẹ́ kí n tẹ̀ mo ti ń sọ̀rọ̀ jù message tí wọ́n yìí sẹ́ǹsì mi ní alẹ́ àná òun lè lè pé kí n rẹ̀ mi iṣẹ́ láàárọ̀ that's it àjọ ẹ má bínú o nọ́mbà akọ́lé lè kó má ṣe pé wọ́n gbá yín ni o. nọ́mbà yín kọ́lé lè. nọ́mbà akọ́lé lè. but. again ẹ má bínú tá pé pé àwọn gbogbo àwọn tó wá sí interview lọ́jọ́ yẹn gbogbo nọ́mbà gbogbo nọ́mbà wọn àti orúkọ wọn wà nù ní. Um, uncle that means there is a mixed up somewhere ẹ jẹ́ bá mi tún check bóyá ó wà níbẹ̀. kò sí bẹ́ẹ̀ sista ẹ má bínú tápọ̀ wà níbẹ̀ àyẹ̀mbá ti rí. ok bóyá wọn ò fi sí orí system bóyá kẹ́ bá mi wò manually. gbogbo nǹkan táwọn máa ń ṣe ó máa ń wà lórí system kò sí kò sí sínú ìwé ẹ jọ̀ọ́ ẹ má bínú. fi ọlọ́run bẹ̀ẹ́ tí yóò ní bàjẹ́. ẹ má bínú. a ah, ẹ bóyá kí n rí ẹ bá mi bóyá kí ẹ call attention because ó lè jẹ́ pé ọ̀dọ̀ wọn ló wà. ẹ jọ̀ọ́ má bínú báyà nǹkan tá ẹ máa ṣe ni pé báyà máa pe nọ́mbà tí ẹ máa pe nọ́mbà yẹn padà nítorí pé kò ń ṣe nọ́mbà wa nìyẹn má bínú. Hmm. ọ̀rẹ́ tí bá ní gbogbo nǹkan tó sọ yé mi rọ pa o kò yé mi rárá. ìtùnú bí ò ṣe yẹ òun ni ò ṣe yé mi náà nígbà tí màá fi dọ́dọ̀ máa ẹ̀ láàárẹ̀ ní ọ́fíìsì wọn ó ń bí mi lẹ́rìí wípé ṣé mi pẹ̀lú àwọn tó ń interview because mi ò get ìwọ tó jẹ́ nígbà tí a máa fi lọ lọ́jọ́ yẹn tí mo sọ pé kọ́ ní ká wá òun ni mo rí wọ̀nà wọn tó bí mi náà questions tí mo dá lóhùn ṣé ó dẹ̀ wá sọ fún mi wípé mi ò rí mi rí èmi ò pẹ̀lú kinní kan. bọ́ ó sọ fún mi láàárọ̀ ẹ̀ pé wọ́n ní kò wá náà ṣe báwọn fúnra wọn náà invite ẹ̀ pé kò wá. kí ni mo sọ lẹ́nu alẹ́ àná náà yìí text mi wípé kí n resume sí ibi iṣẹ́ yẹn lẹ́yìn yóò mú ìdíkàlẹ́kàlẹ́ ìdíkọ̀kọ̀ gbogbo wọ ṣẹ́ẹ̀tì ni ẹ́ tí mo débẹ̀ tán ló wá sọ wípé ẹ̀hún òkè èmi ò pẹ̀lú kíní kan kíní kan ìtùnú ṣé kò ṣe páyé ti ń ṣe mi ṣé kò ṣe pé nǹkan mi ó ti wà nínú ọ̀rọ̀ mi àbí kí orí wo la fẹ́ kọ sí nǹkan tó wà ńlẹ̀ yìí èkíní kẹ̀bẹ̀ èkejì kẹ̀bẹ̀ ẹlẹ́kẹta tún lè léyìí jọ kí wọ́n máa ń perú nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí. má jẹ́ ká zoom nǹkan tí ò sí o tá a bá sọ pé ayé ni a ní rí solution bọ̀ nǹkan tèmi kàn máa sọ fún ẹni pé Keep trying. For how long will I keep trying? For how long? Tẹ́dọ̀ ìbá ẹ̀ tí débi tó ń lọ, kò ní dúró ah. You keep trying. So, there's more to this. Hello? Ah, ah. She màá yan ètí dé kọ́ ló yẹ ṣe báyìí kí ló dé tó ń waste time báyìí náà. Ah, ah, kò possible náà ah, ibo ni mo fẹ́ máa wá mọ́tò lọ by this time ta ni mo mọ̀ ń bí báyìí. èmi ò mẹ́ni bọ́dì ń bí báyìí náà ta ni ibo ni mo fẹ́ máa wá mọ́tò lọ báyìí. wọ́n ní kò tí ì dé náà ẹ sùúrù díẹ̀ rẹ. ẹ má bínú ẹ tẹ́ bá ní sọ pé mo dá sọ̀rọ̀ yìí. ah irọ́ ẹ free ẹ free. mo fetí kàn kankan nú ọ̀rọ̀ tẹ́ ń sọ ni mo ń gbọ́ tẹ́ ń sọ̀rọ̀ ó dàbí ẹni pé ẹ ń wa ọkọ̀. ẹ àwọn ọkọ̀ ṣé ẹ lè bá wa gẹ́ẹ̀tì kan ni. ah ọkọ̀ <laughs> kì í ṣe pé mo lè bá yín rí nìkan èmi gangan lọkọ̀ táwọn èèyàn ń wà. kí ló dé ṣé dírẹ́fà lẹ́yìn ni. ah dírẹ́fà èmi náà ń pè ní international driver tí wọ́n akọ́láwọlé kò lè wa mo lè wa anything wa mo lè ah mo lè wa kọ̀ọ̀kan mẹ́ta. ẹ irú ọkọ̀ wo lọkọ̀ yín kan tí mo mí ní pé irú how many passenger ni ẹ máa ń gbé. ẹ sẹ́rí dánfó lọkọ̀ wa dánfó ni àwọn c twenty tí wọ́n gún bọ̀bì ni. ok ok ok ok ok. sẹ́wárí tó ní èrò ah, ọkọ̀ wa jinú a ah, ó jinú jinú jinú àmọ́ ìmọ̀ ìmọ̀ consume èrò ni. Okay tó bá jẹ́ pé irú yín yìí yóò kó nineteen àmọ́ tó bá jẹ́ irú èmi yóò gba bí twenty four <laughs> eh, ẹ kan sọ bẹ́ẹ̀ ni ẹ̀yin lómi lára ẹ̀yin lẹ rí gbẹ̀mùgbẹ̀mù bí ẹ̀mú etí lóyìí àbí bí àyàn kan ti ń tẹ̀ lọ́la àsìkò kiri ẹ̀mọ́ ó kàn ti ẹ̀ wà lára àwọn tí ń tẹ̀ lọ́la àsìkò ẹ̀mẹ́jọ gbọ́ ọ̀sùn mẹ́lòó kọrin àwọn èèyàn máa ń pè lọ́sùn mọ́ndì nígboro Eh, ó lẹ́ran lára bíi tètè tètè ni ọlọ́run bọ́ torí àtọ́mọ́gbó tí bá ń jẹun bó ṣe ń jẹun síkùn ní jẹun tètè àmọ́ bẹ́ẹ̀ kọ́ là ń lọ <laughs> ẹ dákun mo lẹ́ lọ gangan. àbòtó eh, eh, ni mò ń lọ. àbòtó àbòtó náà jùnà ju ta lè gbọ́kọ̀ lọ́lọ́. bí èlò ni ẹ máa gbà lọ́wọ́ wa báyìí. Hmm, ṣèbí akànwọ̀nyí dáadáa akànjà yín lẹ̀ sọ́ọ̀ ni àwọn ọmọ bọ́n ti a. irọ́ ẹ máa gbé wa lọ gbé wa bọ̀. Ah, ṣé kìí ṣe pé dáàdùn ó pẹ́ lọ títí dandan. Ah, ah irọ́ irọ́. tí o bá ti jẹ́ bá ẹ fún wa fifteen. fifteen kẹ kò sí wàhálà. kẹ mọ wo abo tó náà ṣe o abo pọ̀ ni. ọ̀dà bá n bọ̀ ẹ má bínú ẹ dákun. Hmm. ẹnu ojo bóònù tó ti wá ní mẹkáníìkì náà ni wọ́n ah, ti parí ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà <laughs> bẹ́ẹ̀ má wulẹ̀ lọ sí gáréèjì náà o bí wọ́n kà pàdé lọ́dọ̀ mẹkáníìkì ń iṣẹ́ ti wà ńlẹ̀ iṣẹ́ ti wà ńlẹ̀ iṣẹ́ tí ó sì yọwọ́ gidi gangan ni tó o bí àwọn méjèèjì ọjọ́ rẹ̀ rìn lọ́wọ́ <laughs> alẹ́ ni <laughs> ẹ ẹ jẹ́ àpàdé mbẹ́ kí ni mo bọ́ tó sọ ẹ mo ní a fẹ́ gbé sátà lọ àbòtó. sátà gocom. gocom tẹ́míà ìgbẹ́ mi. ṣe bábòtó ni àbòtó jù náà. báwo ló ṣe máa negotiate ilẹ̀ fún mi ah. jọ sọ fún mi kí ló ń tó máa fi jẹ́ kó wọ́n ló fẹ́ negotiate ṣé wọ́n ló máa mú àwọn ni tó lọ bá wọn dúnàdúrà ìpè kan mú yé báyìí wá. ní sùúrù ṣebí ọkọ̀ wa iná ni ọkọ̀ wa iná ni ṣé ìmọ̀ tá a lè ṣe àti tá a lè ṣe ni má ní ṣe ní kọ́sítọ́mọ̀ tí ní mọ̀ pé ó yẹ kí n lè ó yẹ kí n lè na ẹ̀ kí n lè bá ká lè bá wọn. ó proud o you are too proud o. kí ni mo tún ṣe. onígbèrágá gan o wọ́n ti máa sọ bẹ́ẹ̀ pé yín tẹ́ ẹ̀ bá ga abẹ́ gbọ́ wọ́n máa ń ríra yín bí ẹni pé ju gbogbo èèyàn lọ ìwọ tó wá kọ́ làmọ́ tí ẹ̀ gbéraga ẹ wá pọ̀ kù bẹ́ẹ̀ ni pé kò sẹ́lẹ̀ omi ìtò fún àìmọ̀ ìwọ nìkan ló hàn sí. kí la lè ṣe kí ni mo ṣe fún ọ. kò sí ta lè ṣe ju pé ṣebí ṣe lóye kí wọ́n mú ọ wá bá èmi kó mú ọ wá bá èmi kó ní pé kó wá negotiate mi kó tó di pé wọ́n bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ah, ṣé mi ò mọ iye tá a lè gbé ibi tá a lọ síra wọn ni. èlò ló pe. fifteen thousand fifteen thousand fifteen. ẹ wá sí èrè jọ tá a bá fẹ́ gbé mọ́tò láti bíi dé Magundu mẹ́yẹn èpè lè lọ́ máa lò ẹbẹ díẹ̀ epo one five two thousand. two thousand láti Maigudu tó ṣàjẹ ṣé dẹ́ṣàjẹ epo lélo ni. díẹ̀ epo díẹ̀ epo one five. láti ibi tá a wá wà yìí eh. débi tá a lọ yẹn epo la máa lò. ah tó bá yẹ pa tẹ̀ná ta tẹ̀ná tán ara ti po bíi six bay o. sórí pa yí ẹ ti bàjẹ́ epo six thousand naira go come ó jẹ́ bíi twelve thousand naira nínú fifteen nínú fifteen. ṣé kò tó ni three thousand ò tó jẹ lóore yìí. bàbá ẹ ló máa lọ pé wà tó máa gbé pílò sí bí ẹ wá wòkúta ẹ máa fi jẹ tọ́tù ìwọ ló máa padà wà mọ́tò yìí nìké ni. bẹ́ẹ̀ni sọ jọjọ. ọkọ mi la wá kí ọkọ sí <laughs> ẹgbẹlẹ àwọn tá à ń kó lọ níta ní dọńdọ. dẹ́fà tí ó wakọ̀ ni. dẹ́fà ẹ wo tí ó wakọ̀ wo tí ó wakọ̀ wo kí ló ṣẹlẹ̀ sàrùmí kí kí lórí àwọn wo ló lọ kó wáyé. aláwọ̀ tí wọ́n sá ta ọkọ̀ tá à ń gbé. wàmbi wàmbi kí ló ṣẹlẹ̀ ṣó lè wọ́n ni àwọn apá àwọn ẹni lẹ́nu lóde. kò sí kankan tó gbẹ rẹ́rìn inú wọn. ọmọ tí wọn bá rẹ́rìn sẹ́yìn máa díṣẹ́ tiwa lọ́wọ́ ní sẹ́yìn káwọ́ wa ká máa lọ ni. ojú kọkọ rẹ́rìn inú wọn dẹ̀nà sáta ọkọ̀ ò bá yé mi jẹ́ ni ẹ wo mi lọ èmi ò lọ mi lọ mi lọ èèyàn méjì ló pè fún mi èèyàn márùn dẹ̀ débí. irọ́ wọn sọ yé o abẹ́ sọ yé wọn fún mi tẹ́ sọ yé yé. èèyàn méjì ló pè fún mi. irọ́ mo ní wọn láwọn fẹ́ sáta ọkọ̀ pé àwọn káwọn èèyàn àwọn kan lọ bì twenty five k. ah yes jẹ jẹ jẹ twenty five k ni màá gbà. sọ̀rọ̀ owó tẹ́lẹ̀ fifteen ni. mo ní mi gba fifteen ó dẹ̀ mi bí o gbọ́. ẹ má bínú àá lọ ẹ má wọrí ẹ jẹ́ ká ṣe ní twenty wọ́n ní twenty wọ́n ní twenty wọ́n ti ní twenty hmm? wọ́n ní twenty twenty ibè èmi mi ò lọ o èmi mi ò lọ sàrùmí twenty èmi mi ò lọ o twenty. ẹ wọlé ẹ wọlé ó ní àwọlé. èmi ní kò wọlé. wọ́n ní kẹ́ wọlé èmi mi ò lọ o sàrúfẹ́ mi ara mi ò mú fo ara mi ò mú. ẹ má jókòó wájú ẹ̀yin má jókòó wájú ẹ̀yin bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ ẹ má lọ sẹ́yìn. wọ́n wọ́n wọ́n sáré mi wọ́n máa kọ́ sọ́bẹ̀ sẹ́yìn o. kọ́ gbọ́kọ̀ sẹ́yìn. ọ̀gá wọn ni. ẹ ti wọ́n lẹ̀ mí ní kọ́ lọ sẹ́yìn bí ni lọ́mọ́ mi ni lọ́mọ́ o mi ni lọ́mọ́ o ẹ̀yin jókòó wájú. Ah. kò sí wàhálà ah, ojú èèyàn lé gógógógógógógógó. down mo kú ayé mi bàjẹ́. ọ̀yà ṣé dẹ̀ mo gbé. move move Sarumi Sarumi Sarumi Sarumi Sarumi wọ́n ní kò má mú wọ́n ní kò má mú wọ́n ní kò má mú wọ́n ní kò má mú wọ́n ní kò má mú báyìí kí ló hápù báàmù rẹ ṣe báyìí. lórí burúkú ayọ̀ bá gbogbo forí. mi láìkí ẹ. iṣẹ́ ah, ilé ìjọ máa bá tiẹ̀ jẹ́. olórí burúkú ọmọ bẹ́ẹ̀ jọ́ lé a máa ń kó nǹkan jọ. Ah, ah. ọ̀ṣà yìí. máa kọjú olórí burúkú ẹ̀ wò lówó wájú sọ pé máa kọjá. màmá sí báyẹn máa mú fún ẹ. ọ̀rẹ́ mi yẹnu iṣẹ́ ìwò ọbọ yìí bá mi go ọṣà rí àríkà ṣèṣì ju ọjọ́ ti wà á tàkà. ẹ kúrò jọ àwọn ọ̀rẹ́ burúkú lélẹ́yìn ọjọ́ bíi báwo lè bọ́ ìnáwó. Griffe ab. wo onílẹ̀lẹ̀ mi wọ́rùn wọ́n ṣáà lọ́rùn. wọ́n lọ bàlá wa o àwọn àṣepá yìí ni o. ọ̀rẹ́ ọ̀rọ̀ ọlọ́run mi. àlàyé àwọn òṣèlú àwọn ọmọ ìjọba àwọn ọmọ ìkọ̀jẹ́ òṣèlú àwọn ìjọba. ṣòro ẹ̀ṣọ́ àwọn òṣèlú àwọn ìsẹ́yìn fọ́n lọ́ba ni wa o àwọn ìsẹ́yìn oya ah, now move one after the other oya move you get up àbọ̀ lọ́ba ni wa o ṣe òbí move faster. Bastard. Move it, my friend. move. máa yìnbọn o a máa yìnbọn àwọn oṣù lè o. asa move. máa yìnbọn àwọn oṣù lè bọ́ọ̀lù ọba àdásọ ni wà o. move. ìbọn ìbọn ìbọn mọ̀dá mọ̀dá sọ gbọ́rọ̀ bọ̀ sọ gbọ́rọ̀ bọ̀ sọ gbọ́rọ̀ bọ̀ sọ gbọ́rọ̀ bọ̀ ah! oh, ayé mi wo tí wọ́n máa kó ikú kúkú báyìí. òjò lówó má bínú torí ọlọ má bínú má bínú ilé mọ́mọ́. sọ jẹ́ kí bí ẹni béèrè ṣé mi ò sọ fẹ́ gbára mi ò mú o sọ bẹ́ẹ̀ o ti rí ni o ti rí o ti rí. ọmọ mi para mi òun. o sọ bẹ́ẹ̀ èmi náà lè mọ̀ pé ó lè ní. nínú nínú rí nígbà tí mo lára mi òun fi ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ lórí adó yín ni. mo ṣáájú ajé ni mo ṣáájú ajé ni kó lè dáná lèmi náà ṣe. kò sí wàhálà ilé mọ́ ó bọ̀ tí wàá ṣe fún mi eh. ṣé mo ti kọ́ ẹ mọ́tò díẹ̀díẹ̀ eh, wà á lọ gbé mọ́tò yẹn kúrò mẹ́ eh? kí ló ṣe ẹ kí ló tó ń rúkú mo ní ò lọ gbé mọ́tò ṣe àwọn àbọ̀ lórí burúkú ni ẹ lójú bọ́ òrùn bí ọkọ òrùn kí ló dé òrùn bí òrùn mi òjò lówó kí ló dé kí ló dé sọ̀rọ̀ yìí bọ́ mi lórí ọjọ́ ní iṣẹ́ kí ni kí ni kí ni ọkọ̀ kò lọ́dọ̀ àwọn olè. gbàlọ́wọ́ mi lọ gbé mọ́tò kò jọ ọlọ́mọdé ọlọ́mọdé rí rẹ̀. gbàlọ́wọ́ mi lọ gbé kò jọ gbàlọ́wọ́ mi lọ gbé kò jọ gbà lọ́wọ́ mi lọ gbé mọ́tò kó mi tó wà lọ gbé mọ́tò kó mi tó wà lọ gbé mọ́tò lọ gbé mọ́tò lọ gbé mọ́tò ẹ níṣó ẹ níṣó bẹ́ẹ̀ níṣó bẹ́ẹ̀. bàbá bẹ́sẹ̀ ń wo mi Sàrùmí ni ó kọ mi. Sàrùmí di kaka lójú okun. mo jẹ́ ọmọ ìlú yìí àwọn èèyàn ni wọ́n ní wọ́n júwèé yín fún mi wọ́n ní tí n bá ti débí wọ́n ní òkè sòrò mi ò di pẹ̀tẹ́lẹ̀. <laughs> àti ẹ mọ̀ mi dijúdijú ni. ẹ iṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ lèmi yàn láàyò àti ẹ máa ń pèrò sọ́kọ̀ àti ẹ máa ń pèrò mọ̀lẹ́tẹ̀bọ̀dì agbó ní ogun pa àwọn iṣẹ́ tèmi ń ṣe nù àmọ́ mo wá rí i pé bí mo ṣe yanṣẹ́ láàyò tó kí n pèrò báyìí látàárọ̀ dálẹ̀ ká lọ tírípù kan báyìí èyí ò ń ká gbèrò láti ibì kan síbì kan ká tó padà pẹ̀lú tírípù míì láti ibòmíì síbòmíì àkérò kòkun ọkọ̀ rí bísíìtì márùn ọba yọlẹ̀ méje ọyọlẹ̀ inú èèyàn bíi méjìdínlógún wọ́n á rí i pé díẹ̀ ọkùnrin ò tó kékeré náà tiẹ̀ fókàn kéjì kí n gboko aláwo lọ ìdínú tí mo ṣe dọ́dọ̀ yín torí mo fẹ́ kérò mọ́ bò wá kí n mọ́ ti lanu ó kérò ti bò wá tí ló bá bò wá ọkọ̀ ọmọ kún lọ ọkọ̀ ọmọ kún bọ̀ ẹ mọ̀ pé tí bá ṣe ń kán lójú yọ ọmọ dàsáyà náà ni bí owó bá ṣe ń wọlé sí náà lọ́gà owó sì máa mú owó fèmí náà ní mo rò. Olódùmarè ọ̀sánù wa ni àwọn tí wọ́n gbé ọkọ̀ fún yín àwọn ò fẹ́ pé ọ̀gá ta ọ̀gá ọ̀tà kó wa láàárọ̀ tí wọ́n pè mí. àwọn dájú gan. ní wọn bá ti gba tiwọn bó bá jẹ́ pé gúgúrú lọ́sẹ̀kù wà tọ̀gá rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni awóró ló fẹ́ kí n ṣe fún ọ. bẹ́ẹ̀ ni agbọ́rò gangan ni. tó jẹ́ pé tó o bá lanu tó o bá pé hóó èrò bò ó ní bàbí. bẹ́ẹ̀ ni. wọ́n ṣe fún ọ wọ́n ṣe fún ọ débi pé ọ padà lọ rè é ròyìn fún àwọn tí wọ́n júwèé mi fún ọ pé lóòótọ́ ọkùnrin làdá bẹ́ẹ̀ ló ṣe bá mi. ọgbọ́ agogo la lò ọ̀pá ò ní débi agogo kó má ṣe kógó tẹrú tọmọ ni ó sì gbọ́ mm. hmm. irú ni fi ṣiṣẹ́ òun fún ọ. irú irú woro àbí ti pẹ̀tẹ̀. irú pẹ̀tẹ̀ tó o bá ń bọ̀ ìwọra rú lọ. irú pẹ̀tẹ̀. Hmm. bó ti wulẹ̀ kí wọ́n gbó mọ́lẹ̀ tí wọ́n bá sí báyìí gbogbo ẹni ó bá mú ló gbó oorun. yes oríire ò pé o òpònú ni ọ olówó zani dúró gan kí wọ́n bá lóhun aago mọ́tẹ́ níwọ̀n tó yẹ kó kúnlẹ̀ kó pàgọ́ kó bá búrúbúrú ó wá ń fakọ̀ sí dákun nígbà tí ọwọ́ àtàpàṣẹ ni ti ń jẹ́ kókèlè rẹ̀ ọpọ́n lórí yìí nísìnyí lọ fẹ́ dojúkọ. lọ́ní lọ́ní jọ ní àwọn akọ̀yìn sílé kan kò lè rí mi wọ̀ kò sí mo ti ń ṣe kò sí mo ti ń ṣe. ilé ẹ sì sọ pé màá bá wọn ni o ó sì lọ́rọ̀ àjọsọ tá a jọ sọ tí o. àwọn ló ní ẹ wá ẹ o ojú olówó ẹ pẹ̀lẹ́ ṣàlàáfíà ẹ pẹ̀lẹ́ lẹ o ẹ rọra ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ pẹ̀lẹ́ ẹ rọra. òjò mo mọ ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wá ìwọ nìkan ló wà ní mo ṣàkíyèsí rẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìwọ nìkan ló ń dá jáde ṣé ò sí èkejì rẹ ńkọ́. Ah, ìyá pupa bóyá ẹ mọ̀ èmi ò ṣèbejì àtàríkọ ìkọ́ni mi o. ṣé wọn ò wá mọ̀ bẹ́ẹ̀ ìwọ nìkan kọ́ ni mo mọ̀ ẹ̀yin méjì mo mọ̀ papọ̀ Sàrùmí mo ń béèrè. Sàrùmí olórí burúkú Sàrùmí lẹ́ ń béèrè lọ́wọ́ mi ah, ah. mo ti sọ fáṣí èrè ara ẹ̀ pé bí ìgbọ́dọ̀ yìí lọ́dọ̀ mi mọ́ o ọlọ́ọ̀ má jẹ́ kí gbogbo tó ń jẹ́ Sàrùmí ọlọ́ọ̀ má sì jẹ́ kí pàdé ẹ̀ mọ́ lólórí burúkú ọmọ. kí ló ṣe. <coughs> ohun tó ṣe fún mi kò ṣeé fẹ̀nu sọ wọn ní kó máa kórí burúkú ẹ̀ lọ ni igi burúkú ní sarumi téèyàn bá tọ́jú ẹ̀ tó bá dàgbà bó pẹ́ bóyá ó máa ya pààyàn ni mo yá àdínkù kú òdòdó mi mi ìfẹ́ rí mọ́ mi ìfẹ́ rí mọ́ o ọlọ́mọ jẹ́ pàdé ẹ̀ mọ́. ó tó bẹ́ẹ̀ yẹn. sarumi ẹ̀ǹkorúkọ sarumi ẹ̀dẹ̀ wọ aga mọ́ra aga white kẹ́ ẹ jókòó lé kẹ́ ẹ sinmi dẹ̀ ẹ̀nà bíi five minutes kẹ́ ẹ tó lọ sarumi tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ bá gba sarumi sílé ní alẹ́ yìí bóyá ó dùn pàǹtà ẹ gbà sílé ẹ máa regret ẹ̀ fọdún kan ni kó sun lé yín mọ́jú. Ah, ah. tẹ́ ẹ bá bọ́ sàrùn mi lọ́wọ́ tó bá jẹ́ pẹ́ni tó ń làkè sàrà tẹ́ ẹ bá wú ọwọ́ yín báyìí àtẹ́lẹ̀ ọwọ́ yín mọ́ ẹ̀yìn á dẹ̀ ti dálu á dẹ̀ abẹ́ni pé ìgbà tí wọ́n kan Jésù máa gbélébù tí àpá aṣọ wà bẹ́ẹ̀. òjò òjò lówó. pagogo. ní sàrùmí náà. sàrùmí. tí mo mọ̀. Ah, ṣé mo parọ́ ni ọ̀yẹ́ sáyẹ̀ ẹ̀kan ẹ̀kan ní kísàrò mi kó gbẹrú ẹ̀ wá kó wá sùn lẹ́yìn ẹ̀ẹ́tẹ́ nǹkan tí mò ń sọ èmi ti lọ o. èmi gan ti ń lọ mo ní wàá wòye olóúnjẹ ni mo sì bá. ẹ jẹ́ ń gbé yín délé. ewu mo yọ̀ǹda mo yọ̀ǹda. ẹ wá ṣé ìyá yìí sọ pé ó ti sàrò mi fún mi ni. kí ló pọ̀ o tún lọ fẹ́. bàbá mo fẹ́ sóògùn owó. oògùn owó. Hmm. pé ti bò. mo fẹ́ lo obì ọbẹ̀ rẹ́kẹ mo fẹ́ làbí ọlẹ́wì odò baba ó wù mí kí n sọ ajédẹrú kí n mọ rí pè ránṣẹ́. owó lọ fẹ́ ni àbóògùn owó. méjèèjì méjèèjì mo fẹ́. Hm, hm, àtọ́jú àti mú kò sí tó torí gbésà bẹ́ẹ̀ ni kò sí tó torí gbésáré àṣìjẹ́ ń bẹ ọṣẹ asínà tá a lè ṣe fún ọ tó jẹ́ pé ọmọ rẹ̀ tọ ọbẹ̀ nu tí wọn ó máa rọ tọ́ bàpò bàbá ṣèyún fún ọkọ bàbá ẹ mọ̀ fi nù mí mo mọ̀ jẹ mo mọ̀ yàtọ̀ láàrin láti lásà á ní mo fẹ́ sùn mú owó owó so hmm. ti ti pe àrò àtọ̀dọ̀fin inú rẹ dáadáa àjọ wa ni àwò àtàrò àtọ̀dọ̀fin àti ìyálòde tí ń bẹ́nu mi àwa mẹ́rẹ̀ níjọ débí ni. Ah, n tí ò yí ọ̀pọ̀ ju tó yí ọ lọ ọ̀dà. tó lọ rí dáadáa bẹ́ẹ̀ mo fún ọ lọ́jọ́ méje kó o fi rò ó dáadáa jẹlẹjẹlẹ lódò okun inú rẹ kó o wá kó tó tọjọ́ méje tó padà dé àyín rẹ bá rọ̀ mọ́ nínú àwọn oògùn owó tí mo mọ̀ mo ṣàlàyé ẹ̀ fún dáadáa. máa lọ. láíláí ọlọ bẹ ọlọ́mọ jẹ́ ríru ẹ̀ ọlọ bẹ kí lọ bẹ èmi ọmọ òkè láńtìláńtì lórí tí mo ti mẹ̀sẹ̀.

ọ̀rẹ́ èèyàn tí ó bá gun àkàbà ọ̀là báyìí dandan ni kó fara yẹ gbé o bẹ o. sẹ́gbọ̀n ìyá pupa sẹ́wọ̀n kí bá ti ṣe là á wí ẹnìkan ìyá náà lòdì èmi ò ní lọ ìní bẹ̀ ìní bẹ̀ rárá ni ẹjọ́ kó jòrò owó ẹjọ́ kó ká kó ká rẹ̀ ọlọ́run tẹ̀rọ mi ọlọ́run tẹ̀rọ ilẹ̀ kó ká kù kù gẹ́gẹ́rẹ́ kó sí tọ́ba sí tán òjò lówó bẹ̀ mí ni.

mo sì mọ̀ pálá àpẹẹrẹ ni torí ẹ̀ ni mo ṣe ń tètè bọ̀ kẹ́ ẹ lè mọ̀ pé lẹ́dàá mi rọ̀ mọ́ tẹ́ fẹ́ ṣe fún mi <laughs> mo róye rẹ̀ ni o torí mo mọ̀ pé báyìí mi ò ṣe rí nígbà tó bá dé ilé ti fi hàn mí lójú oorun <laughs> mo náwó yàgòyàgò ni. <laughs> o rí àwọn ẹni tí òye òye àwọn tí ọmọ nǹkan kan ni a máa ń pè àlágọ̀ aláògọ ẹ mo sọ bẹ́ẹ̀ èmi náà ló yẹ ẹ. torí olódùmarè máa fi àlá ṣàpẹẹrẹ tí ó bá sọmọ èèyàn lójú oorun ni. bẹ́ẹ̀ ni alákàkàn ọgọ mo kí ọkú oríire ọkú oríire. bàbá kí wàá ní àwọn ìgbésẹ̀ tó kù tá a gbé báyìí. àyà ti bẹ́ẹ̀lì ògbésẹ̀ ọ̀sẹ̀ kan lè ní ó sì fún ọ ọ̀sẹ̀ ajé ni wọ́n pè bẹ́ẹ̀ ni tí n bá pèlú ọ̀sẹ̀ náà tán ọ wà kẹ̀kẹ́ tuntun o lè wẹ̀ nílé rẹ o lè wẹ̀ lọ́dọ̀ mi ní àmọ́ kọ́ wẹ̀ lọ́dọ̀ mi ní ìní ọ̀dà torí pé kẹ̀kẹ́ òun àá tún lóyún tó o bá ti ń bẹ̀ lọ́ọ́ máa tọrọ iye owó tó o fẹ́ ọ máa dárúkọ iye owó tó o fẹ́ lọ́ba tán hmm. owó ẹ̀ ló á kù sí ìgbà tó o bá fi ọ jẹ́ hmm. eh, eh, tó bá ti yá kan tó gbọdọ̀ pẹ́ mọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ rẹ̀ ní ìsìn ní ìsìn ní kíákíá kó lè tètè kó wọn lè tètè. Eh, àwọn èròjà tá a fi ṣe náà ò sí nílẹ̀ tó rà á lọ rèé rà ni. ẹ ẹ ẹ ṣe mi kí mi ọsàn kó lè yá ni. ìwọ kí n kọ gbùdùgbùdù ọ lọ ọba ṣe díẹ̀ wọ́n mọ bí wọ́n ṣe rán ma lọ́jà tí bí mi bá ti rán lọ́jà gbogbo ọba ṣe tán náà ni <clears throat> ṣe kó lè yá ni ẹ̀yin tó láyé owó ńláńlá ni kẹ́ ẹ kó wá bá mi o owó ńláńlá ni kẹ́ ẹ kó wá bá mi owó bíi five million owó bíi five million owó bíi five million naira. èyí ti ṣe tó jẹ́ pariwo five million lọ́n pa léwẹ̀ five million náà ti tó ah, ah. tọ́wọ́ mi bá ba five million. Ah, yé èmi àtàwọn lọ́lá ìlú ìlàjọ máa ń ṣe eh. Eh, èmi àti ẹmọdú àwọn eh, sẹ́nitọ́ adémọ́lá adélékè tí ń bẹ̀lẹ́dẹ̀ àwọn dèjẹ́ adélékè bàbá davido tó fi dórí àwọn Alhaji Ismail Akago tí ń bẹ ní maryland lamẹ́ríkà àbí ní Dr. Lucas ń bẹ ní Philadelphia tó fi dórí àwọn abidi dende àjọmọ tani àjọmọ dábí ọdún àmọ rọbí òwe. ṣé olówó náà tó wù ah! ẹwẹ yín wẹyẹ o. Ah! bàbá bàbá ibi abidi dende abidi. afúnilóúnjẹ mọ̀ wù bẹ́ẹ̀ afúnilóúnjẹ mọ̀ bẹ́ẹ̀ ẹni tó ṣòro fún ọ lónìí tó kì lọ́la tí ó ní òun ṣe kankan tí ó ní òun rántí mọ́ ìbá rẹ ìbá rẹ ábídì dòde ìbá rẹ. mo ló ti dá. ẹbí mi wá five million ẹ bá wá five million kí n jẹ́ inú mi ló scored. àwọn ẹ mọ wọn tí ẹ mọ wọn tí kò yé yín kò ní. wá o wá o. má torí pé olówó má lọ sẹgbẹkẹgbẹ o wọn sẹgbẹ òkùnkùn. ẹgbẹ́ òkùnkùn kọ́ inú mi ló scored àwọn ẹgbẹ́ gidi àwọn èèyàn gidi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ wọn tí. kankan rí five million o five million o. five million o five million o. Sàrùmí hmm. hmm. ntọ́ kan dèmẹ̀dà láìpẹ́ gbogbo tó bá kù sí hmm. ọmọ rẹ̀ ọ̀là òlu ntọ́ tọrọ wọn ò lù rọ̀rùn ti dé bárẹ́rìn ayọ̀ ojú kò ní tìmí pampara rọ̀rùn ti dé para pampampampampara o oh, márẹ́rìn ayọ̀ o ojú kò ní tìmí ó bá ìrọ̀rùn ti dé márẹ́rìn ayọ̀ o ojú kò ní tìmí o. Ah, àsìkò sẹ́ni tí ò lè dáa fún ẹni tí ọba ọmọgbé ẹgbẹ́ rẹ ti ń là nìkan ní ọ̀sàrẹ́kù. Ah! èmi sàrùmí ọmọ òkè láǹtìláǹtì <laughs> mo ti gòkè odò kábàárà ó tó já five million là ń san parẹ́ five million five million wọn kó lẹ́ba ìgbẹ́ kí làwọn kan ti ń kọ́kọ́ ṣe o ń kọ́kọ́ ra dánfó méjì one point five one point five èyí ń jẹ́ three million tuntun tuntun ṣáṣáṣá <laughs> tí a láì nà. <laughs> oku two million wa mu one million n kò yùn dà sórí ilé kan <laughs> yọ̀nà ro tán ni one million one million yóò kù ìfọ̀dàgbòrò <laughs> fáwọn ọmọ mi àwọn ọmọ sẹ̀pẹ̀tẹ́rì <laughs> ọmọ làkàsósì ọmọ bẹ̀rìbórì n kò ẹ̀dùn náà nígbà tí mo bọ̀rọ̀ dáhùn fún ní ìsìn tá ni mo fẹ́ gbé fún ta ni ọmọ wa òjòlówó irọ́ láyé lè gbọ́kọ̀ mi fójòlówó láyé láyé ọkọ̀ mi lọ́dọ̀ òjòlówó ẹ̀dùn náà tí wọ́n á gbọ́kọ̀ fún gbogbo gbogbo ń bẹ̀ ìgbà ni ó tó mọ̀ pé ayé ìsìn tẹ̀ nìkan ẹ̀ ń bá sì jù ní lọ ó lè jù nínú sẹ́rí bó ṣe gùn tóun tó nà tó gùn tó fẹ́ ga tó pòná díẹ̀ ló kún kí wèrè ó tó three story building bẹ́ẹ̀ náà ni ó sì dọ̀bálẹ̀ wuli tó bá fẹ́ fún mi ní ìlífà mi wọn á ní pẹ̀lẹ́ káre orí ọkàn kè ìgbà ni wọ́n mọ̀ pé gbogbo kakandu gbogbo bragado tó ń mọ̀ sí kò jẹ́ ohun ọ̀já mọ̀ kankan wájú ru wa owó ah! mi ò dé báyìí lóko <clears throat> owó mi ò dé bí ọba àpamẹ́jú bẹ́ẹ̀ lọ ìrírí rò àṣàròyé ah, kí ló tó pọ̀ ṣẹlẹ̀. kí ló ní ṣẹlẹ̀ ah, ẹ̀yin kọ́ ni babaláwo tó ń dáfọ́ ọ̀run ni ìfọlọ́kọ̀ ni ọ̀sẹ̀ lọ́rùn mọ́ yìí oṣù lókù dẹ̀dẹ̀ ti ń parí lọ yìí olùlọ́pẹ́ ọjọ́ kẹtàdínlógún tí mo ti wọ́n sẹ́tẹ́ gbélé mi lọ́wọ́ ìrìnjọ ń wọ̀n rẹ́jẹ̀ ń wọ̀n rómìnira. o ò lè rí ah, ẹ ò lè rí ọ ṣáájú lọ́gbẹ́ òtògùn ọ̀lọ́fà ó dédìí ọ̀pẹ ọgbẹ́ ní òkè o rò bọ́fẹ̀ ní ìròyìn ń bọ̀ ọkọ̀ tó pàṣẹ́tì tó ṣe tó jókòó kalẹ̀ rẹ̀ ṣé lè wọ́n ti àgbájẹ́ bọ́ èmi ò níṣẹ́ tẹ́lẹ̀ ṣe bíṣẹ́ kọ̀ńdọ́tọ̀ ni. ọ padà ẹnu iṣẹ́ rẹ ọgbọ́n tí ẹ máa sọ pé àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ ẹnu iṣẹ́ rẹ wọ́n ti gbájú kù ọ. bàbá kí n padà sí gáréèjì. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ìyá pupa ẹ wá bá mi ń bà. ó ṣe pàtàkì ni. kí lẹ́yìn nìkan wá ṣe ní òru yìí. mi nìkan bí bò ó àwa méjìlá wà lórí ìdúró. níbo ẹ̀yin méjì. Òjó mo wà ń bì mo wà ń bì. bọ́dá sáré mi ni hmm. ṣé wọ́n fi kúrò máa gbé yín wá bẹ́ẹ̀ ni. àjọ àjọ débi náà ni. ẹ wo ìyá ẹ ní sori burúkú bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n bí ojú mi kan ṣe v sọ́dọ̀ wọn wá dàbẹ̀ ni pé kán gbé nǹkan wá sílẹ̀ ó ti yé yín bí mo ṣe rí gangan ni èmi ò mọ̀ kéèyàn wà ń bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ wò ìyá pupa ẹ ní sori burúkú gbogbo nǹkan tó wù kẹ́ fẹ́ bá mi sọ pátápátá màá rí yín seven thirty láàárọ̀ la am. Ah, ah, má jà ṣe bẹ́ẹ̀ dákun òjòlówó má jà ṣe bẹ́ẹ̀ ohun tó mú mi dìde níwò yìí tí mo dìde wá bọ̀ níbi tí mo ti wá bọ̀ ó yẹ kó mọ̀ pé nǹkan òun ṣe pàtàkì ni dákun torí ọ̀rọ̀ rẹ̀ náà ni mo fẹ́ kó bá ń dáríjì dákun dákun mo ní ìwà bàbá. kí lẹ ṣe rò pé èèyàn fún yín lẹ́yìn tán fún yín lọ́wọ́ ní community náà tó ń pọ̀n yín lé káàkiri ní community kí ló dé fi rò bẹ́ẹ̀. ẹ mo gbàgbọ́ pé iyì tọ́lọ́run gbé wọ̀ mí náà. èyí ọlọ́run ò gbé yí wé mi ọlọ́run ò gbé yí wọ gbére tó dúró yìí sẹ́yìn ọmọ ẹ mọ̀ kẹ́ ẹ lówó tó rú wa àwọn kan dẹ̀ wà tán tún lówó jà wá lọ àtolówó àtẹ̀ntì olówó wọn fi yìí fún yín torí ẹ̀ fáyìn ni bẹ́ẹ̀ ṣe wá fáyìn ẹ̀ ní ugly o at your age tẹ́ẹ̀dẹ̀ ń dán báyìí àyàn máa ń dánkù nìyẹn o ẹ pẹ̀lẹ́ o ẹ rọra o ṣe é gbọ́ o ẹ jẹ́ ẹ jẹ́ jẹ́ kó dọ̀la o. olórí burúkú yìí ẹ dá yẹ ẹ bàjẹ́ yìí. Ah, tó ṣe tó ṣe lónìí jọ ẹ jẹ́ kó sọ̀rọ̀ sí mi. ẹ yá ni kó farabalẹ̀ kì í ṣe pé mi tán. ṣé òkè mo sọ kí ni fún ẹ mo ní ọwọ́ ni labalábá fi ń járíwọ̀ gbó ìwọ fọwọ́ járíwọ̀ gbó tán ó wá ń padà wà bá mi wá bẹ̀ mí máa fojú ẹ̀ máa fi rí èèmọ̀ wo bí ó ì máa lajú láàrin òru tó máa dédé rí mi tí máa gùn. máa dún gbọ̀nàgbọ̀nà báyìí lẹ́yìn ẹ̀ máa tún ga yìí lọ pé times two wà wá wòkè wòkè wòkè wòkè òní wò tó òpóná ló máa kọ́kọ́ pè máa yọ sí ẹ láàrin òru wà ní bàbá wo ìwé kí n máa lọ. ẹ ṣe sùúrù o ibo ló ní mo níyì lọ́wọ́ rẹ̀ mo sì rí i lórí ìdúró dákun bá ń dáríjì dákun dákun mo bẹ̀ ọ́ kí n dáríjì ni kí n kí dáríjì èlé ládùúrú kan tó sọ fún mi orí tó bá tún padà rí mi kó má dáa fóun mọ́. àló ti kò jẹ ó kò jẹ dákun àbó kò jẹ. mo kò mo ti kó la. ẹni kó dọ̀bálẹ̀ kó bẹ̀ mí kó níbọ̀ dá mi má bínú ó tán. ah ah sọmọ èjì mi ni ah àwọn sèmi ti dọ̀bálẹ̀ sọmọ èjì mi ni. èmi sẹ́mi mọ èjì wọ sọ́kò tí kanu mọ́ kìíní sẹ́mi mọ èjì ẹ ìwọ sáru mi sáru bíi àbúrò táwọn fi ká. yóò dọ̀bálẹ̀ dákun àbúrò táfíkà àbúrò jamiu sẹ́mi ah. mọ̀ éjì ẹ kò sí wàhálà. àmọ́ ah, ah, lọ mọ̀ ṣe bẹ̀rẹ̀ mọ̀ ṣe bẹ̀rẹ̀. ẹ wá bẹ̀bẹ̀ torí ẹ má ju yín. irọ́ irọ́ yóò dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ kò bẹ̀ẹ́ ní ọmọ bínú dọ̀bálẹ̀. mo ti parí primary six kó tó fẹ́ ṣe common entrance àbúrò yẹn ni. ẹ mo sọ bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ jáde níbi dọ́bà. èmi èmi àti ẹjọ́ jáde èmi àti ẹjọ́ jáde sàrùmí èmi kò sí wàhálà. mọ̀ bínú mọ̀ bínú mọ̀ bínú kò sí wàhálà ẹni kó dọ̀bálẹ̀ kó bẹ̀ mí pé bọ̀dá mi má bínú ó tún tán dọ̀bálẹ̀ bẹ̀ mí pé ní bọ̀dá mi má bínú bọ̀dá mi má bínú pẹ̀lẹ́ ó ti tán àbí. tó o fẹ́ nù. dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ ó dé. Ah. mi ló ń complain fún torí o fẹ́ dọ̀bálẹ̀. kí n dọ̀bálẹ̀. wọ́n ń fa gidi mú kó dọ̀bálẹ̀. o ah, kọ̀ọ̀kan pò ìbòyá kò séèyàn ládùúgbò. dákùn pẹ̀lẹ́ owó èsì ẹ̀ ní o o ti dán tèmi o dìde pẹ̀lẹ́ ó yá ṣẹ̀ṣẹ̀ wàá dọ̀bálẹ̀ tọ̀dọ̀ mi gangan tó ò ní wo ẹ̀yìn tó ò ní wò pé ṣé èèyàn ń wo mi àbí ara lè rí mi ṣẹ̀ṣẹ̀ dọ́tọ̀tọ̀ mi tó máa wá látọ̀pẹ́ pé lóòótọ́ lóòótọ́ bọ̀dá mi má bínú dọ̀ dọ̀ bọ̀dá mi má bínú má bínú má dìde o má dìde o wà ń bẹ́ o inú mi rọ o ìyá pupa ọlọ́run àtúntì iná ṣe o tí bá jẹ́ òdìdé báyìí o bẹ́ẹ̀ ṣe wá inú mi dùn o ẹ o tó ti yé yín ta ni. wọ́n bá bí ẹ̀dá kó dìde wọ́n bá bí ẹ mo sọ dìde kí lè fẹ́ mú ìyá pupa ẹjọ́ ẹ bá fún wọn ní gúdà. ẹ̀kẹ́sàn ẹ̀jọ mo wà pẹ̀lú àwọn tí a wá ṣe interview ní last week tó ní pé ká wá resume ní eléyìí. ẹ jù ẹ má bínú wọn sọ fún mi pé wọn ò yàn mọ́. Ah. Um, wọ́n yìí send message sí wa wípé ká wá resume ní àárọ̀ yìí and I'm part of them. àǹtí nǹkan tó sọ fún mi ṣáà máa tẹ̀lé wọ́n sọ pé tẹ́nibọ̀dì bá ti wá wípé ọ̀ gbà yàn mọ́ kọ́ ti má ráyè láti ẹ̀ ti wọlé rárá. Eh, bọ̀dà ọlọ́run mà ní gbàjẹ́ lẹ́nu yẹn jọ torí ọlọ́run àní kẹjẹ́ kí n rí àwọn tó fẹ́ gbà mí síṣẹ́ ṣẹ́yìn lè fẹ́ gbà mí síṣẹ́ ni. ẹ máa tẹ o àti ẹ tiẹ̀ ti ń tẹ̀ bọ̀ ẹ wá máa lọ. ṣé mo ṣe ọ́fíìsì yà ni ibi tí mo ti. àǹtí máa fún yín blow tí máa fún yín blow. ẹ jáde jáde jáde kúrò ah. nígbà. ṣé mo ṣe. máa fi mẹkáníìkì jọ kí ni mo ṣe yẹ́yà wèrè ni tábà fẹ́ ṣe wọ́pṣọ́pù ṣébi ilé máa ṣe wọ́pṣọ́pù ni. lójú ọ̀nà ẹ mọ́tò bàjẹ́ lójú ọ̀nà ṣé kí ṣe é ṣàtúnṣe náà dáa pé tọ̀dọ̀ yín ló bá bàjẹ́ ńkọ́. orí ẹ dàrú ṣé wo ọgbọ́n tí yorùbá ń polongo pé tọkọ yín bá bàjẹ́ sójú ọ̀nà ẹ lọ pé tó spẹ́ẹ̀kù wá tó spẹ́ẹ̀kù kan wọ́n bá yín gbé. a ti pè wọn a ti pàwọn tí ó gbé a ti pàwọn tí ó gbé a sì tún fọwọ́ yẹn lójú wò tọ́ba ti sílẹ̀ nísẹ̀ ní gbẹ́kọ́ lójú ọ̀nà. ẹ ti bọ́ ní káwọn gbà kọjá ní ṣé ká fò ní ṣé ká fò ní. ẹ wo fẹ́ǹsì àbí ká gbé fún gbà náà. ẹ ẹ ẹ ti tẹ̀ sọ ẹ ẹ mẹgbẹgbọn yìí. níbi kí ni níbi kí ẹ gọ̀sà níbi kí ẹ yẹn gọ̀sà ẹ yẹn ẹ yẹn ẹ wẹ̀rẹ̀ sí. ọyẹ bẹ́ẹ̀ là ń ta. Sàrùmí Sàrùmí kí ni mo gbélé yìí. ó yẹ kábàámu eléyìí kábàámu kábàámu yóò gọ̀gàn. rárá rárá tó bá tiẹ̀ jẹ́ pé yín ẹ̀rí ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ó sọ̀rọ̀ burúkú ìyẹn ò wà ní pé kò gbà lójú tó bá gbà lójú tó bá kú ńkọ́. kó kú kò yé mi fún ọ ẹyin tẹ ọmọ tó tẹ mọ tẹ mọ fi hàn tẹ mọ fi ojú ọ̀nà ṣé káwọn sí bá ṣé ẹni ẹni máa bú ọdún lẹ́mi. tó bá jẹ́ bẹ́ẹ̀ ní sáré. má gbọ́ àwọn tiẹ̀ ẹ jẹ́ bàálù ẹ jẹ́ bàálù ẹ jẹ́ bìyà jẹ́ ẹ jẹ́ bìyà jẹ́ ẹ jẹ́ bìyà jẹ́. a ní kó o má lu ọmọ mọ́ kó o jọ sí wa lẹ́nu gbà fi ti bọ̀ lójú. lójú ah! kò rẹ mo ń bọ̀. ẹlú ah! ọ̀gá ẹlú ọ̀gá ọ̀gá ọ̀gá ẹlú ọ̀gá. láyé ẹ láyé ẹ ò ní sọ mí di mẹkáníkì village mọ́ ó sì èrè ni. sárúmi wájà. kí ni irin wà ń àbí. wájà. ó ti lọ orí ẹ̀ ó ti sá lọ. ó fọ orí ẹ̀. mọ padà bọ̀ tábà. mo ti jẹ wàá ìtọ́ ìjẹ má fún mi ní domi. Ah, àjẹkọ̀ọ́ ni. àgbẹ̀dọ́ ni mo lè kún. ṣé kí ni wà ẹja dídín. wà. ẹ bá ń tẹ́ta sí i ohun tó máa lè jẹ ni kó ẹ ọmọ èmi mẹ́ta sí ẹ jẹ lè bá ẹ lè bá jẹ kó jẹ bíi mẹ́fà. ẹ láwọn búrẹ́dì tó olórí ibú rẹ olórí ibú mọ́kàlì kìló dé ikú tó pa ọ́ olórí ibú ọdún ahun olórí ibú rẹ ni kọ́mọ́ pàwọ́ kọ́ndẹ́kítọ̀ ni o. èmi dákú mo ti mo ti dákú. láti ní sọ o ní ọ̀gá. ìdáhùn dàbí fún wáyé making noise. o ti dákú ẹ̀jọ̀. ọ̀gá ìsẹ̀sẹ̀ ìsẹ̀sẹ̀ you go wake up now. you don lọ́wọ́ ní kú. ṣé ọbẹ̀ ìyá pupa wọ́n jẹ lábẹ́ wọ́n jẹ lábẹ́ wọ́n jẹ lábẹ́ wọ́n jẹ lábẹ́ if you say anything that food will come out from your nose. ọ̀rọ̀ yóò yóò ọ̀rọ̀ yóò ọ̀rọ̀ yóò ọ̀rọ̀ àkúrò Why are you making noise? Why are you making noise? Everybody, everybody, now be down. I'm not there, I'm not there, no baby, no baby. Ẹ ẹ mọ̀ ló èèyàn lọ́rùn, ẹ mọ̀ ló èèyàn lọ́rùn. à ń pe ọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ó ti fẹ́ máa ní àrònú ẹ wo nǹkan tèmi ń wò yìí ó jọ má lù ó. má wọ́. má lù. kí ló ń pè bẹ́ẹ̀. Ah, ọ̀gá ẹ mọ̀ má lù má lù jẹ́ oògùn kan táwọn ọmọ àgbà máa ń fi sára tó jẹ́ anybody tó bá ti lù wọ́n báyìí ìsáídà kí ọwọ́ wọn wú ọ̀ kí àwọn gangan máa wú títí tí wọ́n á fi kú tó ń bá rẹ́rọ̀ ẹ̀ ìwọ náà nígbàgbọ́ náà àwọn superstition wọ̀nyẹn. Ah, ọ̀gá superstition ah, ẹ wo ọmọ Yorùbá lè mí o ṣe rí military lè ah, i believe oògùn wà but Yorùbá lè sà oògùn wà o èmi dẹ̀ ń suspect kó má jẹ́ bọ́ì tí ẹnà ń jọ yẹn kó má jẹ́ òun ló fa kínní ìsinyìí lára sà are you telling me wípé bọ̀bọ̀ tí túnú mechanic ni last time tí mo lọ dì pẹ̀lú ẹ̀njọ́ yẹn pé bóyá ó lè mọ̀ pa bọ́ọ̀ mi ṣe wọn. mo suspect bẹ́ẹ̀ sà. ẹ eh, but ẹ eh, kí la máa ṣe sí tó bá tiẹ̀ jó òun náà kí la fẹ́ ṣe báyìí. kò sí nǹkan tá a máa ṣe a máa wá lọ ni a máa lọ gbé wá ni sà. bẹ́tà bẹ́tà torí ó máa mọ solution sí kinní. yà ó bẹ́tà get him arrested ẹ gbé fún mi mo fẹ́ rí inú ilé mi please. sẹ́rí ah. tẹ̀jà lè sẹ́rí tẹ̀jà lè máa yẹ̀kú pa sẹ́rí ọjọ́ kí musa ló fi lọ. wọ́n ti wọ́n ti mú mi lọ wọ́n ti wọ́n ti mú mi lọ ẹ má jẹ́ wọ́n jẹ́ wọn ní ẹ má jẹ́ wọ́n jẹ́ wọn ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ọ̀gá sójà n tẹ wí fún mi ni pé ẹ kàn fẹ́ rí ni èwo tún ni mímú lọ. nǹkan tó wà ń bẹ̀ ni pé a gbọ́dọ̀ mú lọ torí ọ̀gá wa gangan ló fẹ́ rí i òun àtọ̀gá wa náà jọ ní ọ̀rọ̀. ẹ wà ní sori burúkú ẹ ní sori burúkú ìbànújẹ́ ò ní dé báyìí mi ò mọ tí Yakupa fi àlàó yín pé kẹ́ẹ̀kọ́kọ́ lọ mú níbi tó wà àmọ́ Yakupa náà ẹni dá respect ládùúgbò ni wọ́n máa nídìí ẹ jọ sẹ́ni gbogbo nǹkan tó ga yín bá ní pé kẹ́ ẹ bá sọ ẹ jẹ́ kó sọ fún wa ká sọ fún ẹ má mú sàrùmí lẹ́wọ́ ẹnu sàrùmí bóyá rí. ẹnu mi ti gbẹ ẹ wò sẹ́ẹ̀rì ẹnu sàrùmí bóyá rí. ẹnu mi ti ẹ wò ó ṣe rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé òun àti ọ̀gá wa gangan náà lọ́rọ̀ kọ́kàn sẹ́tù nǹkan ni. kí wọ́n kàn sọ̀rọ̀ lásán. kọ́kàn sọ̀rọ̀ lásán. kò sí nǹkan kan òjò lówó kò sí tí ó ṣẹlẹ̀ jẹ́ wọn mọ̀ mú sàrò mi lọ sàrò mi mọ̀ bá wọn lọ ẹlẹ́dàá mi ó sin ọ̀lọ́. ẹ wo ẹbẹ ẹlẹ́dàá yín lẹ́yìn gẹ́gẹ́ ní ẹtẹ̀lé mi ikú ti dé ikú ti dé ní báyà sọ ọlọ́pàá ní báyà sọ ọlọ́pàá mo ti kú. ẹ wò kò sẹ́ni tó wà lè mẹ́yìn wọ́n dùn kù wájú. ẹ lè tẹ̀lé sójà ẹ jọ dúró lọ́wọ́. owó tí lọ láyọ̀ ń bẹ́ẹ̀ ló bọ̀ láyọ̀. wàá lọ rè é wàá bọ̀ rè é sàrùbí wàá lọ rè é wà á bọ̀ ọ́rẹ́ ẹni pé ò bá bọ̀ tó ní débà o. ìbò pẹ́ tó padà. Sàrúbí Sàrúbí Sàrúbí Sàrúbí. sorry sir. ògbójú ọ̀rẹ́ ẹnu gbórùn ọ̀rẹ́ torí bóyá ṣe mí ọwọ́ rẹ̀. Hmm? Ah. ẹ bá mi dọ́bù bàbá. àti ìdọ́bù ẹ̀ ní ìsinyìí ẹ wo nǹkan tó wà ńlẹ̀ hmm? tá a bá dọ́bù ẹ̀ ṣé a mọ irú nǹkan tó tún máa padà ṣẹlẹ̀ sí àwa. ẹ wo ọ̀gá ẹ má bẹ̀ wọ́n ẹ má bẹ̀ wọ́n ẹ jẹ́ wọ́n dọ́bù rẹ̀ fún mi ẹ dọ́bù rẹ̀ ẹ dọ́bù rẹ̀ fún mi ẹ jẹ́ wọ́n nà mí wájú kí wọ́n nà mí lẹ́yìn kí wọ́n gbé mi sókè báyìí kí n balẹ̀ gbàá ẹ jẹ́ wọ́n ṣe tó bá wù yín ẹ jẹ́ wọ́n ṣe fún mi ẹ rí i pé àwọn tí wọ́n da handicap ẹ rí i bí. ẹ lọ ọmọ nǹkan kò yẹ kí wọn náà máa sáré bínú ah, nǹkan tí mo ṣe ní kán lọ gbé ẹ wá nǹkan tó máa bá mi ṣe sọ́wọ́ mi tí máa fi lálàáfíà òun gangan ló jẹ mí lógún jù ṣùgbọ́n ẹ́ ti dọ̀rẹ́ ẹ̀ á ti di nǹkan kan náà ẹ́ sábàbí nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ mọ bí ṣe máa wà òkè. Mr. Sarumi abi, ẹ wò sùúrù la máa fi sí ọ̀rọ̀ yìí kò sí ọ̀rọ̀ Dublin bẹ́ẹ̀ ṣe ẹ jẹ́ ká wá solution sí ọwọ́ ọ̀gá so that ara fi ara wọn á balẹ̀. ẹjọ́ tèmi kọ́ èmi náà ọjọ́ tèmi kọ́ ni ọwọ́ yín. ọwọ́ ta ló wà. ẹjọ́ ìdílé wa ni hmm. ṣe rí inú mọ̀lẹ́bí tèmi ti jáde nínú ibi tí wọ́n ti bí mi nínú ìdílé tí wọ́n ti bí mi wọ́n iná wà wọ́n iná wà wọn ò ní yọ ẹgbà báyìí wọn ò ní fi nà wá débi tí wọ́n fọwọ́ lásán nà wá ẹnu lásán ni wọ́n mọ̀ fi bá wa wí nígbà tó yẹn sì ti ní ọmọ ìdílé wa ò jẹ́ bákan tẹ́ ti nà mí kí ni mo wá fẹ́ ṣe tí máa sọ fún iṣẹ́ gbọ̀n nígbà náà pé à tẹ́ bá nà mí tán o ní tí ó padà síre o sẹ́gbọ̀n ni. kò sí nǹkan tó fẹ́ kí n ṣe tí mi ní ṣe fún ẹ sọ nǹkan tó bá fẹ́ kí n ṣe kí sálà ṣé tí ọwọ́ yín fi lọlẹ̀. nǹkan tó bá fẹ́. èmi ẹ jẹ́ kémi lọlé náà tí má délé màá màá padà màá pè yín sórí aago. àkàrà ògùn. àwò ọ̀gá ni ẹ mọ̀ pèmí mí lákàrà ògùn mọ́ ẹ mọ̀ pèmí mí ní sàrùmí wọn ìbò kọ́ wa jẹ́ǹdílé wa ọ̀kẹ́ mọ̀ tó fẹnu kó sàrùmí ẹ ìwọ náà ló sọ fún wa ń pé èèwọ̀ ìdílé yín ẹ wọ́n dẹ̀ ní tí èèyàn bá mọ ṣe ń jẹ ó máa ń mọ pé ojú ẹ̀ yọ̀ ìwọ tó mọ èwọ̀ ìdílé yín ó yẹ kó mẹ̀rọ ẹ̀ jọ́ náà à sọ nǹkan tó bá fẹ́ kí n ṣe fún ẹ máa ṣe é. ọ̀gá ọ̀gá ṣẹ́gun tọrọ yóò nà yín tó tù. ok two hundred thousand fẹ́ kéré nìyẹn. two million. Ah. two million. yóò nà yín tó two million. kí ló fẹ́ fi two million ṣe. èmi kọ́ èmi kọ́ ẹlẹ́dàá yín rí i pé kò sí tí mo fẹ́ fowó yín sí i ẹni tó ṣe irú àwọn nǹkan tẹ́ ṣe yìí ní ìjọ kan báyìí nígbà táwọn tí fi bẹ́ẹ̀ gbọ̀n ju owó tọ́ ná nígbà tó fẹ́ sòkú bàbá àgbà lé wa ni ọ̀nàwó gan. tó bá dùn òòṣà ni ṣé ẹ fẹ́ ra màálùú mẹ́wàá láti fi ṣòòṣà ni. wo ẹ jẹ́ kí n lọ bá wọn ibẹ̀ wọn lé. má bà á má bà á bọ̀bọ̀ èròjọ ọpọlọ rẹpẹtẹ jẹ́ ká fún one million o get. one million pọ̀ ọ̀gá. filẹ̀ èmi nìkan ń ṣe ah Don't worry. àdẹ̀tì ní one million wọ́n ní wọ́n á fún ẹ̀ one million. ọ̀gá ọlọ́run ní fara ní ẹsẹ̀ wá rí one million kọ́ ló ṣe kókó òun sì kọ́ ló ṣe pàtàkì ìní gba sọ̀wédowó o ìní gba sẹ́ẹ̀kì o. owó la máa fún ẹ àfún ẹ check. ẹ kúlẹ̀ báyìí káàsì báyìí tẹ́ kúlẹ̀ káàsì báyìí táàjọ ọmọ fojú ara wa rí so ti yé yín ẹ kà yín kà yóò pè tí má ti kà tó bá pé èmi ò gbé lọ lé so yé yín tẹ́mi bá ti wá gbé lọ lé tó bá ti di ní àárọ̀ la èmi wà á pè yín sórí fóònù tí ọba ti wá lọlẹ̀ ńgbà náà ẹ ẹ pàjá fún mi kí n jẹ. ṣe ah, báwo ni ìyẹn ṣe possible báwo ni ṣe máa ń kọ́ fún lówó tó bá gbowó lọ táàrí mọ́ nǹkan ẹ báwo lọ́wọ́ mi ṣe fẹ́ wà náà. Ah, ọ̀gá ẹ fìyẹn lẹ̀ ṣebí inú ilé kan la ti lọ mú un hm? tóun bá sá lọ ṣé àwọn aráalé ẹ̀ fẹ́ sá lọ ni àdúgbò yẹn náà àwọn èèyàn wà ń bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe nǹkan tó fẹ́. ok ok um, one million àbí. bẹ́ẹ̀ ni sir ẹ jẹ́ ká fún so that owó yín máa ẹ fi wá. go and get me one million inside. kí ló kù sílẹ̀. lọ sí àbẹ̀yẹ̀wò àdúgbò mi náà bẹ́ẹ̀. ẹ pẹ̀lẹ́ ọ̀gá. Oh. ẹ ní nǹkan tuntun. Ah. Ah. sójú rọ lóru mọ́jú ni irọ́ ọ̀rọ̀ wọn fún eléyìí ni tó bá fún eléyìí apá fífọ́ àwa làárẹ̀ ah, ó tún ṣí bọ́ọ̀sì lẹ̀ ẹ gbà mí. Ah. Sárúmi Sárúmi Sárúmi ó dà kórí ẹ ti dàrú àbí ẹ wo bọ́ọ̀sì ṣé bọ́ọ̀sì tẹ máa gbé jáde láàárọ̀ ilé òfò yìí nígbà tó ṣe pé ayé ṣòlúwẹ̀ ẹ̀. ọmọ wo ló ń pariwo ń bẹ̀ yẹn. ẹ pẹ̀lẹ́ sá ẹ ra sá ẹ ra sá pòfẹ́sọ̀ báwo ni nǹkan sá. bọ́ọ̀nì. ṣàlàáfíà ni. adúpẹ́ o adúpẹ́ o. àní ṣàáfíà ni aládùúpẹ́ onísàlàfíà ni mo ládùúpẹ́ kí ni ìṣẹ̀lẹ̀ gangan. ẹ dẹ̀ rò para yín yá. orí mi lẹ́gbẹ̀ẹ́ hospital ni. ẹ dẹ̀ rò sí kì ṣe pé bí wọ́n fa omi sí yín láti inú hòdì kí ló ní tẹ̀ fọ bọ́ọ̀sì ni mo wá bí yín léèrè professor. èmi jẹ́ car wash. ẹ ṣe car wash ibi tí wọ́n máa ń gbé mọ́tò lọ ló ń jẹ́ car wash kí ló ní tẹ̀ fọ onímọ̀ sọ. tí mi ò fọ tí ọ̀gá abìkan ò fọ ọkọ̀ ọ̀gá iléeṣẹ́ kankan máa fọkọ ọmọ iṣẹ́ lásánlásán kí ló rò. ọ̀gá iléeṣẹ́ ni hmm? ọ̀gá iléeṣẹ́ ni. ìyìn ọ̀gá iléeṣẹ́. sọ́ni pọ́ lórí burúkú ni ẹ. kẹ́mi ọ̀fọ̀kọ̀ ọgọ̀ o ọgọ̀ gan o ọgọ̀ gan o. sàrùmí èmi gọ̀ hmm. lórí pé mo ní kò fọ mọ́tò kí ló ń sọ tó bá tún gbọ́ tí bá tún gbọ́ sàrùmí mo ní kó fọ mọ́tò mo lè pe àwọn ọmọ tó ń bẹ ládùúgbò kí mo bá nà ó sílé. sàrùmí lórí pé mo ní kó sàrùmí lórí ìgbọ́mọ̀ ni kò fọ mọ́tò. farare lọ o farare lọ o. ó dẹ wo wo wo. farare lọ abẹ́kúta padà o. Ah. farare lọ abẹ́kúta o mo mọ tí mo sọ o. ó mà ṣe o ọtí ò mà dáa o ọtí màmá ń bá iye èèyàn jẹ ni kò sí bó ṣe wù kó èèyàn strong tó hmm. abọ́gbọ́ kò sí bó ṣe wù kó èèyàn strong tó láyé hmm. tó lóun ò kì í mọtí hmm. tó bá fìdí ẹ̀sẹ̀ nu á ta gọ̀ọ̀gọ̀ <laughs> wèrè wèrè tí ká ẹ̀ ṣé máa ṣe ẹ̀mú tì ni ṣé mo fẹ́ ṣe orí gbẹ̀gẹ̀ olórí burúkú adarí pọ́n ìgò mélòó ló mú. ìmú kankan ikọ́ lè mọ̀ pé ìmú tí mo rí ìràn ojú mi clear dáadáa mo rí gbogbo nǹkan kẹ́tẹ́kẹ́tẹ́ ní o táwọ̀ ẹ̀nù rẹ̀ lọ́rùn rẹ̀ yìí ó ní tí wọn bá wẹ̀ tán tí wọn fi nura ni. sọ wá rí ilé fìlànà ń pè é ó di aago sí ọwọ́ ọ̀tún. eléyìí ni táwọ̀ ẹnu. táwọ̀ ẹnu tí wọn bá wẹ̀ tán tí wọn máa fi nura. ìgbà wo ló kúrò lọ́yọ̀ tí wọ́n gbé ẹ lẹ́sẹ̀ dẹ́kù. sólókọ mi tán ń pè ní. àní tó gbé ẹ lẹ́sẹ̀ dẹ́kù. àní sólókọ mi tí wọ́n ń pè ní táwọ̀ ẹnu ní táwọ̀ ẹnu jẹ́ ọgọ o. tí méjọ gbé ẹ dẹ́kù níbi bàdìyà tẹ́tí ṣe búrẹ́dì èmi bàjẹ́ èmi bàjẹ́. ó kí dẹ́fà lásán tó gbé ọkọ̀ fún kọ́mọ wakọ̀ kọ́mọ bá ẹni ẹlẹ́ni wakọ̀. èmi bàjẹ́ èmi bàjẹ́ àwa ti júrú yín lọ. ẹ a ti júrú yín lọ. lóòótọ́. àárọ̀ kò sí gáréjì rẹpẹtẹ tẹ́mọ̀ fi ṣiṣẹ́ ni tẹ́mọ̀ fi ṣiṣẹ́ èmi ìṣẹ̀gbẹ́ ẹrú yín mọ́ o ìṣẹ̀gbẹ́ àwọn ọ̀gá tí ń gbọ́kọ̀ fún wọn àwa àti wọn ni. lẹgbẹ òun lẹgbẹ. tó ọ̀tọ̀ tó bá ṣe é ṣe gan wo bí. sí àmọ́ inú gáréjì yín sí àmọ́ inú gáréjì yín gbogbo sí àmọ́. tó bá bí ìyá láyẹ̀ ẹ̀dá ìwọ fìyà pupa lẹ̀ kó dìyà funfun mm. àbí ìyà dúdú mm. tó bá gbé wá bá mi tí n bá tún gbẹ̀bẹ̀ tí n bá tún gbẹ̀bẹ̀ kó má yẹ mi. tí má bí ọ kí n kú. ẹ tí má bí ọ òjò lówó kí n gbá kí n gbá pátápátá. olórí burúkú bóyá ó ń tẹ̀sí mọ́tò ni ó lọ fi mọ́tò sí sáìsì ẹ̀. àbúrò wo mi má pàkì ọkọ̀ bímọ o má pàkì ọkọ̀ bímọ o má pàkì ọkọ̀ bímọ o tó o bá pàkì ẹ̀yìn ni wọ́n sún náà ni o ọmọ tálíkà nídìrín ìmọ̀ ìmọ̀ ìmọ̀ kọ̀tí nídìrín mọ̀ wa ọkọ̀ tí mo yọ ọ̀sẹ̀ fún lẹ́ẹ̀mẹwàá rí ẹ̀ ò dáa. ó yá yàrá ẹ fún. ojoojó ojú ìgbẹ́ gáàjì orí ẹ̀ afa ah, ìtàdùn afa ṣé o sì ní ìdí kọ̀ńdọ́tọ̀ àbí o ní ìdí mọ̀. sọ ohun tó bá fẹ́ sọ ni kò sọ ẹjọ́ ẹ̀ wò fi mí lẹ̀ o sọ̀rọ̀ tó bá máa sọ ni o. tó ah. ti mú jáde àná àní tó ní ìdí kọ̀ńdọ́tọ̀ àbó ní ìdí mọ̀ ó nísìnyí bọ́bọ́ yẹn ó make sense gan ó ń ṣiṣẹ́ ó bá gbó ṣáprápá olóúnjẹ bẹ́ẹ̀ ó dẹ̀ wà lóyà tó bá fún ní one five instead of two thousand five tó ń fún kejì ẹ̀ yẹn eléyìí máa sọ pẹ́ ṣé kí n pè àbíbá. mọ́tò wo ló ti wà rìta ló ti ah, bá ṣe rí. ó ti wà mọ́tò kásọ̀láyọ̀. kásọ̀láyọ̀ kásọ̀láyọ̀ ti wà. ṣé kásọ̀láyọ̀ fún ara ẹ gé ó jẹ́ èèyàn ah. ṣé kásọ̀láyọ̀ sọ̀rọ̀ ẹ̀ dá ní gáràjì irú èèyàn yẹn ló máa mú wa fún mi. wọ́n fi tọrọ tí ó dàbí tó da sílẹ̀ àlóhùn gangan mọ́tò tó ń wà ó tún gba kádúpẹ́ mi náà àti vice chairman. mọ́tò kádúpẹ́ mi mọ́tò kádúpẹ́ mi dáa kádúpẹ́ bí fúnra rẹ̀ dá léèyàn àmọ́ tipẹ́ tó ti wá gáràjì ó ti pẹ́ ìrìn tẹ̀sán ṣe vice chairman yẹn náà tún wà ń bẹ̀ náà ó wà yẹn náà ó ṣe gbèsè olóhùn fẹ́ bàṣẹ́ wọn ní òun ṣe nọ́mà mo dẹ̀ bó tó wá gbá yẹn mú ọmọ wa sọ pé o. Ah, wọ́n lẹ ọ̀hún òun wà mọ́tò vice chairman lọ́wọ́ ah! ó ti gbélé o gbélé o gbélé o ó ti gbé mọ́tò vice chairman lọ́wọ́ olóhùn ṣe mọ́ màá wá ní o ti wá pẹ́ lọ́wọ́ ní kùtẹ̀sí kọ̀ńdọ́tọ̀ kí n ojú olówó ìyẹn ló náà. ní ohun tí mi wà á mú báyìí. tàyẹ̀dẹ́ kí n pè. mo wá mọ́tò vice àmà. nígbà tó fún ní one five máa sọ pé o morúkọ ẹ ni o ṣá prapra boy o ṣá prapra. ẹ ló dùn. kéèyàn pè kó má gbé kó náà ní bọ́lá. ààrẹ ló aláyé ibo lè wà sọ́ọ̀rì ibo lè wà bọ́ síbẹ̀ jáde ó dẹ̀ ẹ̀wọ̀n ti ẹ̀wọ̀n ta ẹ̀ ẹ́ jọ yá jáde ó wà dé nísìnyí àwọn tó bá ṣiṣẹ́ ló ṣẹ̀ṣẹ̀ pariwo tó pé tó bí kọ́. èmi ni mo fa ọmọ o inú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti ọmọ. ó ṣá blabla boy ó ṣá blabla boy wàá torí re. ẹ wá báyà jọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ó wà lóyè àgọ́. ká ló ń pè pé kó má bọ̀ sí. èmi ni aláyé ẹni tí mo ń pè ló wà lẹ́gbẹ̀ẹ́ yẹn náà. mi ì gbọ́ èyí tí mo ń pèlú alẹ́gbẹ̀ẹ́ má fojú àgbàlagbà wò tágbọ́n ṣàpàpà àdáyé dẹ́kọ́ mọ̀. ṣé torí pé mi ò kọ́ sórí pé mo wà á kọ́ ǹdọ́. torí mi ní àbí akílẹ̀ fi ń wò mí. oya o ṣe ojúdà abudulayi ege one on one ege fún orí lẹ́gùnfà màsùlù ó jẹ́ bláblá. ẹ já bẹ̀rẹ̀ sí ẹ gbádùn mi. kò sí kò sí. ee ó ga o irú yín yìí hmm. ẹ wòrán ẹ wòrán ẹ wòrán ẹ wòrán ẹ jọ ẹ sọ yìí bus stop tó wà láàárín àgùnbẹ̀lẹ́wò sí secretariat ẹ sọ fún mi. Hmm. bus stop bus stop yes yes bus stop tó wà lẹ́yìn ìrókò ni tábà mú ìsíwájú kò àbọ̀ sí dàpá bàbá kò dàpá àbọ̀ sí ibo tó ah! ní. olórí burúkú ni ẹ. kí ló dé kí ló ṣẹlẹ̀ ó mọ. ṣé bàbá tó bọ́ fún mi ni. ìrókò bó sí ibo ìjàpá. ìjàpá lọ́dọ̀ ògùnbẹ́lẹ́wò. ẹ̀yin oníkọ́dà kan. àbá sí èrè ní ẹ̀nì. ẹ̀bùn oníkọ́dà kan tẹ́lẹ̀. ìrókò lọ́dọ̀ ògùnbẹ́lẹ́wò. oníkọ́dà kan. ọdẹ àfún mi àfún mi kí n wá tó má lọ. ẹ má dákínní lójú. ọ̀gá ẹ má dákínní lójú. ọ̀rẹ́ sà ẹ sà ẹ yẹ báyìí. iṣẹ́ yín ní bàjẹ́ o. ẹ yà ẹ sà yà báyìí. iṣẹ́ yín ní ah, bàjẹ́ o. àkọlù àwa èmi àwa àwa àwa kiri bí èrò kan ah, ṣàkọsí àjọ àlẹmọ ara wa ni. àtúgbọ bẹ́ẹ̀. ó yà kọ́ bá wọ̀ ó yà fún wọn nílẹ̀ kan bàbá sùn ni ó disappoint mi. malu malu malu. wo wo wo wo wo ó ṣá pọ́pọ́ bọ̀ yìí ó ṣá pọ́pọ́ àwọn èrò ẹnìyẹn o mọ bóyá má pè wọ́n wọn nìyẹn o wọlú. Oyè wọlé wọlé wọlé wọlé jákèjì Wọ́n ti sọ fún yín, wọ́n ní kẹ́ chẹ́ǹjì yín lọ́wọ́ kíákíákíá o. Oya oya oya oya oya oya. Kájọ fi wé rìpọ́tì ẹ̀. Òkè bá a a ní iye máa sùn gbàkó jẹ́. òkèdè àkàrà. wọ́n ní gbẹ́gbẹ́rìgbẹ́rìgbẹ́. ooru. ẹ̀bẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀. òkèdè àkàrà. òkèdè àkàrà ọ̀gá yìí o. ibo ọ̀yọ̀ ọ̀gá ìtọ́jú ẹgbẹ́ ẹgbẹ́ òkú. amúgbé ti ń lọ. Òkè tí e e ẹ kẹrẹ. Òkè tí ẹ má bọ̀ má bọ̀ má bọ̀. Ẹ má bọ̀ ẹ má bọ̀ má bọ̀. Òkè tí ẹ e wo oru ẹ má bọ̀. Wọlé wọlé wọlé wọlé wọlé. Ẹ ti gbọ́ wọn ní kẹ́ ẹ̀ mú chẹ́ǹjì yín lọ́wọ́ o. Bàbá ẹ̀ sì fún mi chẹ́ǹjì o. Ìbájọ́ ń lọ ni, màmá ìbájọ́ máa bọ́lẹ̀ nǹkan láti jẹ́ ẹ pẹ̀lẹ́. Ṣé mọ̀ kẹ́ fáìn? Pẹ̀lọ́jọ́ orí yẹn dẹ̀ fáìn. Rárá jọ kẹ́ fíà. Ẹ pẹ̀lẹ́ dáràjò kẹfíà ẹ ti tọmọ ọdún mélòó báyìí. ọjà òru ó ń bọ́lẹ̀ ta ló ń bọ́lẹ̀ ẹ má tètè sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ bọ́lẹ̀. ó ṣá pàápàá ó ṣá pàápàá alfa ẹgbẹ́ wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ sáré wa sáré ẹni bí bàbá one thousand ṣe jẹ́ mọ́ gbàgbé o. ebi mi ò tí ì gbowó dán ẹ. èèyàn wọ́n dé o àmọ́ àwọn tá a kó sí mọ́tò o wọ́n tún dé o àmọ́ àwọn tá a kó sí mọ́tò wọ́n tún dé o ẹ wòrán ẹ wòrán ẹ wòrán wọ́n jà lọ o wọn jà lọ o àmọ́ àwọn tá a kó sí o ẹgbọ́n ó ṣá pàápàá ẹgbẹ́ àrépo sí. wọ́n ti yọ̀ǹda wa o wọ́n ti yọ̀ǹda wa o wọ́n lókè fi àtúnrè o. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. ọ̀sán wo ẹ wọlé sínú o bọ́ sẹ́yìn ẹ jọ rọra sọmọ ẹ má pa mí ọjọ́ wọ́n lẹ́ni mọjọ́ wò mọjọ́ kú ọlọ́run ṣé o. kókó yín so lóko dáadáa. ẹ máa bọ́lẹ̀ ẹ máa wọlé ẹ máa bọ́lẹ̀ ẹ máa wọlé. ṣọ́ọ̀tì rẹ́dì ṣé kí n jẹun lọ ṣé kí n jẹun lọ. ó wà lọ́ọ̀kan yìí ó wà lọ́ọ̀kan òun kò ti fún yín lọ́wọ́ bàbá o. àgùnbá yẹn wò ó ọ̀pọ̀ bàbá ẹ wọlé ẹ fọwọ́ yín lọ́wọ́ o. ẹ tún mọ́lẹ̀ kùn sí mọ́ ó tán o ara tá à ń wíre o ẹ tún lè ṣílẹ̀ kò mọ̀ tá a bá rò ti wáyé sìn ṣe bóyá ká fìyín lẹ̀ síbẹ̀ ni. ẹ lè dálẹ̀ kùn sí. ọmọ abẹ ọmọ abẹ. ẹ wo bí ẹ lọ wá omi omi gidi ni o kò ń ṣàwọn omi tẹ́ ẹ máa lọ bù àtọ́ máa máa ṣí ọ̀dà mọ́tò dànù kẹ́ ẹ fọ mọ́tò kíákíákíákíá bóòlù a sì máa pẹ́ tó ń bì. ẹ kí ni tiẹ̀ pẹ̀lú báyìí máa pẹ́ tó ń bì. mo torí àti lọ lé ni. ẹ ó lè máa lọ lé kó fi mọ́tò lẹ̀ àbí kí ló ń bá mi sọ. ẹ ẹ dúnà ẹ ẹ dẹ̀ jẹ́ kí agbélọ̀dọ̀ àwọn tí ń fọ̀ tẹ́lẹ̀. Ah! ẹ lọ́pọlọ o ọjọ́ orí yín yẹn ó jẹ́ kọ́pọlọ yẹn ṣá prapra. ń gbọ́dọ̀ àwọn máa ń fọ̀ tẹ́lẹ̀. Ah! kí n fowó iṣẹ́ yín fọ̀ owó tí màá fún yín lálẹ́ kí n fi fọ̀. èrò ẹ bá ń fọkọ̀ tẹ́lẹ̀. ibo ni màá ti wá rówó tí màá fi fọ mọ́tò àṣà máa ń yọ owó ọkọ̀. ẹ gbà nínú kẹ́ ẹ má gbowó lálẹ́ nínú kí n fowó tẹ́ mo fẹ́ fún yín kí n fi fo mọ́tò ẹ mú kan quick one kọ́kọ́rọ́ mọ́tò. ẹ mọ̀ sí máa bọ́ nínú òye ńjọ́ kan tó burú n hmm. gbádùn àbí. mi láàfin jẹ fàjìrì ọmọ ìgbà ọmọ tó bá ṣiṣẹ́ dédé àsìkò gbádùn gbọ́dọ̀ wà fún ọmọ tó bá kúrò nínú ọmọ bàbá lè mú bàbá tó bá jíjẹ dédé nígbà kò jẹ dáadáa kó lè ní stamina. Ah, ah, kí ló ní. ó wà ní wọnú ní kó lọ máa kí give it to me give it to me. kò ní lọ́pọ̀ jù lójúgbọ́. wọ́n ti jẹ́ kó da lẹ́nu. Hmm. wọ́n pẹ̀ yẹn. ó já bábá bọ̀ ẹ̀yìn. ó já bábá bọ̀ ẹ̀yìn. ṣé mo lè gba owó kan àti kinní méjì? ó lè gbà. pléètì mélòó ni kò gbé wá. àwọn kan àwé ikọ̀ àtẹlé méjì ó lè gbà kí ló lè gbà bọ̀ sóòrùn sóòrùn láti pé ní owó ẹ̀ ni. owó tẹ́ fún mi lálẹ́. lérò owó tí mò ń fẹ́ láàárọ̀ ni inú owó tó máa gbàlà lé nànà tí máa yọ ṣé ní owó tèmi ni kí n ti ra nǹkan fún ẹ ni tó wọ́n mi ni kí n ti ra nǹkan fún ẹ. ẹ fi lẹ ẹ fi lẹ. ní kò sí wàhálà. ẹ fi lẹ. kò sí wàhálà. tó lè níyàwó ní tọ́lọ́ máa ń lé tí ó. wá wá wá wá má rò mí lẹ́jọ́ bó bá níyàwó tó lọ́mọ nílé má rò mí lẹ́jọ́ èmi ò níyàwó mi ò lọ́mọ mo rò pé rẹ́gì. Hmm. Hmm, bébì bá mi sọ̀rọ̀ oṣù mo ń gbé ìjàre. bébí iṣẹ́ ìgbàgbọ́ tó lọ fẹ́ fún mi ní wíkẹ̀ndì yẹn. ní wíkẹ̀ndì mi jẹ́ kó yí wíkẹ̀ndì bèbí ìfẹ́ ayé mi. òní ni mo máa gbà. ọkàn ayé mi. bébí òní ni mo máa gbà wọ́n náà mọ̀ pé mo ní ìdòwò náà. Ah! kí ni màmá ṣe bá òun lọ́wọ́ òun ò lè ní. ó ọ̀gá mi sẹ́yìn kò fi ẹ̀rọ òmù wà ń gbọ́ o. lánàá ṣé kò mú alánàá ni. mi ò ní fi ẹ̀rọ o. Ah, ẹ lè máa mọ̀ lóòótọ́ bóyá nígbà tẹ lọ pèrò ẹ mọ̀ ìgbà tí fíà yóò mú wa ẹ lè máa mọ̀ ẹ lánàá ìgbà tẹ lọ pèrò wọ́n mú wa ó ní o ṣe jẹ́ ká lè san owó dìlíva náà èmi ò tẹ́ ẹ mọ. wọ́n gba gbogbo owó tán lọ́wọ́ mi ni eyín ò lè mọ̀ ìwọ̀nba tẹ́ kó fún mi yẹn òun náà ló wà lọ́wọ́ mi mọ́ nígbà tẹ́ lọ pèrè lọ́wọ́ ọ̀rọ̀ lẹ̀ ṣé mo kàn ti mú àlè nìlọ. ń gbà ọ. ẹ ẹ mo gbà tó mú àlè nì. mi ò kó oúnjẹ ọkọ̀ látàárọ̀ ṣé máa fẹ́ kò mú òkò rẹ̀ yìí sá màmá yín jà ó owó ní gbogbo èrè gan màá ní màá sọ̀rọ̀ ẹ má yí mi síbẹ̀ ẹ má yí mi sípò tí bá ti sọ̀rọ̀ ẹ má tẹ̀lé mi bẹ́ẹ̀ ni ìbá àti irọ́ irọ́ tí bá ti pa ẹ má pa ni mo kì í kàn ṣe yín ni ẹni rẹ fẹ́ ṣiṣẹ́ mọ́tò. ẹ sọ pé purọ́. tí mo bá bá yín sọ báyìí tí ẹ bá jáwọ́ nú ẹ abẹ́lẹ̀ já irọ́ mi lọ́jọ́ kan máa bá ti yín jẹ́ ẹ ní ṣiṣẹ́ pẹ̀lú mi mọ́ ẹ ní ṣiṣẹ́ ní gáràjì mọ́ máa búlọ̀kù yín ní gbogbo ibi tẹ́ ẹ bá lọ ni ẹ bá dọ̀bálẹ̀ bẹ̀ mi bẹ́ẹ̀ ṣe ń dọ̀bálẹ̀ yẹn ẹ tún ní irinṣẹ́ ṣe lé nì. Ah, ah, bẹ́ẹ̀ ṣe ń dọ̀bálẹ̀ yẹn ẹ ní irinṣẹ́ kọ̀bọ̀. ẹ̀yin oníranú òṣì ẹ bá ṣe báyìí bẹ́ẹ̀ máa ṣe yẹn lé ẹ̀yin alówó lọ́wọ́ ẹ̀ tí ẹ lè tún wó dọ̀ láyé yín adamọ̀kẹ́ tí ọ̀bálẹ̀ parọ́ kò lè soríire báwo lè fẹ́ tún wó dọ̀ tètè ìbálẹ̀ fẹ́ ra kẹ̀kẹ́ nípa ẹ̀fẹ́ ra nǹkan kan wọ́n àwọn oníranú òṣì. wọ́n mú a. ẹ jẹ̀bi. ẹ̀mí ìlú ẹ̀mí ẹ̀rin ẹ méjì ní ẹ má fi tìyín kún àkọ́wọ́ nírọ́ wọn tó ju fẹ́ smart jù wá lọ. ìjà àpèlẹ́ mẹ́ta. ẹ mẹ́ta ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni tẹ́ ẹ bá ń ṣe báyìí ọpọlọ a máa pín díẹ̀ díẹ̀. wọn á mú alẹ́ lánàá. wọn lè mú wa. ẹja gbà pé ó ti mú wa èmi tiẹ̀ ti gbà pé ó mú wa. ọkàn ìbàdàn jẹ́ kó jù rọ̀lẹ́ fí ẹ̀ ò ti mú wa. fí ẹ̀ ò ti mú wa fáfọkàn ìbàdàn. Hmm. a máa do ọ́ọ̀lì náà ìta àjò lánàá a tún tó jò lọ́la. wò bébì mi stẹ́rìn ayé mi farabalẹ̀ tó ti gbọ́ owó ti dé fí ayé ò mú wa. tó bá mọ bí màá yẹ ṣe fún ẹ lálẹ́. wàá ṣeré fún mi. nǹkan tí màá ṣe fún ẹ lálẹ́ ìwọ́gun ní ẹ̀sìpẹ̀tẹ̀. wàá jókòó lé mi lórí. Ah, ah. Ah! pàápàá ee eh! súbà rárá súbà rárá ee eh! súbà rárá súbà rárá èmi ò ti lọ ilé ńgbà náà. ńgbà wo nǹkan ni ẹnu géèjì lẹ́fẹ́ náà lọ́dẹ máa wá ṣe ẹ̀ wá fi mí lẹ̀ màmá àdágbé mọ́tò lọ ńgbà tọ́mọ ìbá wà lórí mi nínú yàrá. ilẹ̀ tí máa sùn ni mo. ǹjọ́ ǹjọ́ lè jù gílẹ̀ tí jù bẹ́ẹ̀ lọ ibọ́ mọ̀ ṣẹ́ nìyí máa pé ẹni tó gbọ́kọ̀ fún mi sìn ẹ̀dẹ̀ máa jẹ́rìí sí kíákíáká bí ó sì bẹ́ẹ̀ ẹ̀ ń kó lẹ́yìn mi ni. ẹ̀wọ̀n bẹ̀rù bọ́ bá jẹ́ pé ká gba gbàsẹ̀ mi o. odò mọ̀ n gbọ mọ̀ n gbọ mo ti wà pẹ̀lú rẹ. wàhálà máa wà gan ọ̀tẹ́ bá mọ̀ bí tí mo wa bayi ọdọ àwọn pẹ́ẹ́rọ ni o. kí ló ń ṣẹlẹ̀ fẹ́ẹ́ kí ni òjò lówó ìwọ lọ́wọ́ padà pa mí ìwọ lọ́wọ́ padà gbẹ̀mí mi tí mo ti wá sọ̀dọ̀ táwọn tí mo ní wá yẹn pín bàtà ọ̀dọ̀ àbò lọ wà báyìí wọn ò tí ì fi lẹ̀ ẹ sì wà lọ́fíìsì wọn. ẹ̀rọ òun ò lè wá òun ò lè wá ẹ̀yẹ̀dú ẹ̀ ẹ̀yẹ̀dú ẹ̀ àmọ́ ẹ mo ti gbọ́ mo ti gbọ́ èmi náà ṣàlàyé fún ẹ tí ń bá rí hàn ọ̀dà ọ̀tà yìí sì ti wọ̀ lójú pa agbára gbowó nǹkan sóun bá sì bá sì rọra bó sí láàárọ̀ ọ̀la gẹ́gẹ́ gẹ́gẹ́ mi náà ṣàkọjá dẹ́ kí wọ́n mi gáràjì kan mọ̀ pọ́ mọ́ pé tán owó ọ̀yọ́ mọ́ ta látún pè tó lè fún wa lówó báyìí o. i'm telling you you can't believe this in fact tó bá délé mi nsìn tó bá rí ọwọ́ mi èèyàn kankan ò lè mọ̀ ń pé bóyá àwọn kan ṣọwọ́ mi rí rárá ọlọ́run mo máa ń gbọ́ pògùn wa oògùn wa mo ṣe gbà ń sìn ni ọmọ tó yarí mọ́ mi lọ́wọ́ ń pé gbọ́ gbọ́ gbọ́ kan tí mi sọ ó yarí mọ́ mi lọ́wọ́ sẹ́ pé kí n ṣàmówó yẹn wá kí n fóun lówó náà tí n bá ti lè fóun lówó kí n má wọrí nǹkan ọwọ́ mi yẹn á jiná nǹkan tó ń ṣe mí máa lọ máa wà ókè kí ni máa ṣe náà ẹ̀gún gúnyàn lọ́wọ́ gúnyàn lẹ́sẹ̀ ọ̀rọ̀ ti di kalẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe kí n fún lọ ó lè believe ẹ̀ ká tó ṣẹ́jú pẹ́ ọwọ́ mi ti sàn o ọlọ́run ah, ẹ ṣe bó rí mi nígbà tí ọwọ́ mi wú tó bá rí mi sí ò o lè o lè ever dictate pé nǹkan kan ṣe mí lọ́wọ́ náà ok ok o mọ nǹkan mú mi ń lé lọ́la then wá bá mi lé lọ́la ṣùgbọ́n all right. ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ lẹ̀ ẹ má bínú rò pé mo rójú ire o. ah sa, igba ojú ló mọ eégún èèyàn mélòó ni eégún fẹ́ mọ̀ ẹ mọ̀ mí sá. kí ni mo lè kí ni mo á lè ṣe fún yín báyìí. àṣẹ rí orúkọ ti tèmi ni ajíboríṣà gàgú smuggler ni mí àwọn tí wọ́n ń fàyàwọ́ tí wọ́n ń gbé nǹkan. ó ń fàyàwọ́ kí ni kí lẹ rò pé mo lè ṣe fún yín. ah, ẹ kí lẹ̀ ń wá ah, ó ti yé mi ẹ̀ ń wọlé ẹ̀ ń wò pé ẹ̀ bá odó kẹrọ lọ kẹrọ àwọn ọmọ fa kí wọ́n máa ṣe kí wọ́n máa sọ àbí ah. <laughs> àìgbọ́fà làwọn òkè ifá kan ọmọ sí ń para ah! ifá ti bẹ́ńkù mi kò lẹ́lẹ́gbẹ́ níta bá bẹ́ẹ̀ ni kẹ́ ẹ sọ kí ló ń ṣẹlẹ̀ gangan. wọ́n sì zẹ̀rù mi ní sá. ẹrù ẹ kí lẹ rò pé mi wá lè ṣe fún yín lórí ẹ. ṣe àwọn tó ṣìṣẹ́ yìí custom ni wọ́n so mo lè ti gbìyànjú gbogbo agbára mi mo ti sáré sọ́tún sáré sósì mi ò rọ́nà àbáyọ ìyẹn kan ló wá tọ́ka bí fún mi wípé tí mo bá dé bí ọlọ́run ó gbàdúrà mi bí pé bí ṣe máa ń gbàdúrà gbogbo àwọn tí mo wá sọ́dọ̀ yín. Hmm, ẹ ẹ ẹ wá jókòó ń bọ̀. ẹ ẹ jókòó kò lè tó bá àwọn <laughs> kò lè tó bá àwọn ẹni wọ́n mú ẹrù yín bẹ́ẹ̀ni sà ẹrù tí wọ́n mú yóò tó bí èlò. Ah, owó ń pọ̀ sà twelve million ni sà. twelve million naira. bẹ́ẹ̀ni sà. twelve million. bẹ́ẹ̀ni. ẹ ẹ táwa bá wá ṣiṣẹ́ fún yín tí sẹ́ ń dáhùn bẹ́ẹ̀ sì fẹ́ ṣe lè fún four million. ah four million pọ̀ jù sá torí pé owó nǹkan tá à ń sọ yìí gan-an wọ́n yá mi ni mo fi ń dókòwò ni èrè tèmi kò rí bẹ́ẹ̀ kò ju three million lọ ẹ jọ tẹ bá ṣẹlẹ̀ bá wa manage tí bá ju bí one point five million lọ ẹ jọ. one point five o. ojú náà ni rojú sànù àmọ́ owó wọn jẹ lẹ́ẹ̀kan náà kì í náà ni sà ẹ̀ẹ̀kan náà ni ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan náà. tí ó tí ó tọ́wọ́ wọn ṣe gbàm lẹ́ẹ̀kan náà. igbó bá ṣe fẹ́ sí ni o tó bá ṣe transfer lè fẹ́ bó bá jẹ́ chẹ́ẹ̀kì ni kò sí ìtìlẹ̀ fún ẹ. ẹ wù kẹ́yìn ẹ wù kẹ́yìn báyìí ẹ súnmọ́ mi ẹ súnmọ́ mi ẹ wù kẹ́ ẹ súnmọ́ mi ojú lọ́rọ̀ wà á. ṣé ẹ ní nọ́mbà àwọn tí wọ́n gbẹ̀lú lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ pè wọ́n wò ẹ pè wọ́n báyìí báyìí ẹ pè wọ́n wò báyìí ẹ tí wọn bá sọ ẹ jẹ́ ń gbọ́. Hello, sir bẹ́ẹ̀ni ẹ ajiborisa gàgù ló ń sọ̀rọ̀ sá. mr ajiborisa bẹ́ẹ̀ tà ń wáyé tà rí ibi tẹ kẹrù yìí sì wà lọ́dọ̀ àbí kí ló dé ibo gan lẹwà báyìí. ah <laughs> ẹ wo mo mo mo wà ń tòsí ọ́fíìsì yín tòsí ọ́fíìsì náà mọ̀ mi ò ibi tí mo wò jìnnà sá. ẹ wo ẹ máa bá wa kẹrù yìí kúrò níjà. ah. jésù wọ́n ti ní kí wá kẹ́rù. Ah! <laughs> Ah! ẹ jẹ́ mọ̀ bọ́ ẹ máa mo sọ fún yìí ah! mo ní sẹ́ta àfihàn ní kó jẹ bọ́ ìta àfihàn kàlà ní kó jòkú iṣẹ́ tá fi rán mi ó ní kí n sọ̀rọ̀ kó sì rí bẹ́ẹ̀ bàbá hmm, sọ tó tí ò bá rí bẹ́ẹ̀ kò sẹ́ni yóò tún sọ tí ó rí bẹ́ẹ̀ mọ́ ní gbogbo ayé ẹ mọ tẹ́sẹ̀ ẹ ṣe transfer ni abẹ́mu alọ báńkì. Ah, ẹ wo ṣe rí ṣẹ́ẹ̀kì mo fẹ́ kọ fún yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ní àsìkò tí mo wà yìí hmm. nílọ́nu mọ́tò mi hmm. nílọ́ kó owó wá fún yín. ẹ lọ kó wa. Ah ẹ lọ kó wa ẹ lọ kó wa bẹ́ẹ̀ bá sì ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sá lọ ẹ bá mi bẹ́ẹ̀ o. just like that ẹ pè wọ́n wọn ò mọ́ kó fún yín kò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ha ibi ò wá yẹ mí mọ́ bí ò yẹ mímọ́ torí bó ṣe kọ́kọ́ dé bíbí ní kọ́kọ́ ń wò tó ń wò lẹ̀ rárá tó sọ fún mi pé tí tí ọlọ́run tètè fẹ́nu gbára mi tí màá tètè fẹ́nu gbára mi lẹ̀ pé ifá tí ń bẹ́ńkù mi ò lẹ́lẹ́gbẹ́ kò bá kò bá kò bá máa lọ ni ọ̀rọ̀ mi ti wá lọ gbalé mi báyìí tí ó jẹ lé tí tí tí ó ṣe rengede ń wà á kọ́ síwájú ilé mi báyìí sífà wí sẹ́ńtífà àfọ̀sẹ̀ntọ̀rún mi là sí ṣé kò sí òkínlá lè ṣe fún yín o. ẹ̀dùnà ah àìsàn kún lè fà bàbá ti rí mi kẹ́ wí o aláìbọmọ lẹ́rù ọmọ lè rọ o. ẹ ṣeun sá bẹ́ẹ̀ ṣe rí mi ọdún kọkànlá nìyí tí mo ti wà nílé ọkọ mi ò lóyún àárọ̀ dalẹ̀ rí bẹ́ẹ̀ ni mi ò gbọ́ tí mi ò gbọ́ pọ̀ mi wá fi kọ́rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ìṣàánú mi rọ. ọ̀rọ̀ yóò ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. ọdẹ ayọ̀ sọnù yín ẹ bá kọ àbíró ẹ bá bọ àbíyè ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ pé yàgàn. kiri. ọmọ olùdó ọmọ lúdò. ẹ mú kan bẹ. ẹ ti mú. bẹ́ẹ̀ni. ẹ kọjú rẹ síra yín báyìí kí lẹ rí. mẹ́ta. n kò tẹ́ mi lọ́rùn ẹ tó yí báyìí kí lẹ tó rí. méjì. ó di mélòó. ó di márùn. ó di márùn ẹ tó yí kí lẹ rí. mẹ́rin. ó di mẹ́rin méjì mẹ́ta àti mẹ́rin ó jẹ́ mélòó mẹ́sàn-án ẹ tó yí kí lẹ tó rí. márùn. ẹ fárùn ẹ fi kún ẹ̀sán ó di mélòó. mẹ́rìnlá. ó di mẹ́rìnlá ẹ tó yí kí lẹ rí. mẹ́fà. ẹ rí mẹ́fà. bẹ́ẹ̀ni. ẹ fi mẹ́fà kún mẹ́rìnlá ó dógún. bẹ́ẹ̀ni. ẹ fó kan tó kù kún. ọmọ ogun àtẹwọ̀ kan lẹ́bi. mo bá dúpẹ́ ìṣègùn. ọ̀dẹ̀dẹ̀ yóò ní gbọ́dọ̀ kọ́ yá gan àìbáyà wò láìkún ọmọ yọyọ níyàlá bíi bí mo ṣe wí ní òrì tó ń tolúwo tó fẹ́ ń tó dùgbọ̀n nà ẹ fọwọ́ sọ ẹ fọwọ́ ẹ sún mọ́ òkè ẹ sún mọ́ òkè ẹ sún mọ́ òkè ẹ sún mọ́ òkè sẹ́rí bí ń bẹ lọ́wọ́ yín ẹ dì mú ṣeṣe mò ń bọ̀. Mm. Mm. kí ni àtún fẹ́ gbogbo èyí ìdú nìkan ní ibẹ̀ ń bì àwọn èèyàn sì rèé bọ́ ọ bá sọ fún wọn pé kíní yìí kò nídìí kí n bó nǹkan kan pọ̀ mọ́ nǹkan kan fún wọn wọn à ní gbàgbọ́ bó ò tí fún wọn ní nǹkan dúdú nǹkan pupa kò tí ì tẹ́ ẹ lọ́rùn kí la fẹ́ wá fún àgàn tó ń wọ ọmọ báyìí o. ó lè dún náà jàre abákàrò jù wáyé pé nǹkan dúdú lẹ fẹ́ àmọ̀ fún yín àtẹ̀ní mo láti ké funfun lé ní ìsinmi síbí èèyàn dà pọ̀ mọ́ dúdú àti funfun ọkàn parapọ̀ ní owó dúdú àti funfun ọjà àwọn èèyàn èlú dúdú àtàtíkè funfun wọn gbọ́dọ̀ jára wọn ní. ẹ ẹ kú lóko. Ah, ẹ rọra sà. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ sà. ṣé ẹ bínú pé mo pẹ́ kó lè dáa náà ni ẹ gbà lẹ́sẹ̀ ń wo ohun. ẹ̀ẹ̀kan náà lẹ́ẹ̀ dà sínú ẹ̀kọ́ ẹ̀kọ́ tútù ẹ̀ fọwọ́fọ ẹ̀ wàá dà sínú ẹ̀kọ́ ẹ̀ dààmú hmm. bẹ́ẹ̀ bá ti dààmú ọlẹ́ ayọ̀ sọnù yín ẹ̀ ní mọ́sù ìjẹ nígbà tó bá tó owó rẹ̀ ni ó ṣe kókó báyìí one point five. one point five million ka. ó kàn jẹ́ pé mi ò ní owó tó tó one point five million bí bẹ́ẹ̀ ni ṣé ṣé mo lè kọ check fún yín. tó bá ti jẹ́ pé ìwé wọn padà dowó ẹ̀kọ́. àdówó àdówó tọ́lọ́mùbá ti tọ́lọ́mùbá ti gbàdúrà tí nínú látara yín. ẹ̀kọ́ kò lè tó bá wọn ẹ̀kọ́ sàrùmí ọmọ adì kúkú dì kàkà ọmọ òkè làǹtìlàǹtì. mo ti wá dúró rìtà kò yẹ mi mọ́ báyìí ìkà kó sùn lára ọmọ ìyá ìjẹ ìsùnú bákan náà lọmọ ṣorí o ìgbà wo lọ́lọ́run fẹ́ dà mí lóhùn kí ni mo ṣe fọlọ́run kí ni mo fi ṣe ọlọ́run torí kò yé mi mọ́ kí ni mo ṣe mo lọ skul mo kàwé gbogbo bí téèyàn kàwé dé ni mo kàwé dé why títí mo fi difficult àwọn tó ń sẹ́ mọ ọ̀gọ́ tó mi wọ́n bá wọn sí mi ṣe ábẹ̀lẹ̀ ta sí mi. I am tired. Ó ti sú me? Anyway, èmi gbọ́ ròyìn bàbá kan o. Wọ́n dẹ̀ ní bàbá yẹn wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. Tó bá mọ̀ kó máa tẹ̀lé mi lọ, kí mú ẹ lọ síbẹ̀. Ó dá èmi lójú pé bàbá yẹn máa rí solution sọ̀rọ̀ wa. Wàá ríṣẹ́. Ah, tó bá ní báyìí báyìí kí n tẹ̀lé ẹ̀ ọ gọ̀ mo sì gbọ́dọ̀ mọ̀ ní ni mo ń ṣe. ní sùúrù a lè lọ lé time ti lọ. ló máa mú mi lọ ilé sàrúmí ọmọ òkè láńtìláńtì àpátápá àrà tí ń parẹ́ lájúbà ìlà ń solóko ìkà ń solóko òwò òbúdù bẹ́ndùbẹ́ndù kámúlájẹ kámóògùn jẹ kámóògùn káfi tó ní sàrúmí dàgbà <laughs> kí n tó lè dáwọ́ lé nǹkan kan láàrin mo gbọ́dọ̀ rí ọlọ́kọ̀ tuntun ọmọbìnrin wa sáyé sẹ́yìn gbọ́dọ̀ rí ọmọ ọba àti ibi ìpàkọ́ báyìí ni ó ti máa bẹ̀rẹ̀ bọ̀. Hmm. tá a bá ti fojú gan ní ara wa èmi àti ìyá tó dẹ̀jẹ̀ sí ọ lójú tá a ṣe é dà kí wọ́n á mọ̀ bóyá màmá lọ sí ayé ni àbí wọ́n lọ sí ayé. ẹ má bínú sa ìjọ tí mọ́mì mi tí wọn ò bá ráyè ńkọ́. tí wọn ò bá ráyè ẹ gbìyànjú kó wọn ráyè gbìyànjú kó wọn ráyè lọ dáa káàjọ gan ní ara wa báyìí. tó bá wá jẹ́ pé ọ̀sá gbogbo agbára rẹ tí ọba rí ṣe tó ọ̀sá gbogbo pa rẹ tó rí ọmú dé ìwọ gbìyànjú ọmọ àwòrán wọn wá ọmọ tí mo sọ pẹ̀lú àwòrán fọ́tò ní jẹ́ bẹ́ẹ̀. ó pọ̀ ìyẹn pọ̀ dáadáa ẹ ṣe nǹkan sàmójúpẹ́ ẹ ṣe nǹkan pẹ́sà ẹ mọ̀ dúpẹ́ ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ adélébárí àrìnàkúrẹ́ àpéyá ibi ẹ kílé. àwọn tí ń dolówó àgbáyé lọ díẹ̀díẹ̀ wọn náà ń dàbí ọdún náà bí òwe àìdàgbà ju báyìí náà lọ àìdàgbà ju báyìí náà lọ owó sáà wọlé owó sáà ti ẹ máa fún mi ní five hundred naira nù ẹ. èlò ló wà lọ́wọ́ yìí. two thousand. ẹ̀kẹ́lẹ́ tẹ̀ wá ń bì mí tẹ́lẹ̀. kò péye owó òun. one five ni mo ní tí mo lè fi yín lé kí ló dé kí ló dé ṣé mo ṣẹ̀ ni ṣé mo ṣẹ̀ yín ni. ṣe ẹ mo ní kẹ́ fún mi ní five hundred nínú two thousand tó wà yín. ṣé one thousand èyí tẹ́ ẹ fún mi tẹ́lẹ̀ òtó náà ẹ tún wá lọ gé sẹ́yìn. a ò ta o. a ta o. àjọ wàbí látàrọ ni yín fara yín mọ̀ pa ata o. a ta o. a ta. lákòókò tá a kọ́ lọ fún lòdù ni èmi mo gbowó ẹlẹ́ẹ̀kejì fún lòdù ni èmi mo gbowó ẹlẹ́ẹ̀kẹta lẹ́lẹ́ẹ̀fẹ́ sinmi díẹ̀ bíi. ọ̀tá gíní yìí. kí ni mo ṣe. ọ̀tá gíní yìí. kí ni mo ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ìròyìn àti mo bẹ́ẹ̀ ṣe ń lo kékeré yìí rádaràda bẹ́ẹ̀ ṣe ń lò ní ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ ọ̀ranù alábòsí lẹ́ máa ata káwọn èèyàn wá gbàgbé bẹ́ẹ̀ yẹn máa láta nìyẹn. ata ṣé bẹ́ẹ̀ ni mo wa mọ́tò èmi ni ẹ̀mí yín wà lọ́dọ̀ ẹ̀ èmi ni màá sọ fún yín bóyá mo ta àbí mi ò ta. ṣé pé mi wàá máa yí òun ni mo dáhùn sí i. ẹ ló ń ṣe yìí owó tó wà lọ́wọ́ tèmi tí ò bá jẹ́ pé mo dé èèyàn lọ́n yẹ kí n fún yín lówó kankan rárá a máa ṣe àwọn kankan ní mọ́tò a máa ṣe àlàyé mẹ́ǹtì a máa ṣe wí balance a máa ra jack. ṣé wákàtí wákàtí la máa ṣe. a dẹ̀ máa change. alignment. ní ìgbọ́. ṣé wákàtí wákàtí la máa ṣe alignment. a lè máa ṣe ní ìṣẹ́jú ìṣẹ́jú kí mọ́tò ṣá ti dúró. alignment ń dẹ̀ ka ìwọ tó ń tẹ̀sí. ẹ rò mí lẹ́jọ́gbò o má bá ti ń jẹ́ máa block life yẹn ní wádùn kankan ṣiṣẹ́ mọ́ ni o ní life kò ṣiṣẹ́ mọ́ nìyẹn o. ẹ jọ ẹ jọ. kò sí wàhálà máa fún yín five hundred lọ́la mo ti di pé yẹn fẹ́ dẹ̀jọ́ one thousand yẹn màá fún yín ní five hundred dollar èmi lọ. ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀gá yìí jọ jọ kò sọ́ọ́ náà ní ẹjọ́. ṣé ẹ rìn dẹ̀. ẹjọ́. ṣé ẹ gọ̀ ẹ̀rí aláìmoore máa lé yín lọ́dọ̀ mi pẹ̀lú bẹ́ẹ̀ ṣíṣe máa lé yín tẹ̀lé níbi kankan ló mọ̀ ṣáàbù mo ti sọ̀rọ̀ yìí ti pé máa lé yín gara ìtẹ́ẹ̀dì wọbẹ̀ wọn láíláíláíláí wọ́n fún yín fáfáfá fẹ́ dùpẹ́ ìbátẹ́ẹ̀dẹ̀ wà bẹ̀bẹ̀ àríbẹ̀ ṣe é ṣe àárọ̀ ọjọ́ ayé yín ẹ̀ fi ṣe nǹkan gidi wọ́n á fún yín ní one five lásìkò ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe é ṣe ní kí ni tó bá bí yín dà ẹgbẹ́sẹ̀ kan kọjá àbí tẹ́ gbé yẹn ẹ bá jẹ́ pọ́n bí yín dà ni mo sọ ẹ̀yin ẹgbẹ́sẹ̀ kan kọjá àbí tẹ́ ń lọ yẹn èmi wà bí mi ò tí ì kúrò bí ẹ̀yin fẹ́ máa lọ ọmọ kan wá bí bọ̀ tọmọ yẹn bá dé màá bá ọmọ yẹn sọ̀rọ̀ tọrọ èmi àti ẹ̀ bá ti wọ̀ dáadáa ìgbà yẹn lè lè máa lọ lé so kẹ́ ẹ lọ lé sí kémi nìkan máa dá lọ lé kí táyà jò ta ló máa fẹ́ ẹ ta ló máa bá mi change táyà. torí táyà ni kí n fi dúró báyìí. torí nǹkan méjì torí ọmọ tó yá mi bọ̀ kò gbọ́dọ̀ ju ọmọ seventeen years. lọ́ọ̀kan tèmi pẹ̀lú ẹ̀mí. máa lè yìí ó dáa ẹ má lọ lé ẹ má ṣiṣẹ́ mọ́ ẹ má wà bá gbọ́n ẹ má lọ lé e ní ìfẹ́ ní ìmọ̀ o. sit down hand your balls okay if you know you can ṣapárapárá again then ṣàwọ̀ gbòò mò ń sá parapara. bẹ́tà mo ń bọ̀. ẹ ra sa yẹ sa ẹ mọ wọlé mbẹ mọ rọra ẹ ṣe gan. ẹ kó àbẹ̀wò wa ẹ pẹ̀lẹ́ sà ẹ ṣe àdúgbò ẹ yẹ sà ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ yín o èmi èmi tí mo ti ra mi pin pé ṣé màá di ọlọ́mọ láyé ọlọ́run wà ti ara yín ó ṣe mí ní oore bàǹtàbàǹtà báyìí mo eh. wá finú ṣoyún ní agbára Ọlọ́run lójú ayé yín báyìí máa fi ẹ̀yìn gbọ́mọ. ẹ bá ṣe. Ah, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ifá o. ẹ ṣe rí bó ṣe yẹ kẹrin náà lẹ́rìn o àmọ́ ẹ bá mọ̀ dẹnu ọpẹ́ pè mí ifá ló lọ́pẹ́ Ọ̀rúnmìlà mi káyìn ah. nítorí pé Yorùbá ní yiniyini kẹ́mi ó lè sèmí bàbá yìí ni lọ́nà ẹgbẹ̀fà yóò ṣe é ṣe kéèyàn ọbẹ̀ gidi ní ègbèje <laughs> ẹ ṣe tẹ́ ẹ dúpẹ́ ẹ ṣe tẹ́ ẹ dúpẹ́ àmọ́ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ wa níjọ náà lọ́run tẹ́ kọ́ wáyìn mo sọ fún yín pé ọmọ tí ń bẹ lọ́wọ́ yín kẹ́ dìímú. bẹ́ẹ̀ni mo dìímú mo dìímú lọ́jọ́ yẹn. mo ní kẹ́ ẹ gbà mú mo ní ifá sọ pé ẹ bímọ ẹyọ kan lélógún. ẹ sọ bẹ́ẹ̀ nígbà tí ẹ wá gbàgbọ́ wàyí ifá ti ṣe yín lóore ah, ẹ wà nú oyún báyìí gbogbo ìgbà tí ìkúnlẹ̀ yín ọba yá agbohun ìyá agbohun ọmọ ìrọ̀rùn ni ó jà sí ṣé wàá rí bẹ́sẹ̀ tó wá dúpẹ́ lọ́wọ́ fáyì eh. tẹ́ tó fẹ́ mi ìmoore hàn yìí Ah, mo sọ fún injọ náà lọ́n pẹ́ bímọ twenty one bẹ́ẹ̀ni ẹ sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ bí forty two. Ah, <laughs> ẹ ṣe gbogbo ẹ lọ́run máa tọ́ eh. ah, máa bí máa bí máa bí. kò sí wàhálà gbogbo ìgbà yòówù tẹ́ ẹ bá sọ ìrọ̀rùn ni ó jẹ ẹ mọ rí i. a máa rí yín bá mo dúpẹ́ lọ́wọ́ yín ó dàbọ̀ sá ẹ ṣe gan-an a ẹ ṣe ń sá ẹ bá mi káwọn aráalé náà ó dàbọ̀ sá yẹ sá yẹ sá. o ayé o ayé o àwọn ìyá mi rèé ìyá mi ò sọ̀rọ̀ ǹgà apanimọ́ àgún olókìkí òru ọ̀gá lanta ìyá mi tó dorí kodò tí ò sómi ìyá mi tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀ dúnà ìyá rẹ̀ rèé ẹni tó bí mi nìyẹn àwọn ló bí mi lọ́mọ. ìyá tó dẹ̀jẹ̀ sí ọ lórí rẹ̀. àwọn ló mi lọ́mọ. ha ha ó sì níyà rẹ̀ rè. àwọn mímì nìyẹn. nrc nìyá yìí. rárá ọmọ mi ò kí n ṣe olóṣèlú bóyá ẹ̀rẹ̀ máa ti mú wọn sí ẹlòmíì kò ń ṣàwọn. kò lè yí ọ ajẹ́ níyà rẹ̀ ẹlẹ́yẹ gidi ni ajẹ́ pọ́ńbẹ́lẹ́ níyà rẹ̀ tọ́lọ́mú bẹ́ẹ̀ lé mi nǹkan kan wà tó ṣẹlẹ̀ bí ti ẹ ẹ yẹ má bínú sá um, ìtumọ̀ hmm? nǹkan kan ṣẹlẹ̀ bá mi bèrè kò yé mi ṣé wọ́n ti kú kò yé mi náà bọ̀ ní sùúrù bàbá ẹ jọ kò yé wa nǹkan tẹ̀ sọ yé wa kò yé wa. mo tó tó sọ pé ìyá tó tara tí ìwọ tara rẹ̀ jáde àjẹpọ́nbélé ni ee eh, tí ọmọ níta ló sọ bẹ́ẹ̀ lémi panibọ ní panibọ fún alágbogbo lẹkùn lẹkùn abẹyẹn àrògélémọgélémọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún mo sọ bẹ́ẹ̀ fún ọ. Ah, ẹ jọ bàbá tó rán lọ́wọ́ ẹ ṣàánú mi ẹ kí la máa ṣe báyìí torí kò kò fẹ́ yé mi kò yé mi mọ́ báyìí. ìtàsí sí òòrùn kò ń ṣe nǹkan bàbàrà kì í sì ṣe nǹkan tó tiẹ́ tí ò gbọ́n rí ǹjẹ́ ẹ ti gbúwèé kan rí báyìí nígbà tá kékeré kú ìrùdí ò ní wálẹ̀ ọgbà rí ìtumọ̀ owó ènìyàn o tí ìyá rẹ̀ ò fayé lẹ̀ kó gbọ̀rún lọ. Hmm. ọ̀rọ̀ rẹ ò ní lójútùú. Ah! Ah! Ah! ẹ má jẹ́ orí bẹ̀ bàbá ṣàánú. èmi kọ́. ẹ má jẹ́ orí bẹ̀. bó ṣe rí mo sọ fún ọ̀hún. ìtùnú ìyá tó bí mi mọ ìyá tó bí mi lọ́mọ lè sọ̀rọ̀ ẹ̀ yìí ìyá mi ni mo rí mi ní ẹ gbà mí. kí lẹ ń ka kí lẹ ń ka. ọkọ mi ọ̀fàmọ̀ká ọmọ àyèjì ń wò wò pọ́ńbọ́ wọn wọ̀ ọ́kàn. ta lọkọ yín kẹgbẹ́ mi ta ni ọkọ yín èmi ò kì í ṣọkọ yín kẹ má pretend fún mi màmá ṣe ti gbọ́ question kan ni mo fẹ́ bí ibẹ̀ ṣe wà yìí ṣé àjẹni yín mo fẹ́ mọ̀ báyìí báyìí. ayò àjẹbáwo. ó dà pé ẹgbẹ́ ọkọ̀ tí mo sọ mo ní ṣé àjẹni iṣẹ́ fò ayọ̀ àjẹ́bí ti báwo ọ̀rọ̀ tó ń sọ yìí kì í sọ̀rọ̀ gidi oh. èmi àjẹ́. ẹ ń pretend fún mi àbí ó ń gbà sínú àpò gbàdúgbò lórí lórí ilé àjẹ́ ilé àjẹ́ ẹbí wọn sì ń gbàjẹ́ mi lórí ẹ̀ jẹ́ kí ẹ̀jẹ̀ káyọ̀ mi gba àjẹ́ ní ẹ̀sìn nílẹ̀ o ẹ̀sìn sílẹ̀ lọ́rùn o ṣáàjẹ́ ní àbẹ́kẹ́ ṣáàjẹ́ torí máa dì pẹ̀lú ilé mi yìí lẹ́yìn kò máa dì pẹ̀lú yín ṣáàjẹ́ ní àbẹ́kẹ́ ṣáàjẹ́. Ah, ọ̀kàrẹ̀ ẹ̀yìn ayọ̀ nǹkan tí mo fẹ́ kókó yìí ọ ni wípé kò sábì amọ tí wọ́n pè tí ò ní jẹ́ o. ó ẹ ti kọ́ fáwọn ẹ̀ fún mi pé àjẹ́ ni ẹ̀mí mi wọ̀ bí ìran bí mo ṣe wà yìí ẹ̀yin ọmọ wo mi ẹ dúró ẹ gbà lórí mi. ayọ̀ ẹ mọ̀ pé bímọ kan. kí ẹ ṣe pé o mu tí èrè ẹ gbà mí ẹ mí ẹ mí ẹ mí ẹ dúró akọ ọgbẹ́ná sọmọ yìí o akọ ọgbẹ́ná o èmi àjẹ́ lẹ́nu ayọ̀ sí mi ẹ dákun ṣé àjẹmí ni lóòótọ́ ṣé àjẹmí ni. ajẹ́ ni wọ́n bọ́ sí wàyà wọn ló bí mi wọ́n lè ṣe mí. bẹ́ẹ̀ ni lè ṣe mí bẹ́ẹ̀ ìyá tó bí ọnu. ajẹ ni wọn ajẹ ni wọn. báwo ẹ dákun ọlọmọkùnrin ilé yóò ní báyìí ọ̀rọ̀ yóò ní dàrú. ẹ máa lọ ẹ máa lọ ẹ kọfà náà mọ ọmọ bẹ́ẹ̀ ẹ máa lọ sí. ẹjọ láàfà o. ẹ máa lọ ẹ máa lọ. ayọ̀ ayọ̀ àbí kíni ìbọrúkọ rẹ. la ilaha illallah muhammadu rasulillah nabi sallallahu alayhi wa sallam ìyá rẹ de. ẹ mi sí lọ́wọ́ jẹ́ sórí rẹ̀ máa jẹ́ kí tẹ̀mí dákìlọ́dẹ́. ìyá ìdàjẹ́. ajẹ́ ni wọ́n. Mm, ajẹ́ òwò mm, tó bá a mọ̀ a ti tẹ̀ lọ́rọ̀ rẹ̀ bọ́ bá alájẹ́ ni ìyá ìmọ̀ bọ̀ fara mọ́ àmọ́ ń gbọ̀ wá ní onírọ́sùn mẹ́sàn-án ìyá ìlẹ̀pọ̀ wá fẹ́ pọ̀ ó tún wá gbé ọlọ́mọ òkú òǹlò kọ̀ wá pa ń gbà náà lọ́hùn ìgbà tó wàá máa jèrè ẹni wàá pọ̀ lọ́wọ́ àdàjẹ́. afọ àjẹbí ìyá yìí. àlìjáná ọmọ òsínbì kankan gìgísẹ̀ ìyá rẹ̀ lọ́wọ́ láìlá ìlàhàn tasùwọ̀ anaka ìní kúntùn mí náà sọ́ọ́lì mí náà lódìdí ànábì ọlọ́run bẹ lọ́wọ́ tí ó tètè gbẹ bẹ́rẹ̀ kí ló fẹ́ bẹ lọ́wọ́ wájú ọ̀rẹ́ ìyá rẹ̀ wọ́n ni wọ́n bọ́ sàkóbá tán náà. ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹni tó bìyàn lọ́mọ báyìí kò ní kó má ṣe nípa bẹ́ẹ̀ ni àjẹbí kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ lọ ẹ kojú sápò ẹ má wò mí. ọjọ́ lọ tọrọ àforíjì wájú ọlọ́ọ̀bá dáadáa. àfa àtàwọn ọ̀nà pàṣẹ náà foríjì kọ́ fi mí sílẹ̀ kí rí iṣẹ́ káyé mi lẹ̀ ta kọ́ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀. ìyá ní mo fẹ́ sọ fún yín ẹ má mi àmì kan torí ọ̀la ẹ dákun torí àfa àtọ lọ́mọ ilé kẹ́mẹ́ ìtọ́ sàdúrà fún kan tó mí kejì sínú ọdọ ọjọ́ iwájú kó tó mọ̀ pé òun ṣàgbákò fúnra ara òun ṣé yorùbá mi yẹ yín ẹ má ṣe bẹ́ẹ̀. ẹ àǹtí mi àwọn ènìyàn wọn fara kí gan ni o ó ní tí kì í bá ṣe ọlá àjọṣepọ̀ tó ti pẹ́ láàrin èèyàn àtàwọn wọn làwọn bá ti tèkè yìí sí rárá. ṣé o ṣáàbà ń bẹ wọn dáadáa kò kí ń ṣẹjú èmi náà òkè yìí báyìí omi ò jẹ́ ká rí tọ̀hún àdúrà kan tí mo kàn ń gbà ń sìn ni pé kọ́lọ́run tètè bá mi mú ṣùgbọ́n ayé mi kúrò. ẹ má ronú lọ síbẹ̀ yẹn rárá àdúrà tí gbogbo wa ń panu pọ̀ sí nìyẹn pé kí ọlọ́run lé àlejò kú kó foni lé síbẹ̀ kó jẹ́ ká rẹ̀ tètè yà láì ẹ má rọ rárá. mọ́mí àmọ́ láti dín náà owó tí wọ́n máa lágbọ́n. ẹ̀rọ náà kọ̀kẹ́ tó wá jẹun o ṣé ọ̀pẹ́ mi lọ́dún ẹ̀ fún. àǹtí mi ẹ má jẹ́ kí ẹ báyìí lọ́kàn jẹ́ rárá ṣé gbọ́ ọlọ́run máa túbọ̀ mú lára dáa ẹwù ẹwù ẹwù tí mo fẹ́ bá yín sọ kẹ́ farabalẹ̀ gbọ́ ni o mi mọ̀ tó kàn ìfẹ́ ni pé ẹ láìkè ọkọ ẹ láìkè. ẹ náà sọ wípé hello mo ìwọ ẹgbẹ́ mo wà níbi mechanic field ẹ ibi mechanic field jẹ náà mo wà ń bẹ́ẹ̀ ẹ ń bọ̀. ẹwọ ẹmọ tẹ bá ń ṣe o ẹbẹrẹbẹ tó gbé mọ́tò fún mi olóńgbò jẹ o olùfẹ́ bàbá mi tó bá ti débi ẹmọ kata àárọ̀ láti wà mí látago méje àárọ̀ láti débi. aago méje. aago méje àárọ̀ láti wà lọ́dọ̀ mẹkáníìkì ń tẹ̀ máa sọ fún nìyẹn irọ́ tẹ̀ máa pa irọ́ tẹ̀ máa pa ni mò ń kọ́ yín yẹn. irọ́ nìyẹn. níta ni aago méje àárọ̀ ni kẹsàn. níta sì mọ wà láago méje. chọ́ọ̀chì èmi náà wà láago méje àárọ̀ yìí. ẹ sì wá pé irọ́. ibi kí ló dé báyìí tí a máa ń bá ẹ̀tàn kí ọ̀fà ẹ̀ràn tàn yá. ẹ farabalẹ̀ ẹ má bínú. olówó àwọn gáràjì mo débẹ̀ mi ò bá ó tún nílé mẹkáníìkì ni máa bọ̀. mo wà gáràjì nígbà tí mo ní kẹ́ ẹ wá mọ́tò mi wà dọ́dọ̀ mẹkáníìkì ń bí àtàrà láti wà mí látago méje so ti yẹ yín ẹ sáré pé bí mẹkáníìkì ni ọmọọṣẹ́ mi ló jókòó sọ́ọ̀kọ yẹn. nǹkan tó ṣe mọ́tò àbí. nǹkan ṣe ni. nǹkan ṣe mọ́tò. nǹkan ṣe ni ẹjọ́. ó dà kí ló wà nílẹ̀ kí ló wà nílẹ̀ ẹn tó mo fẹ́ sọ wọlé ni pé owó tó wà nílẹ̀ náà ni mo fẹ́ fi ṣe kíkì ti. mi ò rí rí kankan gbà. ẹ wo ẹ wá wo ẹ wá wo ẹ wo kí ni kíkì ọbẹ̀ wò kíní kìkì náà bá bá wàhálà náà ni. tó ti dé yín sùn. Ah, tábà jẹ ilé owó tó wà lọ́wọ́ mi. bàbá tani bàbá yìí. afún ilé oúnjẹ máa wọ bẹ̀. akọ̀ ìṣọ́rọ̀ tí olówó ní. kí ló ṣe bẹ̀rẹ̀ báyìí. máa ń tiẹ́ máa nà. máa ń tiẹ́ máa. tani bá mi. máa ń tiẹ́ máa. ẹ̀dùn ẹ̀dùn brasẹ̀ mi kí ló ṣe yín. tíyàmà mi rè é. níta níta tíyàmà yẹn ló ṣá parapara. kọ́ńdọ́tọ̀ mi lẹ́yìn ṣe bàbàbàbàbàbà ìgbélé tí mo mú. táyà kọ́ńdọ́tọ̀ ẹ̀. tíyàmà mi rè ní ọkọ fún mi. ẹ ǹjẹ́ ìsọ fún mi sì ni pé bàbá yìí ló ní mọ́tò tí mo wà yìí. sáàmà mi kankan lé lẹ́yìn. ẹ ẹ ẹ ẹ ẹ bẹ́sẹ̀ mi bẹ́sẹ̀ mi ẹ ẹ jọ ẹ jọ ẹ ẹ wá ẹ ẹ ní sùúrù ṣé ẹ mọ tẹ̀wú ẹ tó gbé mọ́tò fún yìí rè. sáàmà mi rè é. bàbá ṣé kò sí kò yé kí ni. ẹ sáwọn tó kó ọkọ̀ fún rẹ̀. rárá sáà ẹyọ kan ló wà lọ́wọ́ tiẹ̀. ìyókù nǹkan. ó wà lọ́wọ́ àwọn bíi dírẹ́fà ẹgbẹ́ rẹ̀ tí mo kó fún ẹ̀ kò sí kí ni tó ṣẹlẹ̀ gangan kò yé o. wọ́n ní wọ́n wá ṣe mí. Eh. èwo owó náà níṣẹ́ mọ̀ dìlífà ẹ̀yin náà máa ń sọ mi pé bóyá owó òkè pé lákàntì wọn ní kí n wá bá pé bọ́wọ́ lọ ọ̀rọ̀ dìlífà. ẹ̀yin mọ̀ ti bàjẹ́ báyìí. nígbà máa fi sọ báńkì ló lóun sí wọn náà wá gba ètò ọ̀nà lọ́wọ́ rẹ̀. èlò lọ́wọ́ àwọn àkáǹtì náà sẹ́yìn. Ah, àkáǹtì ẹ nǹkan kò lè wọ àkáǹtì ní ọ̀sẹ̀ torí ní ìjẹrin fi àìwò mú wọn níjẹ̀fà náà fi àìmú wọn kí lọ sọ pé ó ṣe mọ́tò ń jẹta ìwà ọmọọṣẹ́ lórí burúkú ni mo kẹ́ sí ere ni ẹ wá o ebi ebi ṣe ṣe ṣe ṣe máa ń tèmi ní kọ́ńdọ̀tọ̀. ẹ dá lóhùn ẹ dá lóhùn èmi fẹ́ bèrè nǹkan kan ní. mo sọ ga yín ẹjọ́ tí wọn lọ sàn. wọn kú dá ọgá mi wọn kú dá lápá mi o ọgá mi jọ dákun ọ̀rọ̀ tó ká yẹn dú ọ̀rọ̀ yìí jọ kí ló ṣe fẹ́ ìgbà olómú ọ ṣé fi àyè ò mọ fi àyè ò mú wọn fi àyè ò mú wọn. má bínú ẹjọ́ tó lọ. fi àyè ò mú wọn èmi kan dókítà tó ní ìkúrọ̀. àwọn náà ti bá mi ṣiṣẹ́ láti bí oṣù kan ní ìmọ̀ pé ní ìmọ̀ pé kú wọlé tán mi rí. ikú bò bọkọtọ lọ wọlé tán ọmọ yẹn bọkọtọ tọ mi ah! yóò jẹ bọkọtọ bíi mẹ́rin yóò mú ọtí sí i yóò wá pé kéèyàn máa pè wọ́n pé fíjáwó mú àrí yóò dín tẹ̀ ló ṣe bí ọ̀rọ̀ tí à ń bá lọ yìí ìtàn tí mo fẹ́ sọ yìí mo ṣe bó máa pẹ́ ni àsọ máa yá ọkọ̀ dùnú ibi tí ìtàn ìfẹ́ parí sí police station mo fẹ́ parí sí ah! ẹni ọlọ́gbọ́kọ̀ mi fún ó lè ní wọn gan ọwọ́ àgbà tí ń dìtọ́ ọ̀nà ni ah! ẹ ṣe jẹ mí títí ni ẹ fẹ́ jẹ mí o bí ẹ bá ba yé àwọn èèyàn jẹ tán ẹni ẹni náà lẹ́tọ̀ọ́ máa fi gbé pé bàbá yẹn náà ti yé mi sí èmi ò wá nígbà kẹsàn-án ló dé mi sí ojo kọlẹ́tì gbogbo ọkọ mi pátá. ẹ má ṣe lóyún o. gbèsè mi o ojo. o gbèsè mi o ẹjọ tọ́lọ́ ń gbọ́wọ́ sí lẹ́nu tọ́lọ́ ń gbọ́wọ́ sí lẹ́nu ẹjọ tó lọ ẹjẹ kọ́lọ́ bá wọn. àyọ̀ fẹ́ gbọ́ gbọ́ lọ́jọ́ ẹni sọ̀rọ̀ káyọ̀ yìí bọ̀ bá bàjẹ́ náà ẹ jọba ẹ jọ lọ lọ. máa gbé yọ kókó rẹ. ìrọ̀pọ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀ máa lè ṣe bẹ́ẹ̀ ṣe ẹ má ẹjọ mo bẹ̀ yín ọjọ ṣe ọjọ kí má dẹgbẹ ayé mi gbàgbé ẹjọ ẹjọ tó lọ ẹjọ tó bá kú omi tèmi ti bàjẹ́ nìyẹn ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹdá tí ì tẹ́mi lórí ọlọ́ọ̀tì ì tẹ́mi lórí àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹni tó ní jíjẹ lórí ẹni tó ní tútù ni àméjèèjì náà wọ́n rọrọ sọ ju gbogbo ẹ lọ ọlọ́run nìkan ló lùwòsàn ifá àgbọnnìrègún ọ̀rúnmìlà torí ẹni tí ó sùn sí ó nìkan lọ́mọ̀ràn tí mo yún ní ìgbénu kára wọn ẹ kí lẹ ní sọmọ yín ní pàtó náà. kí ló ń ṣe. amúdi ni. Ah, ara lé ní ìmọ̀lá amúdi wèrè lára tá ń pè. bí wọ́n ti pè náà nù. ọmọ yín ya wèrè nù. torí ẹ̀ náà là á ṣe wá mi ò kọ́ iyekíye tó máa ná wa sẹ́rí ọ̀rọ̀ owó kọ́lé ti ń bẹ ńlẹ̀ yìí àkọ́kọ́ mójútó náà á ṣiṣẹ́ lé lórí tára rẹ̀ ó fi yá sotiye yín nígbà ara rẹ̀ bá gbádùn tán tẹ́yìn náà ti rí pọ́ lálàáfíà ìfáwálẹ̀ sọ tí ó gbà lọ́wọ́ yín gbà náà. tí ara ọmọ yẹn bá yá iyekíye tí fá bá lòun ó gbà ó ní wọn fún un àbí. ẹyin tó bá ti rí báwọn níbo lọmọ tí à ń sọ yìí wà. ó wà ní mọ́tò ọ̀tà a ní ká kọ́kọ́ yọjú sí yín lọ́kọ́ tó di pàgbé sọ. àì mọ̀ wulẹ̀ gbé sọ kalẹ̀ ẹjọ́ wà mí tọ́ wà ń so ti yé yín <laughs> àṣà ni ọ̀jẹ̀ ó gbọ́ abẹ́nu gọ̀ǹgọ̀ agbólọ́rọ̀ rẹ̀ jẹ mọ́ hmm, èmi ò lọ sí ọ̀run lẹ́fẹ̀ ẹ ẹ̀ mọ̀ ibi tí ń jẹ́ ọ̀run lẹ́fẹ̀. àmọ́ bẹ́ẹ̀. <laughs> ẹ lè mọ agbedeméjì ayé àtọ̀run ni wọ́n pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò lè yé yín wọ́n hmm. fún yín lágbo kan mò ń bọ̀. sí ti tẹ báyìí kí làá mú pọ̀ mọ́ra wọn báyìí o kí n fẹ́ fún wọn tí wọ́n lò báyìí. máa kún kírìmù jẹ ikú fún ṣé ó dẹ̀ máa jẹ́ kí. wọ́n jẹ́ ká dá òtí ẹ̀ àwọn tó júwèé fún wa wọ́n mọ̀ ẹ́ pé ó láti lágbà. bàbá ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ó rèé o àgbo ire o bẹ́ẹ̀ sẹ́wọ̀n tó kéré lọ́wọ́ mi yìí ah! atátó ìyọ́dúnú mọ́rùn lóògùn ẹrù bí èbó bá rù ọrùn ọwọ́ sẹ́rí bí ṣe ń bẹ lọ́ọ̀ mi ẹ̀yẹn sá mọ ẹ ẹ ẹ bẹ́ẹ̀ bá ti gbé délé lónìí ẹ bù sí lẹ́nu bá tún dọwọ́ alẹ́ ẹ tún bù sí lẹ́nu ẹ máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́ nígbà tí ẹ bá lò lẹ́ẹ̀mẹ́ta <laughs> àmọ́ ẹ tó burú jù ń bẹ̀ ni pé ẹni tẹ́ ẹ bá mọ̀ pé nǹkan ò ṣe bí àmúdi ẹ má jì ó fi sẹ́nu o bọ́ bá fi sẹ́nu. Ah! ọmọ kéékèèké kan lè ṣeré lọ bẹ bọ́ bá wọn ya wèrè nù o. Ah, ọlọ́run mi jẹ́ ó ní. ẹ̀wẹ̀ dé èmi yẹn ó ní. báwo ni èmi náà wà pa rárá mi jáde jàre òkè ó ṣe. Okay, èmi náà pè padà mọ́mì ta ló pè yín ọ̀rẹ́ mi ni mà ò tó fún mi bẹ́ẹ̀ ni mà. ẹlẹ́ máa dà. yes ma kí wọ́n lẹ́ ń wò báyìí. hello. <laughs> mo máa dúpẹ́ lọ́wọ́ mi ẹ ṣe gan ni o ojú òní tẹ̀yìn náà ah. ẹ ṣé o <laughs> ọmọ tí yín náà ò ní yá wèrè ẹ̀yin gan ò ní yá wèrè ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin ò mọ̀ wípé tí kò bá sí àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ ìbárí tí ò bá sí aṣọ ara ìbá wà ní hóhó èmi ni inú mi dùn jù ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe. ẹ ẹ wo òótọ́ pẹ́ ẹ adúpẹ́ lọ́wọ́ fa ká dúpẹ́ lọ́wọ́ fa ni torí bàbá dúpẹ́ lọ́wọ́ babaláwo babaláwo á dúpẹ́ lọ́wọ́ fa ìfọwọ́ àyìn Elédùmarè <laughs> ẹ ẹ Ifá ti sọ̀rọ̀ kí wàá ni wọ́n sọ o. ifá ní wọ́n gba three million naira. ah three million. ṣé èwo ni à ń bẹ̀ ṣé ọ̀pọ̀ ni ká wí ni. àbó kéré. rárá kì í ṣe pówó yẹn pọ̀ torí wípé ọmọ borí owó ṣùgbọ́n mo kàn fẹ́ kí ẹ bá mi bẹ ifá èmi náà dẹ̀ tún fi ifá bẹ̀yìn kán kí wọ́n bá mi ṣe ní one point five million. ah irọ́ o one point five kẹ̀ three million naira ní fásopọ̀ ń fẹ́ gbàjálẹ̀ sọ́jọ́ bí owó àkàrà ni àbójọ owó ìkúrò táwọn ọjọ́ ná láàrin ara wa síra wa. ẹ wo ẹ jẹ́ kí n sọ kankan fún yín ọlọ́run níjà padà dé àná o. wèrè ní sí ọmọ ńgbà tẹ́ fi gbé wá bí o tẹ́ ẹ bá kọ́ tẹ́ ẹ sanwó fa ọmọ wọn bùgì jẹ o. tí ó tí ó tí ó dàlágànà tí ó tí ó bùgì jẹ tààrà. no you shall not build my portion in Jesus name. ẹ kí n mọ gbọ́ lẹ́nu yìí jésù àbí kí n mọ gbọ́. nígbà mọ̀ pé jésù ń bẹ sọ́ọ̀sì kí ló dé tẹ̀ gba sọ́ọ̀sì lọ́ngbà náà lọ́hùn. ok ó dáa ẹ mọ nǹkan tá a máa ṣe ẹ̀yin ẹ forward account number yín sí mi so màá lè transfer one point five million sí yín so èyí tó dẹ̀kù a mọ̀ bá a ṣe máa ṣe. ẹ màá sẹ́ndì àkáǹtì tí yín nìsín bẹ́ẹ̀ bá san one point five nígbà wo lásìkò wo níjọ́ wo lọ́sẹ̀ wo ilẹ̀ bẹ́ẹ̀ san balance one point five yòókù mọ́mọ́ tí mò ń sọ o mọ́mọ́ tí mò ń sọ o ọlọ́run ní fi wèrè gidi sọmọ wá o àfikọ́ ya síbẹ̀ ah ṣe ifá tó lóko gba three million ṣe ifá ọmọ tí ń ṣe ni three million pọ̀ kọ́ aláìmọ orí gbogbo. ṣé pé lóòótọ́ ni pé sàrùmù ti lówó gọ̀. ẹ má jẹ́ àtàwọn ti lówó ọ̀gá mi ti lu búrìjì ti dé gan wọn ló ń ṣiṣẹ́ ẹ̀fà ta ló fún ni ta ló fún lóògùn ta ló kọ́ ṣe ẹ̀fà sáró mi owó ni sáró mi ìsàrò mi ah. kí ló ṣẹlẹ̀ ah. kí ló ṣe bó ló ń lọ kí ló dé bó ló ń gbàgbádà lọ ta ló gọ. ó gọ gan o ó gọ gan o. èmi gọ. nígbà tó rí irú mi tí mò ń kọjá lọ ó sì fa sábà fà mí sẹ́yìn irú irú wa ò dẹ̀wò ló ń wù náà. jọ ṣé bí mo ṣe dúró bí òpó náà tí hmm. mo gùngùn bí òpó náà ìwà lóòrì mi. bó ṣe rí kó gbọ́ ọ̀bá àgùn láti fi kọrun ọmọ tálíkà ni ọ sọ́jà fún ọ rárá ni. ìwọ ọmọ olówó. sígbà tó ti mo ti ń bọ̀ tí o ti tí mo tó ti pè mí lórúkọ tí mo ti gbà ọ láyè tí ì sọ pé pè mí ní sí Sàrùmí tàbí kò pè mí ní honourable Sàrùmí àbí kò lo Alhaji Sàrùmí tí ì ti sọ bẹ́ẹ̀ fún ó ti di ó ti di nǹkan níwọ̀n lọ. màá dẹ̀ pè é ní kankan nù mẹ́tẹ̀ẹ̀ta ìwà dẹ̀ dà mí lò. kí ló dé. tó bá dá mi lórí ẹ̀ ti bàjẹ́. àwọn èèyàn gidi lèmi ń bá ṣe báyìí irú yín kọ. bí ìta ni bí àwọn àwọn ẹni yìí láwùjọ àwọn ẹni ẹ̀yẹ àwọn èèyàn pàtàkì àwọn bíi bí àwọn sẹ́nétọ̀ àwọn gọ́vnọ̀ nǹkan kan là ń bá ṣe báyìí. tó o fẹ́ lọ́pọ̀ lọ wọ́n sọ fẹ́ pé tí wọ́n bá sọ kọ́ wá ríran ni kò sí wọ́n ìwò kò rí torí ìyàn bàbá burú títí kọ́ yẹ̀fẹ́ bàjẹ́ tó bá rí ìyá àjọbalẹ̀ ó bá jẹ ní yìí ó bá jẹ ní ẹyẹ ó bá bá mu Goldberg ìyẹn á ní má lójú kó fi rí. ìgbéra ga àgbà tí ò dáa fún ọ náà o tún wá tájọ ń ṣe ńgbà náà o tún wá gbé wá báńgbà tó. yọ wá wá wá wá wá wá wá wá wá wá já pàtẹ́lẹ́tì ìjọ̀dún ọlọ́run sọ́fíà ṣe kí á ti kà bí ìyàgbọ́ olùkọ́ bí ìdótọ́ sí ọkọ̀ fún mi. máìsì máìsì tó o bá ṣì kò ní dáa fún ẹ ah. tó o bá ṣì kò ní yẹ mo bọ́ra ẹbí sọ̀rọ̀ ó ní kó lọ sílẹ̀ kó mẹ́ta lọ. ọmọ tí mo gbà dráìvà tí mò ń fún lówó oníkọ́mọ́ sí mọ́tò fún mi. kò sí wàhálà ó lè lọ ṣe káyé ẹ̀dẹ̀ bàjẹ́ jọ̀dọ̀ lọ ṣé pé lóòótọ́ lóòótọ́ ló ti ń ṣe babaláwo. Ah, mo mọ̀ pé sòrò rẹ̀ náà nù ìṣòro ẹnu sórí nílùú yìí. ibo ló ti lóògùn. nílùú yìí tó bá rí ẹnìkan tó sọ pé òun lówó lọ́ọ́ jù mí lọ ó fi nǹkan mi kún ni ọlá ti jí gan owó ti jí burújí ti jí gan. ok owó òfin nǹkan mi kún tí ẹ wọ́ gógó ní nǹkan tó fi ń kún nǹkan. èmi lówó táwọn èèyàn ń ná báyìí nílùú. níwọ̀ yìí. nítorí o bá fẹ́ nítorí o bá fẹ́ ni kò sọ. sọ wá rí torí babaláwo tó tó tó tó mẹ́nu bà èmi mọ̀ pé kò ṣe pé bóyá ó bá nǹkan gidi wá bí àti jù wọ́n ló ń bá kiri àìtó ló sì padà bá lọ lé torí ọfẹ́ mọ ọfẹ́ mọ tí ń dúnú rédíò ọfẹ́ mọ bí ọlá mi ṣe dé bó ṣe dáa fún mi mo ṣe di ẹni yìí láwùjọ ni ó sì lè mọ o lè mọ. báwo lẹ ṣe jẹ ní. tó bá ní kó wò sẹ́jọ́ àkàn ọ̀pẹ ló ti omi. ó dà kó sí wàhálà hmm. ẹ ṣe gan àdúpẹ́ mi fẹ́ mọ bóyá ó lè ló hmm. mi fẹ́ mọ bóyá oògùn owó ló ṣe. Ah, èmi ò fẹ́ mọ tó ṣe mi ò mọ tó ṣe hmm. dọ̀tòrí ọlọ́ọ̀ fún wa o. Mhm. ṣé fún wo àbí mi. ẹ fún wa o ti wọ́ díẹ̀ fún wa o. ó straight jù fún mi ìwọ ló bẹ́ǹdì fún. wo bí tó bá ti wọ́ fún mi ó ti wọ́ fún ẹ ọ̀rẹ́ lájọ jẹ́ ọ̀rẹ́ lèmi àti ẹ. irọ́ ẹlẹ́mi àti ẹ ò lè sọ̀rẹ́ mọ́. ee sáwọn mi ọ̀rẹ́ lèmi àti ẹ. àwọn irú ẹ irú ẹ tí mò ń polówó oṣù irú ẹ lójú oṣù. ìgbà tí mo gbọ́ kọ́ rẹ̀ mi ti lówó hmm. tọ́lọ́ ti ní burúkú owó ọmọ tí mo ṣe hmm. bọ́ọ̀sì tí mo wà mo gbélé ni mo lọ́lọ́wọ́ lè jẹ́ kẹ́mi wà bọ́ọ̀sì mọ́ níbi tọ́rọ̀ kò sí kò sí nǹkan kan kò sí méje kò sí méje sí méje mi ò lè bá bọ́ọ̀sì dáńbò dáńbò sọ̀rẹ́. kí ni mo lè ṣe tó lè fi ràn mí lọ́wọ́ ìjọ́tiri ọlọ. kò sí lẹ́yìn tó bá dọ̀bálẹ̀ tí máa ń wọ̀ lórí dọ̀bálẹ̀ báyìí tí mo rí ọ lórí dọ̀bálẹ̀ báyìí tó gbà fún bàbá ẹ pé bàbá ẹ rèé o gbogbo tó bá fẹ́ ń gbà náà wà fún ọ. Sàrùmí Allah má jẹ́ dọ̀bálẹ̀ tí bá dọ̀bálẹ̀ má dàbí ejò lánìí dọ̀bálẹ̀ mi fẹ́ gbọ́n kankan mọ́tò bàbí dọ̀bálẹ̀. Sárúmi jọ̀wọ́ wọ́wọ́wọ́wọ́ èlò ló fẹ́ fún mi torí kí dọ̀bálẹ̀ Sárúmi èmi Sárúmi Sárúmi Sárúmi Sárúmi Sárúmi. di ẹ̀tàn nínú oògùn olóògùn abẹ́rẹ́ tó ní. kò síbi tí kò tún lára ẹran àmójúkúrò la gbọ́dọ̀ ní. Bọ́lájí. Ooru. Bọ́lájí. ìkàmọ̀ níyìn o ọ̀dájú abiyamọ sì níyìn pẹ̀lú kí ló dé tẹ́ ẹ gboyè aláìláàánú kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́ ẹ gboyè ẹyẹ ẹ̀gà ẹyẹ ẹ̀gà tó fẹnu ara ẹ̀ kọ́lé tó tún fẹnu ara ẹ̀ tu lẹ́yìn tẹ́ ẹ gbowó lọ́wọ́ mi tán ẹ tún wá padà ya ọmọ mi ní wèrè. ọmọ wo ni ẹ ń sọ. mọ̀ ẹ gbọ́ mọ̀ ẹ gbọ́ àmọ̀ràn bíi ní ọ̀yọ́ ọmọ wo lẹ́yìn yà ń wèrè. ẹ ká tẹ̀ wá lórí bó ṣe rí náà ẹ̀yin lẹ́fà o ẹ̀yin lẹ́fà o torí mo sọ fún yín awífúnni kó tó dá sí rè àgbàjákadì ni ṣebí mo sọ fún yín pé ifá sọ pé three million àbí mo sọ fún yín pé three million làwọn ọmọ ẹlẹ́fẹ́ gbà kẹ́tọ́ mú one point five million wá tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ tí ò sí lẹ́nu ẹ̀yin lẹ́yọ́ ọmọ oníwèrè o ṣé wàá fẹ́ gbọ́ káti ròyìn ó ti ra mẹ́sẹ̀ kó le tí ẹ̀ bá san owó tó kù tẹ́ ẹ̀ bá san owó tó kù ọmọ nǹkan tí ìyá wèrè o yóò ṣẹ̀ṣẹ̀ jájà ṣé ó wọjà tí ò ní wálé mọ́ ah! ó wọ́n fún ẹ ní ọjọ́ méjì péré gbogbo èyí tó ń sọ yẹn mo bẹ́ẹ̀ kó dànù torí wípé ẹ̀kọ́ òkọlà ewé ló kọlà sára ẹ̀kọ́ mo bẹ́ẹ̀ kó dànù ní o ó fún ẹ ní ọjọ́ méjì péré i mean forty eight hours ṣó fẹ́ gbọ́ ọjọ́ méjì kò rí wípé ara ọmọ mi padà sí bó ṣe wà ara ọmọ mi padà yá ohun tí mo wá sọ fún ọ nìyẹn láì jẹ́ bẹ́ẹ̀. kò sí nǹkan kan kí ni àwòdì òkè yín fẹ́ẹ́ fi gbèsè adìyẹ yín tí wọ́n gbàdúrà onúgbò kò sí bí àkàkà tí ó fi dá. àjọ ń lérí sọ́ba nìyẹn o. ojú náà ni ọmọ wò ó kẹ́yìn kò fà sọ́ra kó tó dàrọ́ lẹ́yìn àwòdì bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹni tó bá mi dánrú ẹ̀ wò onítọ̀hún kábàámọ̀ o ah, àfàìmọ̀ kó má fi ìka àgáre gbẹnu bó ṣe bá ọ̀rọ̀ yìí lọ yìí o. ẹ ń bá àwọn méjì jà ẹ ń bẹ́ mi jà ẹ ń bá bá jà. ìwọ fìyẹn lẹ irúnmọlẹ̀ wo ifá tèmi mọ ifá yìí ṣe ọ̀dájú bíi tiẹ̀ hmm. wọn kábàámọ̀ tó ṣe yìí o tí n bá bọ́ta kí ni ẹ ṣẹlẹ̀ ah. wàá gbádùn mi wàá gbà eh, ìwọ wọ́n ti mọ̀ ẹgbẹ́ ìgbẹ́ ìjẹba ti kan làbáyọ̀ dájú nìyí wà á ríran wò. àti òní lọ tẹ bá sùn ẹ má sàsùn píye o. ìyàwó rẹ̀ ń tó tọ́ ni. Sàròmí. ìyá pupa. Hmm. bí bàtà bá ti ń ró láròjù tó ń ró pọnlá pọnlá pọnlá lódìlódì ó ṣetán tí ó yá ni kò bá sì jẹ́ kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó tó ọ lọ́wọ́. kí lẹ rí. wàhálà tí wà àtàwọn èèyàn rẹ yìí ti ń pọ̀ jù ládùúgbò yìí gbogbo ìgbà la máa ń gbariwo ẹ mo tún ti gbọ́kàn darí láàárọ̀ yìí kí ni mo ń fa wàhálà láàrin yẹn gan. ẹ wo ẹ má dáhùn eléyìí lóhùn oníyẹ̀yẹ́ ni wọ́n á lè àmùdá hmm, ṣe rí wọn ò múre ni ajá aláìmoore lọ́lọ́run sí wọn ni tí bàbá sí wọn lórí báyìí wọn ò ní dúpẹ́ tábà wà fi tí ọ̀dà kàn wọ́n ni wọ́n ràn yín sókè wọ́n bẹ̀rẹ̀ sí máa sunkún wọ́n lórí àwọn òṣìṣẹ́ bákan bákan lójú bá fún tààrọ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ wọn o kí ló ṣẹlẹ̀ sí tààrọ̀ ni pé ọmọ rẹ̀ ya wèrè wọ́n bá sáré gbọ́ ọmọ wọn wá dìgbàdìgbà làbá gbà lọ́wọ́ wọn ìfásá wòsàn lédè kúkúrú ǹjẹ́ wọ́n sanwó náà máa sanwó dowó ẹ̀kọ́ àtàkàrà mú wa lọ́wọ́. Ah! owó ẹ̀kọ́ àtàkà ṣé ẹ̀jọ́ ládéhùn iye tẹ́ gbà lọ́wọ́ ara yín. ẹyin lóòótọ́ kò sí pé bóyá aládéhùn kan dandandan ifá ò sọ nǹkan kan tó fẹ́ gbà pàtó àmọ́ nígbà tí ifá wò sàn tán ifá ni wọ́n lọ mú tírí mílíọ̀nù péré wá tírí mílíọ̀nù táwa wù náà wọ́n ti gbà páwọn san wọ́n bá ní àwọn àwọn orí àwọn rí bákan o wọ́n bá lọ mú one point five owó yòókù nǹkan náà ni mórí wá tó ń bọ̀ ọ̀run dẹ̀ sí. ifá ní kí wọ́n mú mílíọ̀nù mẹ́ta wá agbára wọn sì gbé mílíọ̀nù kan àtààbọ̀ péré. Ah! ẹ Sàrùmí hmm? ẹ mílíọ̀nù kan àtààbọ̀ yóò náà tó o bá gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ó bá mọ̀ jẹ́ ó darí wo yóò náà tó o. one point five ní three million <laughs> bóyá ẹ ẹ rò pé bóyá owó tí wọ́n fún mi èmi ni mo ní owó ah! ọ̀fà mẹ́ẹ̀ẹ́dínlógún ní gbẹ́nu lẹ́yìn ẹ kàn lajú ẹ fi ríran ẹ ẹ mọ̀ wípé àwọn òòsàn mẹ́rìndínlógún ní gbénu lé èmi ni mo sì kẹtàdínlógún wọn tí mo jẹ́ seventeen tí ẹ bá kó wá bá wọn àwọn òòsàn tí ń gbénu lé ìtọ́jú òòsàn mẹ́rìndínlógún wọn yìí jẹ yẹn wọn yìí jẹ ẹ̀kọ́ wọn yìí jẹ àgbàdo owó ni oúnjẹ owó ni àhà fún wọn ni àpè fún wọn ni ẹ wá ń dá sí ìdí ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ní kí n kí n gba one point five kí tiẹ̀ ló dé gan kí ló dé tẹ̀ wọ̀n dé mi gan tẹ́ tó tẹ́ pé ẹ jálọ́ọ̀tì aláwẹ̀lẹ̀ yìí mi gangan kí ló fẹlẹ̀ yìí lẹ́bí mi ni kí ló dé ẹ̀wù ẹbí tí ń ṣe ti yín o ẹbí tí ń ṣe yẹn ti kọjá ìròyìn gan o kẹ́ mo wá kùkù mi wò kẹ́ mo tún ẹ̀dọ̀ mi wò kí ló gangan kí ló ṣẹlẹ̀ àbí bá dé ẹ má dá sọ̀rọ̀ mi mọ́ o ẹ má dá sọ̀rọ̀ mi mọ́ tẹ́ bá dá sọ̀rọ̀ mi mọ́ ọlọ́run mi dá sọ̀rọ̀ yìí kí ló dé. sáré mi. ẹ ẹ ẹ lè mọ lọ. kémi ọmọ dà sọ̀rọ̀ rẹ. ẹ lè mọ lọ ẹ lè mọ lọ. ibi tí ń bí fa ẹ lè mọ lọ ẹ lè mọ lọ ẹ lè mọ lọ àbí ibi tí ń bí fa ẹ lè mọ lọ. Ah. bá ń bẹ àwọn fẹ́. ẹni tí ẹni tí gbọ́n kankan ní ládùúgbò ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kí ló dé. èmi ṣàrò mi. bóyá tẹ́ ẹ bá jáde kí n wọnú ilé ayé ni ó lè lọ fún mi ẹ bá ń tilẹ̀kùn. má jáde fún mi o èmi bá ń fá o kí wọ́n mọ̀ mí wò mo ti lọ wá tilẹ̀kùn rẹ o. fani ọwọ́ ọwọ́ ẹ ti lọ ìkọ̀bà wẹ̀ wọ́n bá mi pàdé lọ́wọ́ wọ́n bá mi pàdé lọ́wọ́. ọkọ mi tòun lọ ọkọ mi tòun lọ sọ ìyá. lọ́wọ́lọ́wọ́ má ṣàwọ́ ṣàwọ́ ṣàwọ́ má ṣàwọ́ má ṣàwọ́ ṣàwọ́ má ṣàwọ́ má ṣàwọ́. bọ́lá yìí bá ìṣeré wọ́n fi bá ń ṣe ẹ̀ ẹ̀mí ìyá ẹ̀ ẹ̀ mọ̀ màdáyé lẹ̀ mọ̀ mọ̀. má ṣàwọ́ má ṣàwọ́ má ṣàwọ́. ìwọ lọ́wọ́ tó wà ní kéèkì yẹn fún mi. Ah! Ọlájí! Ọlájí! Yorùbá ni a kì í wo akó arápá ká gbogbo wọ́n ní a kì í wo wèrè ká gbẹ̀jẹ́ tí ẹ̀ ni mo rí rí. bàbá yín tẹ̀ ń dúró dè lóde èmi àrísà náà kò ta kiri ejò èmi lẹ̀ ń kólákólákó lọ́fà lọ́fà wá bá. Ah! ẹ ti gbọ́ rí abẹ́ ti rí kà ẹ gbọ́ pé wọ́n ìgbà sọ̀sọ̀ lójú ṣé ẹ ti rí kà rí pé wọ́n tó rẹ̀ láyà ṣé àwọn kọ́tọ́ ọmọdé bá dájú tó rúurú wọ́n tó korúkọ ẹ̀ wálé ni ó yẹ kí n fira mi hàn yín lónìí. èké náà ẹ mú un. ogun a máa ma rọ. ogun a máa ma rọ. mọ̀dánù ẹ bẹ̀rù mọ́nù ẹ wí mọ́nù kò bẹ́ẹ̀ mọ̀dánù ẹ yí wà ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀dánù sí mo ní sí fúlẹ̀ǹsì báyìí sí mo ní sí fúlẹ̀ǹsì báyìí. ẹ nọ. ilẹ̀ ò awo ńlá awo tí ń wo oúnjẹ fẹ́gbẹ́ rẹ̀ jẹ ṣé ṣàkàṣàkà rẹ̀ ò ti wá dàdí báyìí àbókù mo wí fún ọ mo ní kó o tẹ̀ jẹ́jẹ́ mo ní kó o mọ́kẹ̀yìn síbi tọ́rọ̀ rẹ ti gbé lójútùú o kọ̀ o ò gbà dákun tẹ́ǹbí ọ́ léèrè ìran bàbá àbí ìyá rẹ wo ni ló ṣàwórí tí wọ́n fi ń pè ọ́ ní òmìṣà ìṣègùn tí wọ́n náà ń dáhùn pé ewé á jẹ́. ìwọ kàn ń lanu lásán ni èmi lèmi ń pàṣẹ tó fi jẹ́ pé gbogbo tó o bá fẹ́ kó tú èmi ó tú n tó o bá fẹ́ kó dé èmi ó dè n ò sì ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn àgbà tó wí pé oore lóore ni mo tẹ̀lé ìwọ náà mọ ohun tójú rí i látàrí oore ńlá torí mo mọ ohun tó tẹ̀yìn rẹ̀ jáde <laughs> ló fi jẹ́ pé gbogbo ohun tó o bá fẹ́ pátápátá kó ṣẹlẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ náà ni máa ṣe ò rí tàwọn sójà tó lù ọ́ tọwọ́ wọn ga èmi lèmi jẹ́ kọ́wọ́ wọn ó ga nígbà tí wọ́n sì tún rí wòsàn náà kò sẹ́yìn mi gbogbo àwọn tó wá ń dá lóhùn pátápátá tó pè ló ń bàárà rẹ gbogbo tó o bá fẹ́ kí wọ́n ṣẹlẹ̀ sí wọn èmi lè ní mú wá sí ìmọ̀ọ́ṣẹ́ ah. wọ́n wá ń fún ọ lówó òun yọ̀tọ̀ mi òun yọ̀tọ̀ mi o rò pé ọṣẹ àwúre mílíọ̀nù márùn-ún tó béèrè lọ́wọ́ awóyinfá tó ní o lọ wẹ̀ o rò pé òní jẹ́ fún ọ awúrúju lásán làwóyinfá gbélé ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ńgbà mo wá rí i pé fùlẹ́ńgẹ fùlẹ́ńgẹ rẹ ń pàpọ̀ jù tí mo wá bá ọ ní àyìn tí mo gbọ́ mọ̀ràn pé kó o tẹ̀ jẹ́jẹ́ tọkọ̀ tọ̀gbà sí lẹ́nu tó ní kémi ò mórí wá kó o ge tó ní kò sí bó o ṣe jẹ́ tó ní kémi ò mọ̀ dá sọ́rọ̀ rẹ̀ ó fi kún pé bí n bá dá sọ́rọ̀ rẹ̀ gan elédùà ò ní dá sọ́rọ̀ mi ó ló jẹ́ kémi náà yọ̀ǹda rẹ̀ ni mo ṣe dá sí ọmọ dákun mọ́lù tó rò pé ń bẹ lára rẹ̀ sí ìwà ṣiṣẹ́ mọ́ nìsín ni wọ́n ṣe lù ọ́ tó wá rọ dúdú báyìí sí ọ èyí ẹ̀yà. ìyá ọba ìyá ọba ẹ mọ bínú ẹ bá mi ṣàtúnṣe rẹ. òkè tẹ ti gbóòrò. síbẹ̀ àwọn ibà ọ̀pá arọ mi ni ó tàn mí ni. bẹ́ẹ̀ ni ìtànjẹ lásán ni mo gbélé ọ lọ́wọ́ ọṣẹ tó wẹ̀ lọ́dọ̀ mi kọ́ ló sọ lówó o bẹ́ẹ̀ ni lọ́jọ́ tó wá sọ́dọ̀ mi ni mo ti rí orí kan tí ń rọ̀ bàbà bàbà ń wájú rẹ̀ èyí ló mú mi sọ fún ọ pé kọ́ ọ lọ kọ́ ọ lọ rèé rò kọ́ padà wá pé bóyá kó o tó padà dọ́dọ̀ mi èrè ọ̀hún ó ti tì ọ lọ́wọ́ àmọ́ gbà tó o sì padà dọ́dọ̀ mi tí mo rí pé èrè ọ̀hún ó tì lọ́wọ́ ńlọ́jẹ́ ń dọ́gbọ́n àdàmọ̀dì fún wọn pé wá wẹ̀wẹ̀ kan torí wọn ò fi ọlọ́ọ̀bù míì ṣíṣí kọ́ ọlọ́ọ̀bù míì wọ́n mọ̀ bá ilé ayé rẹ rú ńlọ́jẹ́ fún orí bó orí bá sí kéèyàn kọ̀ọ̀kan máa wẹsẹ̀ kọ́ máa sùn ní àgbo olúwa rẹ̀ tán rẹ̀ jẹ́ ni bó orí èèyàn bá sì èèyàn téèyàn kọ̀ tí ò ṣe kan pé kàn fọwọ́ pa nǹkan kan dání. ibẹ̀ náà lóore rẹ̀ ó dèbà èèyàn ọ̀kan n ò wá rí níjọ́ tí ọ padà wá tó ní kinní ọ̀hún òṣìṣẹ́ èèyàn lọ jẹ́ kí n sọ fún ọ wípé ọ padà sẹ́nu iṣẹ́ rẹ̀ torí pé àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ kò yí ọ báyìí ó rí lè ṣẹbọ lè ṣoògùn bá a ṣe wáyé páàrí láàárí sórí ẹlòmíì tó bá ṣoògùn owó tó bá jẹ fún un ń bẹnu àkọọ́lẹ̀ rẹ̀ látọ̀dọ̀ olódùmarè pé yóò lówó ni béèyàn ọ̀bá sì yan àyànmú owó tó lọ rèé fagídí fa owó tó jẹ́ pé tọ́wọ̀ mi ò tó olúwa rẹ̀ fi gọ̀gọ̀ fà á irú wọn ní ẹ̀yà wèrè tí wọ́n fi jíjẹ káàkiri ìgboro àmọ́ kí tí ọmọ bá wà á di òwò pùṣùpùṣù dá wáíwáí lọ́jọ́ ń dá gbogbo ọgbọ́n àdàmọ̀dì tí mo dá fún un orí ń gba gbogbo ẹ̀ tí a wá rí báyìí tó dodo farahàn àmọ̀ràn tí wọ́n gbà ọ ni wípé olódùmarè ó di ọ gbádùn tó o bá ti gbádùn àfirakọ tara ṣàṣàpadà ẹnu iṣẹ́ rẹ àtẹ́lẹwọ́ ẹni ìtànlẹdẹ o ọgbọ nǹkan kan ò ní sí ẹ̀mí rẹ ọgbọ ilẹ. rọ̀ lọ́jọ́ ọ̀rẹ́ o ká ṣiṣẹ́ nígbà tóòrùn kò ìwọ̀ àbá fojoojúmọ́ ró lè jà kò lè dàbí tọwọ́